kò sóhun tójú ò ní rí tán o. ètè sànù mo rí mú o. ètè sànù mo rí mú o. èyí wà lẹ́ni kò sí nǹkan. pé a kò lè gbin láká máa retí ewédú pé a kò lè gbin pákí ká máa retí kòkó bó bá ti dúró nínú fọ́tò ló máa bára rẹ̀. mo ní bó bá ti dúró nínú fọ́tò ló máa bára rẹ̀ ìtànjẹ kò sí. òpònú aláìlérò. olórí ẹbí bàbá everybody ẹ̀wọ̀n jíire ló tó lé àfìmọ̀ tó jíire lẹ́sà rẹ̀ bólórí ẹbí bá ti jíire àbùṣebùṣe ṣó jíire ṣe dáadáa ló jí ṣó jíire. báàmì ẹsẹ máa ń tì mí orí mi kò máa ń wú ni. kí máa bẹ ṣe. mo sùn lóòótọ́ ṣùgbọ́n mi ò jí dáadáa o. kí ló ṣe. màámi ni. kí ló ṣe fọmọ mi no kí ló ṣe fún bàbá yín bàbá náà kí ló ṣe fún bàbá gbogbo wa why kí ló ṣe fún. mo ṣe ń sùn àwọn náà á jí mi níbi tí mo ti ń lálà pé èmi àtàwọn èèyàn ńlá ńlá wọ́n dẹ̀ ń kí mi báyìí tẹ́ bá bí olórin yẹn ṣe ń kí yín. ó kì mí mẹ́. àjàjàjàjà ah, in fact wọ́n tún fún mi lówó pé kí n fún yín mo fẹ́ gbowó yẹn báyìí bí màmí ṣe fún mi lábàrá nìyẹn. ìkànnì ẹ. mo tají straight. èèyàn burúkú ni kílẹ̀ ṣe máa ń ṣe báyìí ọ̀tá ni ọlọ́tẹ̀ nìyí a máa lékun sí yín ẹ máa léjò sí wa wọ́n fẹ́ fún ọmọ mi lówó kó lè fún mi ó lè jí ọmọ lọ́mọ lójú oorun náà. ìbájòjú oorun ìbájòjú ọ̀run kíni tí. ẹjọ sọ̀rọ̀ lẹ sọ ní gbòòrò ẹnu yín báyìí. ẹjọ sọ̀rọ̀ bí ẹni tí ò tiẹ̀ ní làákàyè rárá ọmọ sùn lálàpọ̀ òun náwó lójú oorun ẹ wá sọ pé tà ni mo ṣe jí. kí ló tó jí. ah Ọlọ́run. lọ kí ló tó jí. ẹ ẹ kún èèyàn ọ̀la ni fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ yìí ẹ èèyàn ọ̀la ni fún yín. ọmọ tó ń gbádùn ayé ẹ tó jẹ́ tó ọmọ tó ń gbádùn ayé ẹ. nígbà téèyàn arúgbó àgbàlagbà tẹ jí láàárọ̀ kùtùkùtù ẹ wáṣẹ́ lọ tẹ lọ ṣiṣẹ́ òun jókòó lé ó sùn ó jí náà bọ̀kùbọ̀kù gbóúnjẹ ó bẹ̀rẹ̀ sí ní jẹ. torí ọmọ kọ́ la ṣe ń ṣe eh. ṣé kì í torí ọmọ la ṣe ń ṣe àtẹ̀mí ah. àtiwọ́ àti àǹtí ẹ̀ wọ́n ta máa ṣe kúrè èmi ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ. ìyẹn ẹyin kò ń ṣe mí. torí ẹ̀ ṣe wáyé machine mi wá torí ẹ̀kọ́ lè mi ṣe wáyé. omi machine mi wá àti ṣiṣẹ́ lọ kí wọ́n jáyé mi. ó gbọ́ àwọn kan wáyé wá ṣiṣẹ́ o gorí gorí gorí wáyé wá gbowó <laughs> ọwọ́ mi ni proud of you. bá mi bá mi ó tọ́ nìkan tí màá mi sọ o ayé ọlọ́ba tọmọ ń jẹ nínú ilé yìí ó ti pọ̀ jù kí ló dé ṣé wọ nìkan ni tó bá dẹ̀ yẹ pé iṣẹ́ ló fẹ́ ẹ jẹ́ kó lọ kọ́ tó bá fẹ́ lọ skul kó lọ skul àti kékeré la ti ń pẹ̀ka ìrókò o. ìwọ pòwe lójú tèmi kékeré ti ń pẹ̀ka ìrókò lójú tiẹ̀ àbí máa kọ́ ìgbàdúgbò ẹ̀ irú bàjẹ́ ládàá àdáwọ̀ nìyẹn ṣe ju yìí ló máa ṣe tó wá gbé aeroplane nínú ilé yìí ṣojú iná máa ṣe bójú iná máa jọ kí ló wà létí máa jẹ jàre. ó jẹ yín ẹ bèrè lọ́wọ́ ẹ oúnjẹ tó yẹ kẹ́ gbogbo àjọ nìkan ló gbé kalẹ̀ tó ń jẹ. òpèta òpè mi. wò ó kàn wà lọ jẹun lé oúnjẹ wà lé kalẹ̀ wà lọ jẹun. ẹjọ́ máa rọ fún <laughs> ẹ̀yìn ọ̀la ni fún yín ẹ̀yin méjèèjì. bá mi ọmọ tá a máa ṣe. ẹ̀yin ṣunú ọkọ máa ṣe ra mi. bàbá wa olórí ẹbí bàbá everybody. orí nǹkan tó ṣẹlẹ̀ ebi pa èmi náà ṣùgbọ́n tá a máa ṣe rè wọ́n máa jẹ bàtẹ́ràn jẹ́ kí mi jẹ́ bàtọ́ bẹ̀ fún lásán. náà àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tán ní jẹ́ iṣẹ́ jàre òṣì iṣẹ́ jàre bí iṣẹ́ jàre ìyá àwẹ̀ má fọjọ́ ọ̀la rẹ̀ ṣeré. Nice one, nice one, nice one small nice one nice one mo láì bóyá ṣe ẹ bó ṣe mu wá o mu kó o bẹ but next time bóyá dúró ẹ má dúró bẹ́ẹ̀ mọ́ o ó ti yé ẹ tó bá fún ẹ left pẹ́rẹ́ o máa jábọ́ ni o wàá dẹ̀ jábọ́ yẹ ya rẹ nìyẹn ó ti yẹ bẹ́ẹ̀ àmọ́ màá mú ẹ sọ́dọ̀ coach lóò ló máa lọ fún o bá dé bẹ́ẹ̀ o fẹ́ lọ kọ́gbọ́n sí ni. ẹgbẹ́ mi náà lọ sọ́dọ̀ coach aláì ẹ jẹ́ mọ́ inú bẹ bàbá mi. dúdú bàbá ká má má ṣe bẹ́ẹ̀ mọ́ ok tí bá máa lọ sọ́dọ̀ coach yìí sìn táwọn fẹ́ẹ́ máa train àwọn ọmọ tó bá wà nílẹ̀. mo kọ̀ wò pé kí mi náà. ìwọ ṣe wà pẹ̀lú mi ifá máa gbé gbogbo wa o ó ti yé yín ẹ fún mi lẹ́yọ̀kan sẹ́ fún mi lẹ́yọ̀kan sẹ́ fún mi lẹ́yọ̀kan. lójú ẹ̀gbọ́n àmì lè balẹ̀ ni. iṣẹ́ la fi ń dẹni iyì mo pe ra ìmúlẹ̀ ẹ̀sìn báyìí. irú àwọn ọ̀rọ̀ àgàdà olùkọ́ sọ nígbà tó ti dé báyìí tó <laughs> ti mọ̀ ó le tó ti mọ̀ o ẹ olóúnjẹ ẹ kí ló ti pàmò yìí lè báyìí ẹ bọ́ kí ló ṣẹlẹ̀. ọmọ yìí. ẹ ǹlẹ́. ara nù. ẹgbẹ́ àgbàdo oúnjẹ náà. arúgbó. ẹ ǹlẹ́. kí ló rí pọ̀nmọ́ yìí báyìí. ọmọ tó rọ̀ báyìí. kò sí wàhálà ẹ̀rọ ni ó wà. nine hundred ni. nǹkan nine hundred. iye tó wò yín jẹ́ nù. yìí tì láti jẹun. ẹ̀bà mẹ́rin mẹ́rin ẹran méjì òun ẹran méjì ó gba pọ̀nmọ́ kan extra sí ó jẹ́ nine hundred wọ́n sì fún yín lómi sí. nine hundred iye tó jẹ́ nù. nine hundred. iye tó jẹ́ nù èwo ní nine hundred nine hundred. owó tó ní àbùkù kan agbára ọlọ́run kan. ọmọ gorí. ẹ̀gbọ́n ẹ̀dá. gorí. ẹ̀gbọ́n ẹ̀dá. wọ́n ní nine hundred owó ńkọ́. Ah, owó bíi ti bó o mi mo sọ fún yín pé owó pọ̀ ká tó débí. ẹ ṣe bí owó pọ̀ àjẹjù nine hundred lọ owó pọ̀ náà ká yọ fún ọ náà ni kbk ta ló sọ pé kò pọ̀ kẹ. owó pọ̀ owó pọ̀ sí mò ń sọ two fifty ló bá mi débí. ó ṣe owó tó pọ̀ bẹ́ẹ̀ náà two fifty ni. two hundred and fifty thousand. two hundred and fifty naira. two fifty ló bá mi débí bẹ́ẹ̀ mo lè sọ pé owó pọ̀ lọ́wọ́ mi. kò ní dáfẹ́ tó kọ́ ẹni láì sí ìwòrè two fifty lábàdébí ò ní pariwo kó pọ̀ lọ́wọ́ ẹ̀. ó pọ̀ náà ni. báwo ni fẹ́ báwo gbé o gori ẹ̀gbọ́n ọ̀dà ló ń sọ pé owó pọ̀lọ́wẹ́ owó pọ̀lọ́wẹ́ ká tó wá jẹun òwe Yorùbá ni irú Yorùbá olórí burúkú wo lọ tẹ̀lé o kò sówó lọ́mì o àmọ̀ pé kò sówó lọ́mì tó bá ṣe gàrí àtẹ̀pà la fẹ́ mu àmọ́ àwọn jẹun tán nìsí ọ ní owó pọ̀lọ́wẹ́ wá kó tó fi ti jáde solution po kò sí wàhálà ìyá rẹ̀ mú ìṣẹ̀lá ẹgbẹ́ bá mú mi sanwó wá. fàájì wọn pọ̀ ah, ah. jẹ́rìí kọ́lọ̀ mọ́ bá èèyàn jẹ́ kó tó tún ṣe ni bá ṣe wà yìí jọba ń gbọ́ wọ́n wà yìí wọ́n wà sọ pé ẹni orí yóò dilé ọlọ́run lànà wa sẹ́yìn ọmọ ẹ̀ ara àwọn ọmọ tó máa ní fúsọ̀ lọ́la ni òun náà ṣẹ̀fẹ̀ máa ṣe yahoo ni wá ń ṣe rìhásà lọ́wọ́ client tó yẹ kó bíìlì táyìn gbà tí client fẹ́ ṣe di owó sí nìyá yìí ò kú so ti yẹ ìyẹn ti promise ẹ tó bá ti ra làpí làpí tó yẹ kó tún là á kí bọ́ná ni charge ẹ̀ wá bàjẹ́ kò aráyè ṣiṣẹ́ ṣebí nine hundred lówó yín ìgbà wo ló máa fún wọn níbo èmi àti ẹ̀lájọ́ sọ̀rọ̀ mo fẹ́ gbowó mi báyìí èwo ní wèrè alẹ́ nígbà èmi àti ẹ̀lájọ́ sọ̀rọ̀. ó yá pamọ́. ṣebí náà hundred lẹ́pẹ̀ ẹyọ pọmọ fifty náà kó kó eight fifty. mi ní jèrè yín. nítorí ẹni òjò jẹ pọmọ eléyìí. kí ni gbogbo eléyìí mi ní jèrè ẹ̀yin méjèèjì ṣé ẹ mú mi ṣeré ni ah! èwo ni gbogbo eléyìí ẹ fún mi lọ́wọ́ mi ò jàre. mo máa tó cash out àmà eh. sanwó yín. tọ́lá yìí méjèèjì yìí sí mi ni ẹ àgàgà ọmọ gòrí yóò ràn yín sí mi ni. ẹ wò ẹ wò ẹ wò ẹ mọ jà sọ di ẹ ẹ mọ kan tó ṣẹlẹ̀ ẹ mọ jà sọ di àwa àwo ó máa wá fún ẹjọ́ tó lọ tẹnitẹnti ń pariwo yìí nìsín nígbà tí ẹ fẹ́ yẹ ẹ wò. àbájẹ máa sanwó yín ẹ máa sanwó yín ó máa wá san tí o bá ti san ẹ máa lọ lé wọn. wọ́n fún yín láago márùn-ún o ìrọ̀lẹ́ èmi ni o. ó lè má tó bẹ́ẹ̀. kò ní tó bẹ́ẹ̀ bí aago mẹ́rin ẹ tó bá ti di four fifty o gbúdọ̀ mú wa. aago márùn-ún ni kẹsí bẹ́ẹ̀ mi mọ́ o tèmi wá o. ṣé o mọ̀ kọ́ mọ́mọ́ ilé bàbá ẹ̀. mo fún ẹ dago márùn-ún o. Ah, aago márùn-ún. aago márùn-ún ni o mo kúkú wọlé bàbá ẹ̀. lórí burúkú ni sọ tó ń pọ̀ mọ́ ni. ọkọ ah, wọ́n ti pẹ́ ni. ẹ bẹ́ẹ̀ bá ọ̀fẹ́ jà sẹ́fẹ̀ mi láti ṣe ni. ọkọ yí ti pẹ́ ni. ẹ mm, márùn-ún. ìrọ̀lẹ́ ló máa mú wa. ìjẹsà torí Ọlọ́run mo fẹ́ kó bá mi bẹ oko ẹ̀ sórí tó bá mọ tí mo fẹ́ fowó yìí ṣe àánú mi á ṣe é kò sí ni kò síbi tí lè sá sí àfi ọ̀dọ̀ yín ni mo rí wípé ibi tó kù tí mo lè sá sí ni mo ti lọ mo ti lọ mi ò rí ṣùgbọ́n ibí ọkàn mi balẹ̀ torí Ọlọ́run bá mi bẹ̀ wọ́n kó tiẹ̀ yá mi mo máa san padà. ìyá nìkẹ́ ṣe é fẹ́ gbẹ́ ìfọkànbalẹ̀ ìmọ̀ wọ̀ọ́rì kò ṣe bẹ́ẹ̀. kò ṣe ọkọ jẹ́rìí kò ṣe kò ṣe ṣe. ìṣe kò tẹ̀ wá burú bẹ̀rẹ̀ ìgbà kí tún yìí nìkan kí n fi dúró kò sí ohun tí fẹ́ẹ́ fi dúró lóòótọ́ mi ò parọ́ ilé ọkọ mi wọ́n ti gbà àwọn ẹbí ẹ̀ ti gbà wọ́n ti gbéwèé lọ kò sí kankan lọ́wọ́ wa kò sí ohun tí fẹ́ẹ́ fi dúró mi ò lẹ́nì kankan àfọlọ́ọ̀ bí mo ṣe wà ẹ́ ṣùgbọ́n tó bá yá mi mo máa sàn mi ì lè lọ bì kankan bí ìlú iná làdìjọ wà ẹ́ mi lè sá lọ. yóò ní agbára o yóò lágbára gan gan gidi ah wọ́n ń lé lọ́ntì ẹ̀ yọ lágbára òótọ́ ọ̀rọ̀ ní sọ fún yìí. O ọ̀rọ̀ ní máa ń sọ hmm, yóò le gan ṣe é ṣe pé díẹ̀ yóò le gan bó lẹ́sẹ̀ fẹ́ ya owó lọ́dọ̀ èmi ẹ wà nínú ìtẹ́bi dúró níwọ̀n fún yín. ẹ wo ẹ gbà mí gbọ́ pé mo máa san ọlọ́run ọba tí mò ń sìn ó mọ̀ pé mo máa sanwó yín. ẹ wo ẹ fi ti ọlọ́run lẹ̀ níbi tá a bá dé ṣe lọ́kàn tí ilẹ̀ ti lè sá lọ lójú tèmi ẹ lè sá lọ lójú tèmi ẹ lè sá lọ hmm. ìyẹn lè yáwó tán gbà mí gan kó kú ta lè yẹn fẹ́ béèrè owó lọ́wọ́ rẹ̀. olóhùn tẹ ní jẹ́ rí irú ẹ̀ báyìí. Ah, kò sẹ́ni tó mọjọ́ tó dà. màá sàn. pé mi ò mi è mi à ah, èmi mo dákú èmi èbí ṣeré èmi kí n yáyàn lówó kẹ́ni wọn á gbowó sá lọ kẹ́ travel ṣé mo mọ̀ bóyá fẹ́ fi ra tíkẹ́ẹ̀tì ìlú èbó ni ah. kẹ́ ra tíkẹ́ẹ̀tì ìlú èbó bóyá ti ní físà ṣe mọ̀ mọ̀ ni kẹ́ẹ̀kan kẹ́ẹ̀kan rọ̀ níbo ló ń pè bẹ́ẹ̀ mi ò tó ń pè bẹ́ẹ̀. ṣé ẹ mọ neighbor country wa ní Kútọ̀nù kò jìnnà sí bí èèyàn lè fẹsẹ̀ cross sí kó bẹ́ẹ̀ ẹ bá fẹsẹ̀ cross tán ẹ lọ ẹ lọ connect plane ẹ gbà bẹ́ẹ̀ ẹ mọ̀ lọ ìbílò ìbò ẹ mọ̀ ní ẹ ẹ mọ̀ náà ẹ mọ̀ náà ẹ mọ̀ tó bá dọ́wọ́ yín ẹ mọ̀ náà igun yóò le ó ti hàn kì í ṣe tèmi tí ẹ fẹ́ fowó ṣe rárá nìyẹn. ẹ mọ tèmi tó rò ọ̀nà àbáyọ tí mo rí sọ́nà tí mo rí sí ọ̀rọ̀ yìí ni pé ṣé ẹ lọ́mọ tó ń nà tán tó nà tó nà tán ẹ ẹ ní ọmọ kankan tó nà tán tó gata tó kéde lẹ tó jẹ́ bí ọmọ bẹ́ẹ̀. àmì ìbímú yẹn. ìyá jẹ yín. ìbímú bẹ̀rẹ̀ rárá. ẹgbẹ́ abẹ́nátì lọ tún yìí o ẹgbẹ́ abẹ́nátì lọ tún yìí o ẹ ẹ ẹ lọ́mọbìnrin ẹ ní kọ́lẹ́tẹ́rà tẹ́ tó lè fi dúró bó lọ́sẹ̀ abẹ́rún gbà ẹ̀yin ò rò pé lè lójútùú lọ́dọ̀ mi ìyẹn rò bẹ́ẹ̀ ẹ ẹ bóbìnrin. ní ìbóbìnrin. kí ló fà. ní ìmọ̀ ọlọ́run ni. ọkọ yín kọ́. ọkọ mi ti kú. ọkọ mi ti kú tipẹ́. ó ṣe ó ṣe èmi ọmọ pẹ̀lẹ́ ẹran tuntun ọlọ́run forí jì wọ́n ọlọ́run bọrùn kẹ́ wọn ọlọ́run yọ yẹ̀pẹ̀ bú kúkú lójú wọn ẹ lọ́kọ yín ti kú àwọn ohun tá a lè ṣe sí i ah, a kàn sí dáa náà nìyí màá màá mọ ronú sí tí mo lè ṣe kò sí wàhálà ah, ah. ẹ má lọ màá gbọ́rọ̀ yín ro ah, ẹ ń gbọ́rọ̀ yín ro ẹ má bá ṣe lọ. ṣé kí n dúró mo. ẹ lè dúró ẹ padà wá ní ẹ padà wá ní. ẹ ṣe hmm. mo. ẹ má kúnlẹ̀ ẹ má kúnlẹ̀ ẹ má kúnlẹ̀ màá gbọ́rọ̀ yín ro ni máa fi lo àwọn àtọ̀dọ̀ fún mi. bó ti dúró ló máa bára rẹ̀. ẹ kí lè o ẹni kì í tọrin já. wọ́n ní ọlágbà ń gbọ́n ló fi dé rẹ̀ mọ́nú pósí ògòǹgò tó rí yẹn náà sì gbọ́n ló fi dé rẹ̀ máa tàn ọkọ mi. màámi gbogbo àwọn aṣàmù tẹ́ ń sọ yìí kò yé mi. jẹ́ kó yí ẹ jẹ́ kọ́rọ̀ mi yí ẹ jẹ́ káṣàmọ̀ mi yí ẹ wọ́n ní pa lójú lẹ́nìí pa lójú tójú òun ò bá fọ́ ràbọ̀ràbọ̀ ló máa bá ah. ẹgbẹ́ náà ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó o bá kàwé mọ́ sọ iṣẹ́ kan tó máa kọ́ kó lè níṣẹ́ kan lọ́wọ́ bó jẹ́ bàbá ẹ̀ ni kó máa tẹ̀lé bàbá ẹ̀ lọ síbi iṣẹ́ bó ṣe ń ṣe yóò lórí gbèsè tó ń jẹ káàkiri ìlú yìí tó bá ti níṣẹ́ lọ́tọ̀ ń gbowó wọlé ó ní jẹ gbèsè káàkiri mọ́. Màámi èmi ò lè tẹ̀lé dáàdì mi lọ síbi iṣẹ́ o mi ò lè tẹ̀lé wọn torí ẹ̀gbọ́n ọ̀dà ti bá mi ríṣẹ́. ọ̀rẹ́ ti bá ríṣẹ́. wọ́n ti bá mi ríṣẹ́. irúṣẹ́ wo ni jọ. wọ́n ní màmá help àwọn oníṣọ́ọ̀bù àwọn tó bá lè ti dalẹ̀ àwọn máa fún mi lówó gidi tí má ti ń lọlé. irúṣẹ́ wo làwọn ẹ̀dá ń ṣe. wọ́n ní machine tán fi ń lọ tà wọ́n ẹ̀rọ ata. bẹ́ẹ̀ni. jọ èló làwọn ẹ̀dá fẹ́ pa nínú ẹ̀rọ ata tó fẹ́ fún ọ lówó tiẹ̀. màámi màámi ó dàbí ọ̀rọ̀ èmi àti yóò fẹ́ máa yéra wa mọ́ o ọ̀rọ̀ èmi àti dáàdì mi kan ló máa ń yéra wa. ṣé bẹ́ẹ̀mi ni mo bí èmi dẹ̀ lóbìnrin èmi ni mo bí ẹ èmi nìyẹ́ ọ̀rọ̀ ìyá àtọmọ ló máa ń wọ̀ jù tí mo sọ jẹ́ kó ẹ́ létí mm-hmm. ah. Màámi, tí wọ́n yẹ pé àwọn máa jà tábà ti ń sọ̀rọ̀ bí àkẹ́ máa sọ fún dáàdì mi kán máa sọ fún mi. Torí mi ọ̀rẹ́ mi àti kò fẹ́ máa wọ̀. Èyí torí ọjọ́ alẹ́ lèmi ń jà fún un. Màámi. Kò jẹ́ kó ah. ọmọkùnrin máa ṣèmẹ́lẹ́ kó máa ṣẹlẹ̀ ọ̀lẹ. Múra síṣẹ́. wàhálà yín ti máa ń pọ̀ jù. Mo ti gbọ́ ah, wàhálà yín ti máa ń pọ̀ jù. O tún jáde lọ Múra síṣẹ́ bá mi pé pé mi bẹ́ẹ̀ mi ṣe múra síṣẹ́ múra síṣẹ́ múra síṣẹ́ múra síṣẹ́ ooo má ṣe ṣọ̀lẹ. ẹ̀yin bẹ́ẹ̀ bọ́ píjáde ọ̀n gbèsè dédé ó ní yẹn ẹ lọ bùsọ ẹ tó jẹ lówó sí bóyá. mo ní ọmọ yín jẹ mí lówó sèmi ìdámọ yín tó jẹ mí lówó wọn ni ẹ ẹ lóun kọ́ ló jẹ mí lówó ọmọ yín ọkùnrin ló jẹ mí lówó ọmọ yín gorí ọlá òun ló jẹ mí lówó kì í ṣọmọ yín òun ló jẹ mí lówó òun ló jẹ mí lówó lóun ló jẹ mí lówó. kúrò nílé yìí. ẹ má gbọ́ mi kí tó kúrò nílé. ó bí ẹ dá. ọkọ̀ fẹ́ẹ́ dọ̀kọ̀. má fà á. ọkọ̀ fẹ́ẹ́ sùn. gidi. kí ni kí ni kí ni ẹ fẹ́ gbé bùrọ̀ lóbìnrin jà ẹ fẹ́ bá yàwó níyàwó jà hmm. torí pé ọmọ yín jẹ́ ní owó wa gbariwo lé yín lórí ẹ fẹ́ bá jà ọkọlọkọ ni sọ́kọ́ fọ́kọ́ ni àwọn onígbèsè ẹ wọlé ga fún mi lọ́wọ́ mi ẹ bẹ́ẹ̀ ni ẹ pọ̀ mọ́ yín jáde ṣé bọ́lá ọmọ yín ló jẹun lówó ẹ pẹ́ jáde èlé ló jẹ yín èlé ló jẹ yín one thousand péré ni. bó bá ti dúró lọ́wọ́ rẹ̀. ah ìyá ẹ ṣe wá ń parọ́ mọ́ ah, mi. ní jèrè ẹ gbà tó wá ra oúnjẹ o mọ̀ tẹ́tẹ́lẹ̀ yìí pé ẹgbẹ̀rún kan oúnjẹ one thousand naira ló jẹ́ ṣé ìwọ̀n pé èèyàn tó bá parọ́ máa jalè ni. Ah, ó ti ń jalè already. màámi náà yàn dẹ̀lẹ̀ mi jẹ wọn mi ò jẹ wọn ní one thousand. tí bá ṣe ìkùlẹ̀ wọn gbá ojú ẹ̀ ó máa pò yìí ni wo lè burúkú oníwà lọ́mọ mo parọ́ mọ́ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ kí ni ìyàtọ̀ nu nine hundred pẹ̀lú one thousand ìyàtọ̀ dà hundred naira. ẹ̀jẹ̀ wọlé ká fún mi lọ́wọ́ mi o ẹ̀jẹ̀ mi lóhùn. mo lè fẹ́ fún ọ lówó yẹn o bọ̀ tí bá kọjá wọn kì í béèrè. mi ò kì í béèrè èmi ò bẹ́ẹ̀ ni ẹ wọlé ẹ fún mi lọ́wọ́ mi ẹ dáhùn mi ò mi ráyè mi ráyè mi mọ mi mọ ń ẹ ẹ ṣe jàre màá mi màá jèrè yín ẹ ṣe. ọmọkùnrin ọ̀la bàbá pẹ̀lú ní ìfún ràìràì ǹjẹ́ bóyá ẹ̀kọ́ àfẹ́hùn rẹ̀ mọ́ ọmọ kò rí ọlá kókókó kókókó àní kókókó kókókó là ń rán fàdí tí bàbá rẹ lè lówó lọ lówó lọ́wọ́ ò lọ ìyá rẹ lè lẹ́sìn lẹ́ẹ̀kan lówó lọ́wọ́ ò lọ bá gbójúlé wọn o ò tẹ́ tán.

rẹ sí má pariwo ẹ wọ bí ẹ wọ bí ẹ mẹlẹ má ṣọkẹ sí ẹ jẹ kó n tẹ̀lé. yàrá dùn yàrá yà yàrá dùn yàrá dùn yàrá jẹ ó ti pẹ́ gan ó mọ. oníbàjẹ́ ọmọgbọ́n ò ṣàmù. àbúrì àbúrì ọmọ yèmí. làrẹ́dò. àbúrì. làrẹ́dò. kí ló ń sọ àdúgbò náà ló sì wà. ibẹ̀ náà la máa wà lè kú òun bí náà <laughs> kí ló ṣẹlẹ̀. ọmọ ọmọ kọ̀wé náà ni bóyá ọmọ jẹ́ kí n padà sábà kí ló ṣẹlẹ̀ ọmọ gbogbo eré ilé ìṣòro. irọ́ ni o ẹ kéèsì kéèsì láàrẹ̀ dò ẹ. ọmọ bí mo ṣe rí náà mo rí ẹyẹ kí ló ṣẹlẹ̀ ọkọ̀ọ̀kan. láyé lè yan sí wa wẹ́rẹ́ ni o. lẹ́mi kọ́ máa ṣe rí ni ẹgúnlẹ̀ ah, ah. mo kọ́ rí o. ọmọ yìí tèmi mo kọ pé kí n padà sábà náà ẹ ṣáà mọ ilé là fa bọ̀ sí i. Eh, ẹ wé wà nìyẹn. láàrẹ̀ dò ẹ tẹ kẹ́yìn sí wa kémi tètè máa mẹ́kù ẹ̀. farabalẹ̀ ah, kí ló ṣe ẹ̀ máa tẹ̀ sí tún lọ́wọ́ ojú tún ṣe é. ìwà àtàwọn ayé ni ó ti yẹ wọn bóyá máa ṣe. owó tó pọ̀ jù owó tó pọ̀ tó rẹ̀ dùn. àkí ah, ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n tán lé ti bẹ́ sí méjì. ẹ fílẹ̀ ẹ kò ṣe bó ṣe wù. kọ́lé sàdúgbò bàbá tèmi kọ́lé sàdúgbò. Ah, wọ́n ló máa sọ yẹn bá wà. Ah, ọmọ mo ti mí ìsẹ̀yìn ayé o òtún wèrè ẹ ká jókòó ká tẹ̀ ṣe fàájì. pẹ̀lú bí mo ṣe rí ẹyìn fàájì máa ṣọ o. <laughs> ọmọ wa. kí ló máa mú kí ló máa mú àmọ́ nǹkan tí àfàlí náà ṣe nǹkan tí ò mọ pọlọ dání ni irú dáadáa wo nu bọ́ọ̀lù ọ̀sẹ̀ jẹ wọ́n lówó ṣebí ṣọ́ọ̀bù ló ti jẹ wọ́n lówó sẹ́lẹ̀ ló ti jẹ wọ́n lówó tó jẹ́ pé ilé ni wọ́n ti wá ń sin gbèsè nọ́ńsẹ̀nsì náà ṣe yẹn náà. àbọ̀ ah. ilé kọ́ la ti jẹ̀yà yẹn lówó náà tíyà ń fi wá ń pariwo ńlẹ̀. èmi ò láì kéèyàn máa fún sọ mi mọ nǹkan tí ò bá dáa máa gbọ́ má sọ pé ilé kọ́ la ti jẹ wọ́n lówó wà á ní ilé kọ́ ló ti jẹ wọ́n lówó ó ti ń fún sọ mi mọ gbèsè báyìí wà á ní ilé kọ́ ló ti jẹ̀yà yẹn ní owó má sọ pé ilé kọ́ la ti jẹ̀yà yẹn lówó o ti ń dà mí papọ̀. bọ̀ ṣe é rántí pé ìgbà tá a fẹ́ lọ jẹun lọ ìyá yẹn mo sọ pé owó pọ̀ lọ́wọ́ mi ṣá. ọ̀rọ̀ tó ń sọ tó ń bí mi inú gangan ọ̀rọ̀ tó ń sọ tó jẹ́ kó rí máa fọ́ mi ọ̀rọ̀ ẹ ti ń dàbí ọ̀rọ̀ wèrè irú nọ́sẹ̀nsì wo nu. Ah, ah. ẹ mọ̀ gbà mí sọmọ ìfẹ́ mọ̀ sí báǹkì olórí burúkú fún mi ni ah, sọ ya wọ ni. olówó pọ̀ lọ́wọ́ ẹ ṣebí olówó pọ̀ jẹun bíi nine hundred ṣebí mọ̀ pé bóyá one fifty tàbí two hundred olówó àlọ́wọ́ ẹ ni irú àwọn àṣà òsì wo nu kò sówó lọ́wọ́ mi o àmọ̀ pé kò sówó lọ́wọ́ ẹ àjòkó ẹlẹgbẹ́ wa jẹ́jẹ́ ibi tá a bá ti ra gàrí a nílò rẹ̀ pàmbẹ̀ ni ká fi avoid syphilis. ó ti yé mi ṣé bèmi ṣe sọ fún ipò ó pọ̀ lọ mi ṣẹ́mu iye tó bá mi débẹ̀ ṣá two fifty ló bá mi dọ̀dọ̀ yá yẹn bá ṣe jẹun tán báyìí two fifty péré ló kù lọ́wọ́ mi tá fi lọ jẹun. jọ ìgbà tó mọ̀ pé two fifty ló wà lápò ẹ kí ló dé tó sọ fún ó pọ̀ lọ́wọ́ ẹ ká tó lọ. òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ sọ̀ọ̀yà ya wọ́n ní tí ò bá so lọ́wọ́ èèyàn kéèyàn má sọ pé kò so lọ́wọ́ èèyàn kówó pọ̀ lọ́wọ́ èèyàn. orí ẹ ti dàrú tó bá jẹ́ pé wọ́n mọ ẹni tó kọ òwe yorùbá yẹn ó yẹ kí wọ́n lọ pa ni nígbà tó irú blanki wèrè wo náà fẹ́ máa lò yẹn kò sówó lọ́wọ́ mi o àmọ́ pé kò sówó lọ́wọ́ mi o bẹ owó pọ̀ lọ́wọ́ mi sọ́ni tó bá bá mi dáṣà owó pọ̀ lọ́wọ́ mi tèmi àtẹ́ta kan trespass táwa gba kí lọ sí lọ káàbẹ̀rẹ̀ ní sop tó tán sọ pé ah, hands up for the man everybody silent tí wọ́n kàn wá gbowó ta ni àwọ̀ ah, pọ̀ lọ́wọ́ wa yéé ah, a máa jẹ ṣé kéèyàn má bàa mi dáná àṣàyàn mọ́ o. àwọn yorùbá ni ṣá wẹ́ káàtẹ́ yìí. òun yorùbá wọn kú bẹ́ẹ̀ pàṣọ plẹ̀ bẹ́ẹ̀ mọ́. ẹ wàá mọ ètò fọ́nì sí i. èwo ni. ìgbà tí ìyá yẹn wá sílé báyìí ó wá bẹ̀rẹ̀ sí pa àwọn irọ́ ńláńláńlá ó ní one thousand lájẹun. ẹ Ah, ṣé kò gbọ́ ọ̀kadà wa ni ah, tó bá jẹ́ pé àwọn ọ̀kadà dispenser ló bá wọn sọ̀rọ̀ ní fún wọn lówó tí wọ́n lọ fi dìbò àwọn owó fún wọn ní sí i èmi ò fẹ́ gbogbo orúkọ bá yọ ẹ má ma dáńsà owó pọ̀ lọ́wọ́ mi èmi ò fẹ́ o àwọn asáwèrè èyí ẹ bá yàn lórí ìjòkó náà ẹ lórí ìjòkó ọmọ wa tó bá mi lórí bíìgì. kàdé ju yẹn lẹ owó bọ́sẹ̀ àti parọ́parọ́ mi ti fún wọn ṣá mi ò dà wọn gba change àbúrò gba change. Ah, a dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbẹ́ kó tó gbẹ́ jì ẹni tó sì kó sí náà ọlọ́run ò jó dá lápá iṣẹ́ la fi ń dẹ̀rí yìí irú nọ́nsẹ̀nsì blank owó pọ̀ lọ́wọ́ mi. ẹ ẹ mú nǹkan ẹ mú nǹkan ṣe rí ẹ gbọ́ mi ṣe ń gbọ́ mi ẹ mú o ẹ mú nǹkan o níta bá wọ lè bọ̀ sí ẹ já ní kísà kan. má ṣe gbé bàbá mi. mo ti rò sọ́tún mo rò sósì mo bẹ́lẹ́dàá mi sọ̀rọ̀ ẹlẹ́dàá mi ní kí n mọ̀ wọ gbèsè o ah. pété yóò bá ti ní kọ́lẹ́tàrà kí n má fún ní nǹkan mi o kí n má fún lówó. bó ṣe fẹ́ ṣe ayé mi báyìí hmm. táyé mi ò ti bàjẹ́ báyìí hmm. tí mo fẹ́ lówó ìjẹ́ kó lè bẹ́ẹ̀ mi mi lọ. ẹ̀yin lẹ kọ̀ọ̀sẹ̀ ẹ̀yin lẹ kọ̀ọ̀sẹ̀ ẹ̀ rárí afúrárí ni eh. eh. hmm, ẹ mọ̀ eh, tó máa afúrárí ẹ̀ já ẹ̀ já tó ayẹpẹ̀ já nígbà tí ẹ̀rí lè fi dúró tí ẹ̀rí pọ́pátì kankan ẹ̀rí fi dúró ẹ̀ sì nídìí owó

ìyàwó ta ni ó fẹ́ lẹ́yìn sílé pẹ̀lú èdè ìwòrè tí ń sọ lẹ́nu ah, ah, ta ni ó fẹ́ kí ẹnìkan mọ̀ tọ́ gángan ní sẹ́mi eh, eh, ẹ má sọ pé mo sọ lójú ah. ẹ o ẹ má sọ pé mo sọ pé ọmọ ọ̀dọ̀ eh, ọmọ ọ̀dọ̀ gángan ní sẹ́ rẹ̀ òun ló ní kí n mọ̀ bó ńlá sí rí o kó mọ̀ fọkọ̀ mi kọ́fà bí ìyàwó ọmọ ọ̀dọ̀ ni. sẹ́ni kòkó ti fẹ́ mú wá. ẹ̀yin ò lè sọmọ fún yàn rárá. ọmọ mi ò lè sọmọ fún yàn ọ̀rọ̀ yìí ṣẹ̀yẹ èmi ilé sọ́mọ kò sọ́mọ ọlọ́mọ kan ti máa mú àbí ìdẹ̀bí mo béèrè bóyá kí n dẹ̀ fara mi dúró. bẹ́ẹ̀ ṣe kí ni. máa fara mi dúró. ẹyin. bẹ́ẹ̀ ni. láti máa ṣiṣẹ́ ìwọ nínú ṣe ẹ mọ̀ clean òkè ni àbí ẹ mọ̀ clean ìsàlẹ̀. mi clean òru. pé ẹyin náà. èyí tẹ wí tẹ wí ah! yẹn náà. tí ẹ mọ ní kẹ mọ mọ wá fún. ẹ èmi fúnra mi á dúró. ìyá mi ẹ̀yin dàgbà. mi ò dàgbà ẹ má wojú ẹ já jọ ẹ má wò jù bẹ́ẹ̀ ni. ṣé máa jù sí yẹn mọ ẹ̀yin náà jù sí mi. lẹ́sẹ̀kẹsẹ̀ máa bẹ́ẹ̀ ni ẹ kàn ń wojú ni. pẹ̀lú èjì yẹn fara yín ṣe kí ni. máa fara mi dúró ẹ má wojú mi rárá. ìyá mi ara mi ọmọ ìyá nínú ní olórí bẹ́ẹ̀dì. èmi gan ò gbádùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ lè ṣe dọ́gí. máa ṣe. tèmi ta. máa ṣe. ẹ ṣe dọ́gí. máa ṣe dọ́gí tọ́sọ̀ tó nǹkan. gbogbo ẹ ni mo mọ̀ ọ́ ṣe. èmi ò ṣe star dádì àmọ́ mi o. ẹ mú kókò tí wàhálà. bẹ́ẹ̀ ṣe wà yìí. adékíṣà ti rówó yìí ṣeun tí mo fẹ́ ṣe yìí ni. bẹ́ẹ̀ ni. ayé mi bàjẹ́. bẹ́ẹ̀ ni mi parọ́. síríìtì lẹ wà ni. mo wà síríìtì. Ah! ó túmọ̀ sí pé ẹ fọ́ rárá. mo ah, pọ̀ gan. Ah! ẹ túmọ̀ débi pé ẹ pọ̀. èmi gan mọ̀ mọ̀ pé kpv hmm. ẹ pọ̀ fa. ẹ pọ̀ fa. kò sí wàhálà mọ́ mi ti máa mú yín ẹ̀ kì í. àbí ìlè sunkún bẹ́ẹ̀ ni àjọ máa gbádùn náà ni bẹ́ẹ̀ ni. dọ́gí ẹ lè ṣe dọ́gí. màá ṣe dọ́gí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ni màá ṣe ọkàn mi ṣe balẹ̀ ń sìn. ẹ ṣe dọ́gí. ṣíà bẹ́ẹ̀ ni. ẹ mm, ẹ fọ́ ń tòótọ́ ẹ ẹ fọ́ nù. ó pọ̀ gan. ẹ pọ̀ gan. ìyá mi ìta títí mọ̀ pé síríìtì rẹ wà. síríìtì mo wà síríìtì. síríìtì lẹ́yìn náà wà. kò sí wèrè kò sí wèrè kò sí nǹkan. kò sóhun tójú òní rí tán o. àní kò sóhun tójú òní rí tán o. ẹ rọra bá fọ ọmọ yìí. ẹni àbí fún ọba jógbẹ ẹni àfọ̀fún ọba jógbà ẹ̀hún tó bá kú gbẹ́kọ̀ láṣìlẹ̀ náà táwọn ti máa kọ wálé. Ah, màámi ojú ìdẹ ni mò ń tì o. gbé gbogbo ẹnu ẹ̀sán tó bá ti jú mi kọ́ èmi mú ní kó gbèsè kiri ìgboro ojú mi ló ń tì ọmọ ẹni ò ní burú títí ní tí káwókù lè fẹ́ kún pàjẹ́ ṣe èmi àwọn ní dákẹ́ lórí ọ̀rọ̀ gorí ni o ọmọ tó wà máa pa mí n bá lè fún kìnìún kò ṣe kankan. bọ́ọ̀bù mi jọ ṣe òun àbóhun dọ́dọ́dọ́ ṣe òun àbóhun èmi ò mọ ọmọ wọlé fẹ́lẹ́ fún kìnìún pàjẹ́ èmi ò mọ. àbùn àbá lọ̀rọ̀ tiẹ̀ ṣùgbọ́n bá mi níbo ló ti bọ̀ gangan tí ọ̀kadà fi sàn mọ́lẹ̀. dáadé ọ̀kadà gbé ṣubú kò ní jẹ́wọ́ ẹ wò dájú irọ́ ló pa fún yín ọ̀kadà kọ̀ọ̀kan ò gbé ṣubú àwọn tó jù lọ tó le jù lọ àwọn náà ṣe é báyìí. kí ni àwọn olójúlọ tó ṣe báyìí ẹ gbà mí àwọn olójúlọ tó ṣe báyìí. àwọn wo lẹ fẹ́ mọ̀ àwọn làrẹ́dò náà ṣe bẹ́ẹ̀ yẹn. kí ló ṣe. gbàgbẹ́sẹ̀ ló ń jẹ gbèsè káàkiri àdúgbò. kò ní dájú àrẹ́dò so tọ́lọ́ bá jẹ gbèsè lásán lẹ́fẹ̀ẹ́ pamọ́ fún mi báyìí. Ah, òkú máa ṣọ́ lẹ́nu ni. ẹ jẹ́ lọ́ra ẹ ẹ ọmọ ah. àṣìwà ń tòsí wọ́n máa ṣẹ̀mí tó máa ṣe máa sọ fúnra yín ni ó ti lọ ẹ máa sọ. ibo ló kù sọkọrọ abẹ́kẹ́ o. ìwọ bá mi tẹ ti mílíkì fún. tó bá bá tẹ ti tẹ ti mílíkì. kìnìún ẹfun lọ́wọ́. oní rasi ṣùgbọ́n kó tutù o. tí n bá rà tutù. ọmọ tèmi ò ní kú ọmọ mi ò ní kú kí ló dé kọ́ bàbá èmi ò ní kú kílódé èmi èmi èmi ò ní kú ẹ̀yẹ máa kú. ó dá mi lójú pé gbogbo ilẹ̀ ti gbé àgbè fún ìdíje tó ń bọ̀ lọ́nà yìí ìdíje tó ń bọ̀ lọ́nà yìí ń ṣe ìdíje ọmọ kékeré o mo fẹ́ kẹ́ fi gbogbo ẹ̀mí ìjà gbogbo agbára tó náà bá fún yín mo fẹ́ kẹ́ fi jìjà yìí àbúrò omi competition tó ń bọ̀ lọ́nà yìí o. àti ẹ̀ ní láti fi gbogbo okun àti agbára wa jà àti ẹ̀ gbọ́dọ̀ mú ènìyàn torí pé inú ilé tá a wà yìí àdúgbò ta a wà yìí ànígbàgede tá a wà yìí gangan a ní láti fi gbogbo ẹ̀mí wa jà síbẹ̀ rántí pé làrẹ́dò wà nínú géèmù tá a fẹ́ ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé làrẹ́dò ti fi ojú gbogbo ilé ó ti kéré wa ó ti rò pé kò sí nǹkan kan tó lè tilé jáde síta ní rere ṣùgbọ́n mo mọ̀ pé yìí guys tẹ wà nínú ilé tẹ ń tírénì ní bíbá akọni ní tógun bá dé tíjà bá dé ẹ lè dàyà kọ́ ní tì ọlọ́run ifá ọlọ́run mọ̀ ká máa win. ifá bàbá i promise yín pé àní giant player i will make you proud boss. ifá bàbá mi ẹ ṣáà mọ̀ pé mi disappoint yín rí ṣe rí ọ̀rọ̀ làrẹ́dò ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò ń ṣohun ayọ̀ àdátì ifá ẹ lọ ṣe kí ni ẹ lọ sinmi ẹ̀dọ̀ kẹfẹ̀yìntì. small mo tẹ trust ẹ náà tó bá ti rí ọkọ mi máa ń balẹ̀ dúdú tí wọn bá ti ju pààyàn lásán mọ̀ pé ọmọ tó bá tẹ́rì sí lásán ó máa pa lórí ni láfikún ṣùgbọ́n gbogbo ọ̀nà tẹ bá mọ̀ nǹkẹ́ fi jìjà yìí ẹ má dojú ti fa o ẹ gbé ifá jọlẹ̀ ẹ jẹ́ kí fa sọre kẹ wá fẹ̀yìntì fa tí ó ti yé yín. ìbálẹ̀ láti fọre ẹ gbọ́ ẹ̀yin láti wá oko awo àbọ̀dọ̀ pásítọ̀ àbáfà aluwo àti ànàdákú ìsàláò ara ìjà lè yí wá tòró legit ó felix gbogbo ẹ ló máa ń bẹ̀rù mi pé ifá kọ́tà bá ti jù lásán ètò bá gbà sára ó máa mọ̀ lára ni o. gbogbo tá a bá ṣe láṣejù ìyá rí fi ń jẹ ni. àdìsá òpómúléró àbúrò mi àtàtà. Ah, ẹ̀gbọ́n mi eléyìí tẹ̀ ń kí mi délé délé ṣé òye pé ẹ fẹ́ rán mi sọ́dọ̀ ọkọ àfẹ́sọ́nà yín ṣá. ọkọ àfẹ́sọ́nà ah. kí ni ibo síbo ká lọ́kọ àfẹ́sọ́nà mi èwo nù wọn. bọ́dá àjàdí of course àbẹ́ ti yíwọ́ wọn sí gbóòní. Ajani Ajani ò kì í ṣe ọkọ àfẹ́sọ́nà mi ah. ọ̀rẹ́ lásán lèmi àti ẹ̀. Hmm, ọ̀rẹ́ lásán. bẹ́ẹ̀ni. wẹ ẹni tó bá ń parọ́ fún tí ò bá mọ ẹni tó ń parọ́ mọ̀ pé òun ń parọ́. Hmm. Hmm wo èmi ò bá gbogbo yẹn wá. gorí ọlá la etí ẹ sílẹ̀ dáadáa kó máa gbọ́ mi ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí ó ṣe kókó ó ṣe pàtàkì ó wà important o. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ wo nìyẹn ẹ jẹ́ kí n gbọ́. ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ ni sórí ah. bó ṣe ń lo ìgbésí ayé ẹ gbogbo àwọn ìwà tó ń wù ìwà pálapàla àwọn nǹkan tó tí ò yẹ kó ń bá lọ́wọ́ ọmọ gidi tó ń bá lọ́wọ́ ẹ ní gbogbo inú mi ò dùn sí. Ah ìwà àtàwẹ̀dá àbí kí náà ń porúkọ ẹ̀ àwẹ̀dá tó yẹ pé olóòórùn ni ah. kò ní làákàyè èèyàn tó yẹ pé kò ní tìjú kankan bó ti wò ó kéré mọ́ kò sí nǹkan tí o lè ṣe kò séèyàn tó nífẹ̀ẹ́ kò séèyàn tí o mọ̀ èmi gan bí mo ṣe wáyé mo mọ̀ dáadáa ah. bẹ́ẹ̀ ni kò séèyàn tí o mọ̀ dẹ̀ ń dojú tì wá káàkiri káàkiri àdúgbò kí ló ṣẹlẹ̀ ṣẹ́yìn nìkan ni. so ẹ̀gbọ́n mi ẹ̀yin náà wà lára àwọn tó fẹ́ jẹ́ kí n lókìkí láyé yìí. Ah, so bó ṣe ń porúkọ mi ló tún porúkọ mi ló sí inú yóò dùn sí rárá so kéèyàn máa wùwà jàgídíjàgan káàkiri kó máa jẹ gbèsè kó máa ṣe wàhálà káàkiri ìyẹn ní òkìkí lójú tiẹ̀ àbí. òkìkí ni ẹ̀gbọ́n mi. òkìkí ni àánú ah, ah, ẹ̀ ń ṣe mí àánú ah, ẹ̀ ń ṣe mí gorí ọlá sórí láti èní lọ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mi ò eh. fẹ́ rí ìwà àtàwẹ̀dá papọ̀ mi tiẹ̀ fẹ́ rí ẹ lọ́dọ̀ àwẹ̀dá rárá. ẹ̀gbọ́n mi ṣe bí nǹkan tẹ fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ nìyẹn. láti èní lọ mo promise ni pé mo máa change. ó dá ẹ lójú. ó dá mi lójú bàjẹ́ bàjẹ́ àmọ́ favour kan pé lẹ máa ṣe fún mi kí tún nìyẹn ẹ jẹ́ kí n lọ dágbére fún un pé èmi àti wọn à ní nǹkan kan ṣe pọ̀ mọ́. Ah, èwo ni dágbére dandan ni kò dágbére fún ni. ẹ jẹ́ kí n lọ dágbére fún wọn so ẹ̀ wọ́n á lè mọ̀ pé èmi àti wọn láti lọ à nǹkan kan ṣe pọ̀ hmm. ẹ jẹ́ kí n lọ dágbére ẹ eh, ní sùúrù mi ò sọ pé kó má dágbére fún un tó bá fẹ́ dágbére fún kò sí wàhálà. but má pẹ́ o mi ò ní pẹ́ ẹ̀gbọ́n mi kórí má pẹ́ o ẹ̀gbọ́n mi ò ní pẹ́ mo má dé ìsìn. ẹ ẹ ò rí àgbẹ̀dẹ tó lórin lójú kan. ṣé ìwọ sàlàyé fẹ́ gbọ́n rẹ pé èkùrọ́ la lábàápẹ́ òwe bàtà náà àbí bàbá dáadáa wo ló ń sọ wọn wá ní kémi má bọ orin mọ. sọfẹ́jọ́ síìkì ni ah. ṣé lóòótọ́ ah, wọ́n sì ń béèrè pé ṣé lóòótọ́ sábà pé ní ti dọ́kítọ̀ ẹni bẹ́ẹ̀ bá bọ̀ ni ti kú dànù. àyìn náà sọ tóbi ẹ̀gbọ́n mi ṣe ní kí n má bá yín rìn bẹ̀ sí sick wọ́n sick. mo bẹ̀rẹ̀ sí sick. kì í ṣe pa ọ́ sick nìkan ọ́ yé ọlọ́run ló ní kò tètè ronúkú wàdà kó come back. ọwọ́ ni ọ ọ kú pátápátá ni kì í ṣe pé bóyá wọ́n mọ̀ tọrọ owó fún ọ o ọ sì ní ẹ̀. ṣé bí mo ṣe rí níbẹ̀ ara mi sì yá. ara rẹ̀ yá symptoms lọ rí o symptoms pọ̀ bá mi rìn gangan òun lọ rí o. èmi náà sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀. kí ló dé ta ẹ̀gbọ́n rẹ̀ ń ṣe báwọn. ẹ̀gbọ́n mi ò mọ̀ ni. Hmm ní àjẹpọ̀ orí ń ta ẹ̀gbọ́n rẹ̀ ó yẹ kó ti mọ̀ gbọ́ tipẹ́. wọn ò mọ ní jàre ah. wọn ò mọ ní. Hmm. bóòlù ọ̀sì sanwó àwọn kinní tá a wá mú yìí. Ah, ah. owó bíi bó ẹ̀gbọ́n àwọn ẹ̀dá ṣèbáyìí lẹ gbé mi pé kí wọn ká wá ṣe fàájì mi báyìí mo rẹ̀ sì mọ̀ pé mo ṣe rí ìyẹn ní dókítà gbogbo fàájì tí n bá ṣe ẹ̀yin lẹ máa sanwó ẹ̀ náà. dókítọ̀ <laughs> òótọ́ ni èmi ni dókítọ̀ rẹ mhm. <laughs> èmi náà tó ní kí n san tèmi ó ti ẹ̀ dá èmi ètò ẹsẹ small doctor big doctor lèmi. èmi náà mọ ọmọ jẹ́rìí yìí hmm. ẹ̀gbọ́n àwọn ẹ̀dá hmm. <laughs> ẹ̀gbọ́n mi ò mọ bó ṣe ń lọ ni. èmi gan ṣeré ni hmm. sorry bèrè tó bá fẹ́ sí gbogbo tó bá tún wù tó bá fẹ́ ìwọ bèrè. Ah, gbogbo ayé ni mo máa jẹ lẹ́nu. àjẹ ah, gbogbo ayé <laughs> àbọ̀ jẹ pando. Ah, ṣé o máa ní bíbà ṣá. irú bíbà yẹn wọ́n á lè nùdùsì làwọn máa ní tọ́lá jẹ̀ máa ní noodles gan wọ́n lè má lẹ ẹyin ẹ̀dẹ̀ ó lè jẹ́ àparò náà ni. wọ́n máa lò bẹ́ẹ̀ ẹyin àparò yìí sì lọ lórí noodles ẹyin ó ah sọ́ọ̀tì ìfi jẹ́rìí ni. àmì ò jẹ́rìí pàtó jẹ́ pé ẹyin ni dókítà mi gan gbogbo wọn tẹ́ bá ní kí n jẹ náà ni mo máa jẹ hmm. <laughs> wọ́n lè pè wọ́n kán sún fíríjì mọ́ kán sáfì ọ̀sẹ̀. ìyẹn jẹ́ kí n mú eléyìí tán. Hmm, mú bó bá ti wọ̀. Ah, ọtí tútù. ọtútù bí wọn bá ti mọ àwọn kíni èèyàn mọ ìtọ̀ ìtọ̀ ìtọ̀ lẹ́mìíwá ní tèmi ìsìnfẹ́ ọmọ lọ létọ̀ ọmọ bọ̀ ọmọ lọ létọ̀ ẹ̀lú wọn lọ bí traffic light ni kéèyàn tó mú nǹkan tán èèyàn lè forí létọ̀ tó bí ten times. ẹ ẹ mm, bọ́ tí ṣe máa ṣe nìyẹn. jẹ́ sáré tọ̀ náà mo bọ̀. ẹ ẹ bèrè tó bá fẹ́ o. ẹ má pẹ́ mi ah. gba méjì o. mo dé tán nìyí. ẹ gbọ́ ẹ̀dá dókítà mi gbogbo ayé la máa jẹ́ àwẹ̀ má fọjọ́ ọ̀la rẹ̀ ṣeré bàbá rẹ̀ lè lò lọ́wọ́ màmá rẹ̀ lè lẹ́sìn lẹ́ẹ̀kan bó bá gbójú lé wọn tẹ́tàn. ìyẹn ò ṣe problem ṣáà wàá jẹ́ new customer ń bí mi ìyẹn kọ́ ni mo bá yín sọ owó tí mo wá gbà ó jẹ́ one six. òun náà ni ẹ̀gbọ́n ẹ̀dá máa tó dé wọ́n máa kílẹ̀ gbogbo bíi ìgbà wọn ta. ẹ̀gbọ́n ẹ̀dá tẹ́kí tó yín lọ bẹ́ẹ̀ náà ti wá sí mi pé àwọn ti ń lọ àwọn gọ́gọ́ tẹ̀dẹ̀ wò yẹn wọ́n jẹ mí lówó wọ́n dẹ̀ ti sọ fún mi pé ó táwọn jẹ mí tẹ́lẹ̀ àwọn máa fún mi létà bó ilé ẹ̀yìn lè máa san ní ẹ̀gbọ́n ẹ̀dá náà ẹ̀gbọ́n tó sọ mi pé kí n máa ṣe fàájì lọ àwọn ń bọ̀ àwọn fẹ́ lọ tọ̀. ìyẹn kọ́ ni mo wá ṣe ń bí báyìí tọ́gà mi bá dé sí mo máa sàkáǹtì fún ẹ fún mi lówó mi. ẹ̀wọ̀ yẹn má fọ̀ wọ́n máa tó dé. mi ò sọ fún aníkẹ́ bá mi mówó one six ṣó le tó bẹ́ẹ̀ ni. ẹ jọ màá bá yín fa wèrè ńsìn o. àǹtí àní ẹ má wọrí ìṣe wọn máa sanwó ṣó le tó yìí ni. ó lè jù bẹ́ẹ̀ lẹ fún mi lọ́wọ́ mi jọ. ẹ wò máa pè máa pè òlé yín lórí o. àǹtí àní ọmọ tó wá sanwó yín ṣe má wọrí ti. ẹ má yẹ kí n ṣe wèrè fún yín o. wọ́n ní kò mọ gbọ́ sí lọ́wọ́ yín. àbẹ́tì yàwé ṣẹ́ yàwé ni orí yín burú ni bàtà yìí. àǹtí ẹ fara ẹ jẹ fún mi lọ́wọ́ jọ. wọ́n ní kí èyí máa ṣe fàájì lọ ah, tèmi ni. ìwọ ṣùwọ́ ní sẹ́fẹ́ jẹ́kọ́ lẹ́mi kò bí iṣẹ́ ni. ẹ jẹ fún mi lọ́wọ́ jọ. ẹ bí iṣẹ́ jà rẹ̀ wọ́n máa sanwó yín sí. ẹ dákun jọ ẹ jọ ó ti ẹ̀ dá màmí ká sùn bóyá ọlá ni mo bèrè lórí ọlá òsì lè kò lè sin ilé olórí ibùkún ọmọ máa ṣàǹfààní ọmọ àbí ìpa bẹ́ẹ̀ eh, eh, eh, kí ló dé kí ló fẹ́ pè ẹ wò ó òun àti bọ̀dá àwẹ̀ dàbí kí ló ń polówó ibùkú tọ́jọ́ ń kó àwọn kiri náà wá sí ṣọ́ọ̀bù mi tó wá rántí àwọn ìwọ̀n ọ̀dẹ̀ fún mi lówó one six ọ̀gá mi ti ń sọ̀rọ̀ sí mi sẹ́bẹ̀ mi pé jáde sí kọ́ wá fún mi lówó mi o. gbórí ọlọ́wọ́ ra ọtí àgbẹ̀wò ẹ̀ òun àtàwẹ̀dà. bẹ́ẹ̀ ni wọn wá fún ẹ lọ wọn lè sá lọ. bẹ́ẹ̀ni bọdá ìlà ló tẹyọkọ sá lọ tí mo yẹ ní pé kí n digorí ọlá mo gbá mi níṣẹnu mo ṣubú sílẹ̀ ni ṣó pa mí ni ẹ bá mi pè jáde kó wá fún mi lóhùn mi àjẹ bẹ́ẹ̀ máa tatọ́ sí bíbá yìí mi ní kúrò bíbá yìí. one thousand six hundred. bẹ́ẹ̀ni ma. olùṣọ́ lórí burúkú ọmọ. ṣé ìpè ló fẹ́ ṣẹ̀dá bó fẹ́ gbowó ẹ̀ tó bá bẹ̀rù goriola wo ojú tèmi màá fẹ́ kó bẹ̀rù ẹni torí ẹ̀ náà mo ṣe wá fẹjọ́ sùn. ẹ̀hẹ̀ o ti wá fẹjọ́ sùn nìyẹn dẹ̀ sùúrù ṣé bí one six ló jẹ́ bẹ́ẹ̀ ni mà one six àbí kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni olóṣèlú olórí burúkú ọmọ òṣì. ìwọ gbọ́ lọmọ òṣì ìwọ gan lọmọ tí ò lẹkọọ. ẹ lè mọ kan tó ṣe fún mi màmá ẹ jẹ́ kí n ṣépè fún ẹ jẹ́ kí n ṣépè fún jàre tí kò bá kọjá ìyàrá tí kò bá ṣépè. jókòó kò bá ṣépè tó tó bá ṣe ń ṣe bẹ́ẹ̀ o dẹ̀ máa ma forí ara ẹ̀ gbé mi. mi ò lè forí ara mi gbé tó lóun ló kọjá ìyá rẹ̀. tó yẹ pé kò lè fẹ́ ṣẹ́kọ̀ọ́ tó kẹ́ mi náà bẹ̀rẹ̀ sí ní rọ̀ gbèpè lé lórí. ẹ̀bùn ló kọjá ìyá rẹ̀ dọ́dọ̀ mi màmá. mo ní kó bá ṣẹ́kọ̀ọ́ fún ọmọdé wa. òun ló kọjá ìyá dọ́dọ̀ mi torí sí òbá dọ́dọ̀ ah. mi sí bàbá ara kan mi ò ní fún lépè. ewo ah, ń te pè o ti wá sọ jọ́sùn mo lẹ̀ sí mo lẹ̀ sí mo ti fẹ́ ṣe kan tí mo fẹ́ ṣe fún ẹ o dẹ̀ tún ṣe pé. ọ̀gá ti tèmi gan wọ́n ti ń ṣépè fún mi bí mo wà yìí. orí ẹ̀ lè pè ń lọ orí ẹ̀ lè pè ń lọ túbọ̀ máa ṣépè yẹn ṣó ti gbọ́ bí amúnáṣe kò tajà àwọn tọ́tọ́ ti sọ tọ́tọ́ ti rà tọ́ sanwó fún ẹ ta ló sọ fún gbà. èwo ló ti ń sọ kesa gidi lọ́la fi ń gbé ìta ń gbà ni. dẹ́bi wá sọ kíníkan fún ẹ kó yí ẹ owó tí mo sọ fún ẹ lẹ́yìn mi ní tún sàn mí mọ́ níjọ́ tí gorí ọlọ́mọ mi bá déwájú ẹ tó bá lóun fẹ́ ra ọtí kódà kò mọ́wọ́ dání tó bá tà fún ọlọ́pàá ni màá fi gbé ọkọ̀ mi ò tiẹ̀ lè ta fún mọ́ ẹ ṣe màá ẹ̀dẹ̀ bá mi sọ fún kọ́ àwọn àti àwẹ̀dà kọ́ má kó ibùkún wọn dé ṣọ́ọ̀bù tèmi lọ́mọ ẹ ṣe onírànù máa fàbẹ́rẹ́ ṣiṣẹ́ torí ẹni fàbẹ́rẹ́ ṣiṣẹ́ yóò fàbẹ́rẹ́ jiyàn. ìyá ọ̀la lèrè òní. àtẹ́lẹ̀ ọwọ́ ẹ̀rí kì í tanrin jẹ àtẹ́lẹ̀ ọwọ́ ẹ̀rí kì í tanrin jẹ ohun tó fowórọ̀ ṣe. ẹ dìde dìde dìde. máa di àwọn títí ni. kì kí mi ṣe kí ó ṣe kí mi sun sọ́rọ̀ ẹ̀ ní àárín ìyá ni. Ah, ah, ah. bọ́ọ̀lù ń jí. ṣe ti rí ìnà dáadáa ṣe ti lajú kì í sì kí mi ṣe ń bèèrè ìjọ náà kí ló ṣẹlẹ̀ kí mi sùn ṣáárín ìyá ni. ara mi ò yá báwo ara mi ò yá kí ló ṣe mí tára mi ò yá mo wà nílé ìdíyà mi òun ní ara mi ò yá. díárín. mo tiẹ̀ ti retí kó dé torí ìgbà tí mo dé kíṣì tí mo fẹ́ dáná mo rí pé gáàsì ti kó wá lọ bá mi fi gáàsì. kí n lọ bá yín fílì gáàsì nílé ọkọ mi nínú ilé ọkọ mẹni kó fẹ́ mi níṣu lọ́kà kí n lọ bá yín fìlì gáàsì ìgbà kí n kí. dákẹ́ nínú ọkọ ẹ wò nínú ilé ẹ nínú ilé ọkọ ẹ. nínú ilé ọkọ mi kí n lọ bá yín kó yẹ pé ńlá ya wo mi bí kó yẹ pé mi mo tún bá mi ni mo tún kó sí ọkọ mi nínú pé kejì ṣàánú rí. Ah, ah, wọ́n ti jẹ́ ẹ̀mọ́ bó ṣe jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ni ẹ̀ ń lé yìí. ẹ̀kúlé o my dear my dear my dear káàbọ̀. èwo ni mo ti ń gbá orí òbọ̀ láti tà kí lọ́sẹ̀. bẹ́ẹ̀ yé mi bẹ́ẹ̀ mọ̀ mo já sí mọ́jú mo ti ẹ̀wọ̀ bẹ́ẹ̀ yé bóyá mo ṣe lé wọ̀. ìjà ó jẹ́ kí bọ́kọ mi sọ̀rọ̀ ìjà lẹ́bi náà kọ́kọ́ yìí. ìyá mo ṣe òru ẹ ní sùúrù ah, ah. kí ló dé tariwo wá pọ̀ nulẹ̀ tó báyìí kí lẹ̀ ń jà kí ló ṣẹlẹ̀. mo ṣe bìnrin ni mo ṣe dé mo báyìí ó ṣe kàn sórí kíní. Eh, eh, eh, kí ló ṣẹlẹ̀ gangan. mẹ́rà mo ti gbéyàwó kó bá ti àfẹ́yàwó ṣé ya arúgbó ọjà àgbàlagbà owó bó ṣe rí ṣé yàn ló fẹ́ fẹ́ torí ọlọ́run ètì yé mi o. ọ̀n fàgbà ṣe o rárá filẹ̀ o mùtáyé dà nìyẹn o kò kan ẹnìkan òun kò dẹ̀ kan ayé mo lọ jókòó ààrẹ ọmọdé òkè ń yọnu ṣù títí my dear. ẹ mọ ìyá adéolú mọ ìyá bọlá ìjẹsẹ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ mo gbà lọ́wọ́ àwọn ìyá àti bàbá rẹ ni. ẹ ṣọmọdé mọ sọ bẹ́ẹ̀ mọ ìtumí ìtumí tu pẹ̀lú ojúmọ kan wọlé látàárọ̀. ẹ níjà adéolú ní sòrò náà. ta ni ìyá adéolú ṣé ohun tó sọ fún mi nìyẹn ni. ṣé àti ní lọ́rọ̀ ni. ṣáà sọ̀rọ̀ ni. ṣé àti ní lọ́rọ̀ ni. my dear má gbogbo wọn yẹn. ni di olórí ibú wo lẹ ń ẹ mọ adúrú yín ọmọ lòdì àfúrú mi. Ah, ah. èwo ni rárá rárá. àdúrú kò sí bọ́kọ́ ní ìtàní. o láyè gbà mí bí mo ṣe rọra jókòó mi. ṣé làjọ sọ sẹ ẹ fẹ́ máa rọ́ọ̀pù lójú mi lójú ìyàwó mi ni. Ah. òun ló nílé. mi ò tí ì gbà. ìgbà kí n ti wá lọ́jọ́ ni kí n ti ń ṣojú bí ojú aláàánú samaria mo fi mí wò ní kí ṣe yẹ pé yóò fò yá dáadáa kí mo dẹ̀ bá yín sọ̀rọ̀ bí tọmọ tìyá lọ́jọ́ kìnnà rẹ̀ kí mo tún bàbá yín bọ́kọ̀ mi sọ̀rọ̀ kí lè já yín ní owó àṣẹ ọgbọ́n àti tí mi lẹ́rọ jẹ nǹkan kéèjì tó jẹ tẹ́lẹ̀ ìyá àgbàlá mi tuntun mo tẹ́ẹ̀dì. ẹ máa wá lọ kí èso tó gbénu ọmọ wọn ẹ̀yin náà ẹ dìde ẹ ti ń pẹ́ jù ẹ dìde ẹ ti ń pẹ́ jù ọmọ yóò lójú tí o pẹ̀sẹ̀ wo yìí ó yà wèrè gan ni o. ìbò bá kárí ìyá lọ ìdìde ìdìde ìmọ̀ àlọ́ ìdìde ìdìde tó bá ti ṣe ìdìde bá wọn orí rẹ̀ ìmọ̀ yí o mọ̀sálẹ̀sẹ̀ o mọ̀sálẹ̀sẹ̀ o ìdìde mọ̀sálẹ̀sẹ̀ o ó sì lè wúlò níjọ́ mi o. wúlò fún ta ni kan ti mi bí ọbẹ̀ mi lójú ayé mi kí méjì kan ti mi jogún rẹ̀ kí ló dé. Ah, ìyá lọ sẹ́ǹdìde kí ni dúró mú ah, àbájọ àbájọ. Ah, ẹ ṣe ẹ kí give and take gẹ́gẹ́ gẹ́gẹ́ lẹ́bẹ̀ẹ́ sọ ní òsì òsì kẹ̀kẹ́ bẹ́ẹ̀bì bẹ́ẹ̀bì wo ni. wọn náà kí ló dé kí ló dé tó bá wọn. torí pé bẹ́ẹ̀ sí lọ́jọ́ mélòó sáré tó yà àgbàlagbà ìyá àgbàlagbà tó bá sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa lọ ṣéwájú wọn ò náà ṣe ti tó ni ìyá arúgbó kí ló rí láàárín ọ̀nà. àmì ọmọ mi mo de o se ma pẹ̀lú mi bi mo jọ ọmọ tí mo mú lọ́wọ́ ni. ok o èsì èsì èsì wàhálà ibi wí. wọ́n ní fídà lọ́wọ́ mi wọ́n fọkàn rẹ balẹ̀ ní ti ẹ̀jà rẹ̀ wọ́n ṣe wọ́n ṣe géèmù tó wọ̀. ọ wà rí gbogbo orí burúkú tó ọ̀nà àti mímọ àti ilé rẹ̀. olùmọ̀nìyá ìbò àwọn ọmọ àti bẹ́tẹ̀ bàtì nǹkan nǹkan kí ló dé bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ dọ́jọ́ nǹkan ẹ̀dá sí àti ìwọlé tẹ́ ti dànù. èyí wà lẹ́ni kò sí nǹkan òye kò sí nǹkan. mọ̀lẹ́ yìí wà lẹ́ni pé kò sí nǹkan yeye. kò sí nǹkan. ṣùgbọ́n nǹkan ní ìmọ̀mọ̀ tó dá mi lójú. ó ti jẹnu ìgbà ìṣe ah, kí èyí máa ń rìn ìṣe tó máa jẹ báyìí títí bá jẹ́ kò tó bá lọ fẹ́ jẹ ṣé mi ò ní fún ẹ jẹ ní kárẹ́ ni ó lọ olówó ṣé ata òwò bí ó ti dé díẹ̀ jẹ́ mi ni kí lè ṣe máa wù àbáyìí. Ah, very very good very very good tó bá yá kó máa lẹ́yìn ọ̀kan ra o gbadebo ni mo ránṣẹ́ ológede ẹjẹnu rẹ tí mo rẹ títí mo rẹ yìí o. ó ṣe máa gẹ̀ràn jẹ tó. ibo olùkọ́ ṣé mo lo white ṣé o rò lọ. Ah, bá a lè ṣe ṣe báyọ̀ wọ́n ṣe máa gẹ̀ràn jẹ. ṣé mo lo white ṣé kì í ṣe pé àpáyé lélẹ́yìn. kò lè gẹ̀ràn jẹ sá kò lè gẹ̀ràn jẹ ó sì lè dààmú sí ẹ báyìí ibi tó dáa. irọ́ o irọ́ o ó bá mi ibi tó dáa kọ́ o ó bá mi dáadáa o ní kankan ṣe pẹ̀lú ilé yìí oúnjẹ tí mo ra yóò tó mi kankan jẹ o oúnjẹ àárọ̀ mo fẹ́ jẹ yìí o. mi ìbá yín sọ̀rọ̀ oúnjẹ mi sọ pé mo fẹ́ bá yín jẹun. àti wọn kàrí jẹ́ bí o tí bọ̀ kò tí mo mi sí o. mi sọ pé bí ń pa mí ọ̀rẹ́ ló bá mi dáadáa kí ni tó ń bá mi dáadáa. ẹ tó ní pé mo bá yín lẹ́nu oúnjẹ mọ̀ pé ọ̀rọ̀ tí n bá fẹ́ sọ máa wọ̀ yín nínú. ẹ máa sọ̀rọ̀ ẹ lọ. ọ̀rọ̀ tí mò ń bá yín sọ lálẹ́ àrùn tó rùn jẹ́ kẹ́ ẹ gbádùn ẹ̀ tẹ́ fi fún mi lésì. wọ́n ti fi ọ̀jà ráìsì náà wèrè wọn ò mọ oúnjẹ ṣe dáadáa. ọwọ́ ọ̀sìn bí ìyàwó tí mo fẹ́ sílé àsọ́rì ah, wọ́n máa sọ̀rọ̀ ẹ lọ. mo sọ fún pé ká panupọ̀ ká bá gorí ọlá wí ipe wà tọmọ yìí ń hù káàkiri kò dáa ó ń dojú tìyàn ládùúgbò ẹ wò ṣètò ní pọ́njọ́ ònìkan lọkùnrin tá a bí ni àbí báwo ni àbó ònìkan lọkùnrin tó wà nínú àdúgbò yìí pẹ́pẹ́ tí máa dé ọ̀hún yẹn gòdòlá jẹ gbèsè tí máa dé báyìí gòdòlá jẹ gbèsè kí ló dé tó ń dojú tìwà káàkiri àdúgbò báyìí ṣé ònìkan lọmọ tó wà ládùúgbò ni. Adéṣọlá ìyáde mo jẹ́ òkú sọ pé Goriola o ó ṣàyàn pa o àbí Goriola o ó gún yẹn nìgò ó jẹ gbèsè Goriola jẹ ordinary gbèsè ló kọ àkótó bẹ́ẹ̀ yẹn ìlú táwa jẹ gbèsè orílẹ̀-èdè wa jẹ gbèsè tó o bá jẹ gbèsè o lè mẹ́kì ẹ̀ ogé àti pọ́ǹtì jẹ gbèsè bí jẹ gbèsè bí jẹ gbèsè bí tó o bá lè san ìran tó ń bọ̀ wá san tí ìran tó ń bọ̀ bá lè san kó sáré kó fayé lẹ̀ ó tán <laughs> i'm proud of him kó máa jẹ gbèsè nso kó máa jẹ nso kó máa jẹ nso. ṣé bàbá gidi dẹ̀ lẹ́yìn báyìí. absolutely. bàbá gidi ní báyìí. dáadáa ẹ kì í ṣe bàbá gidi ẹ ń ṣe bàbá dáadáa. mo ṣé ìwà tẹ̀wé ìṣó wa dáa ni. Eh? ṣédé sọlá ọmọ ẹ kò ṣe burúkú kan hmm, lórí ọlá nìkan ló ń ṣe kan burúkú. ẹgbẹ́ ìjọ tó sọ̀rọ̀ bí ilẹ̀ ń sọ nígbò wẹ̀ ni. sọ̀rọ̀ tó dà lé kí àbí ọmọ máa sọ kí bàbá ọmọ máa sọ òun lẹ̀ ń sọ nígbò wẹ̀ ni. pípù lọmọ mi. wo bí pípù lọmọ tèmi pípù ẹnìkan ṣoṣo tí ń pè ní pípù ọmọ tó máa ra mọ́tò tó máa rẹrun pílẹ̀ wà fún mi nílé bí mi ẹ bá kọ́ ọmọ mi lọ́wọ́ ẹ bá kọ́ ọmọ mi lọ́wọ́. ẹ jẹ́ kí n wá sàn kankan fún yín ṣé ẹ̀ mo ṣe máa fọ́ náà ti máa máa wò yín náà torí mò ń sọ mo wí tó ṣó ti yé mi wàhálà ò lè délẹ̀ mo ti gbọ́ wàhálà ò lè délẹ̀ kò lè délẹ̀ dáadáa ló máa délẹ̀ mo ti gbọ́ ibi ló máa kí ló ń bọ̀ ibi ló máa gbẹ́rọ plẹ̀tì kí ń bọ̀. kí n tún mo ń bọ̀ kí n ara kan kí n tún sí kí wàá ti máa yàgò jẹ lọ́tọ̀ ṣe kí n tún sọ pé kí n tún àti fifty five no problem wàá bá ń bẹ̀ kí n tún sí ìwọ́mọ̀ yìí pé mi jẹ tó bá ní bẹ́ẹ̀ kò jẹ́ lókun. orí ti dàrú gidi o ẹ dẹ̀ fọ́ọ̀mù gidi gan ṣé bá ṣe kọ́ ilẹ̀ lẹ́wọ̀n display lórí pápá yẹn ẹ wá lọ ṣe bẹ́ẹ̀ débi ń pa tẹ bá wà ní tírénì ẹ máa ṣe bó ṣe wù ẹ máa ju pa ẹ máa ju gbogbo ẹ ẹ wá dórí pápá tó ń ṣe ẹ wá lọ fọ́ọ̀mù. oh god ìfàjẹ́ ń gbọ́ràn ìfàjẹ́ ń gbọ́ràn ọlọ́run ó ti disappoint mi gangan tèmi náà ń tẹ̀lé ẹ tí mò ń pè láṣíwájú mi ah, ah, láwọn ọgbọ́n ìtọ́jú ẹkú tó bá wà lé agẹ́gẹ́ small small a máa ju ọwọ́ bí ẹni pé òun gangan ló fẹ́ lọ tyson látọjọ́ tí mo ti ń pariwo fún mi àwọn ọmọ yóò ti good wọn ti dá wọn ṣe kó lọ oní wọn ti dá wọn ti juwọ́ wọn lè gbọ́wọ́ wọn lè gbẹ́sẹ̀ ṣáwọn eléyìí àwọn eléyìí tó jẹ́ pé right ni wọ́n yẹ ká máa ṣe máa bọ́ wọnú ilé ni ọwọ́ adé wọn adé tàtọ́ wọn lọ ṣe bí ọlọ useless wà níta ah, ah, eléyìí eléyìí ọlọ ọjọ́ kíjọ́ kí n bá rí ẹ bíbá máa pa ẹni. gbọ́dọ̀ tẹ̀ ń dùn mí lọ́rọ̀ ẹ̀ wàá wà ń tẹ́nu àmọ́ ṣe bí Cristiano Ronaldo bẹ́ẹ̀ tó mọ̀ pa òwò adé orí pápá tó wá lọ́ ṣe bí wèrè. ifá bàbá ṣe é notice ẹ notice pógùn làwọn ọmọ làwọn ẹdùn ń lò yìí bó ṣe gbà la ṣe ṣubú even gan dúdú tó jẹ́ kejì mi wà kó máa bà bí àwọn máa kú ni bí àwọn máa yè àti mọ̀. ó stupid gidi gan o ọ̀rọ̀ tó jẹ́ ń sọ ilé ń bí mi nínú ṣá tí bá súnmọ́ tí bá fún ẹ ní one two lórí ọ máa tẹsẹ̀ ilé bọ̀ ni ó jà wèrè ni ṣé mo sọ fún pọ́nà tó bá mọ̀ tẹ́ fi jà yìí ni ẹ wá dórí pápá tó ń ṣe bí wèrè fún kan tẹ̀tẹ̀ ṣe yẹn mo fún yín ní oṣù kan mo fẹ́ yín ní tírẹ́nì yìí mọ́ tí bá rí yín lásán máa kó ẹsẹ̀ yín àtàpá yín ni ṣé jà wèrè ni. bàbá oṣù kan ti pọ̀ ju àní fíìtì mọ́. ọ̀dẹ̀ ni dáa fún ẹ ayé ọ̀dẹ̀ ni dáa ọlọ́run mi kò ní làgbá fún ẹ. jọ oṣù kan àtọ́jú tó ti ń tẹ̀lé bíbá yìí ó wá david tán tó yẹ kó o ti ṣó ski òun ṣòfẹ́ rọ́bíà ọwọ́ àkèrè ìwọ tó yẹ kó o ti kú dànù kọ́ nù ẹ̀ ìtọ́nù ẹ̀ lójú kọ́ ti nù ẹ̀ kó o tiẹ̀ ti kú dànù mo bóyá wèrè. Ah! èmi ifá làárẹ̀ ló máa gbà á mọ̀ lára. náà kàn lọ bórí ọ̀rí ṣe ni. ọ̀rọ̀ ló sọ o. ọmọ ẹ máa kí n sọ̀rọ̀ gbàgbé ọmọ rẹ lèmi ń ṣọ o mo ti rí bó ṣe wọlé àti jáde ó gbọ́dọ̀ jáde sí mi lọ́wọ́. Ah, mo jẹ́rìí ẹ <laughs> elétò. ìgbín mi tó bá tẹnu mọ́ kí ó gbọ́dọ̀ gùn mi. yẹ́sù. Ah, ó dà pọ̀ wọ́n yẹn o. material in french ah kai. kí ló ṣẹlẹ̀ bíbí sílẹ̀ jàre are you mad or something are you mad kí lóde tó kú mi mọ́ra bẹ́yẹn ìwọ bọ̀bọ̀ ìkọlẹ̀lẹ̀ làrẹ́ dùn àbí kí náà porúkọ ẹ̀ láyé láyé ẹ̀ ní ọjọ́ ayé ẹ̀ tó bá tún rí mi tó bá fọwọ́ kàn mí. Ah, wà á láyé kí ló ṣe ẹ ṣáàgbé kọwọ ẹ ṣó lùzì ó dẹ ń gbá ara rẹ dòdò sórí ẹ pé. ẹ bẹ dẹnu sọǹda rẹ ọjà wèrè níta ló ń bá sọ̀rọ̀ ah, ó dẹ kọlu gbogbo yín fẹ́ burú ṣá. ṣo gbájú ṣàtàlẹ lè bá sọ máa ń la ẹ kí ló ṣe. ó máa bọ̀ idiot. gbogbo yín ò pé. mi ò understand àlàyé ah, ló dẹ ń ṣe bí sábó obìnrin gbá ilé tí ò dẹ ń ṣe bí sábó àbí náà ṣé làlẹ́dọ̀kan ló yẹn fún létí sí i. kò tí ẹ yé mi o dúró ṣe torí pé wọ́n láti gbòòrò padà ń sìn ló wá jẹ́ kí ọmọ ẹlẹ̀ obìnrin yẹn gba ilé tí ò dẹ́ ń wòràn. àbí ẹ jẹ́ kó tí ẹ ká lù bàjẹ́. àbí ọ̀dà star so èèyàn lè fọ́ làlẹ́dọ̀ létí kó ní kéèyàn máa lọ. Ah. ó sọ̀rọ̀ ní. ẹ filẹ̀ mọ́ ọ. ẹ ká filẹ̀. ẹ ṣùgbọ́n gbọ́n tó sọ ní ká filẹ̀ ká má wọrí èèwọ̀ náà gba létí ni. kí ló dé? dídé ni wàhálà dúró sílé ó ṣàràbùrẹ̀ pé ààrẹ ò tí ì jiná tán ìwọ náà tún lọ tọ́ ọmọkùnrin yìí torí ọlọ́run ẹ kí ló dé kí nìkan tó ṣe fún ẹ. màmí màmí kò sí wàhálà kankan bí kankan jàre ah, wàhálà wo ló wà ń bẹ tó náà bá mọ̀ pé òun ò fẹ́ wàhálà kò yẹ kó tọ́ mi nà ó kí ló dé jẹ́jẹ́ mi ni mo wà ó kò wá harass mi ni nà ó. ẹ nígbà tó ara ṣe kí ló tó filẹ̀ kó máa bọ̀ wálé kó fà á lọ́lọ́run kó lọ́n ti dájọ́ fún un. kò kí ń ṣọlọ́run irú wọn wọn máa kọ́ wọn lọ́gbọ́n ni kò ń ṣọlọ́run. ìwọ ni tíṣà tó fẹ́ kọ́ lọ́gbọ́n mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n ní tíṣà nǹkan tẹ́mi kò fẹ́ sọ fún ẹ sí pé ó yá ní ṣùgbọ́n kò jẹ́ ká lọ bẹ̀. ká lọ bẹ̀ ibi tí báwo. bẹ́ẹ̀ni ká lọ bẹ̀. ẹ wo màmí èmi ò bẹ̀ anybody o mo ṣe máa lọ bẹ̀ kí ni mo ṣe fún olóṣè mi náà òun ló yẹ kó bẹ̀ mí. kí la kí la fẹ́ bẹ̀ fún kí la ṣe fún ta fẹ́ bẹ̀ èmi ò bẹ̀ anybody o. oṣù mi ló máa ń lọ. màmá ẹ ti lọ ẹ ti dé tójú ò bá gbà yín tì ojúgbà wa tájọ ń gbélé ojúgbà wa tì ẹ gbọ́ná tó ń bá béèrè lọ́wọ́ yín pé ibo lẹ lọ ṣé ilé ọkọ àárọ̀ ni àbí ilé ọkọ alẹ́ ẹ tú wá rí kankan ẹ tú wá rí kankan mú bọ̀ tó ọkọ àfẹ́sọ́nà mi ọjọ́ kìíní àná tó wá síbí báyìí ẹ ń tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kírú ẹ̀ wáyé rárá mọ́ mo mọ̀ pé ẹ ti di chief tenant nínú ilé yìí tó bá pẹ́ tó bá yá a máa padà fi yín sílẹ̀ nínú ilé yìí. kò sí ẹran tó tọ̀ sí rèé ló jẹ́ kí gbẹ̀gìrì ṣù kì í ṣẹjú ẹ̀ n tó dé ló ní kán tanná wá wò. àlóhùn kan ni mo mọ̀ tó dá mi lójú. pé a kò lè gbìn pákí ká má retí kókó bó bá ti dúró nínú fọ́tò. Ah, ẹ rà mọ́. ọ̀dọ́ lára ẹ̀ dé ẹ rọra sàn ẹ jókòó ẹ wo ẹni bínú ni o torí Ọlọ́run mo bẹ̀ yín ni o ah. ṣé ẹ rí ìgbà tó délé tó sọ̀rọ̀ yẹn fún mi ah mo nà mo ní kílẹ̀ kó tó lọ gbàgbàlagbà létí ẹ wo. ẹ jókòó ẹ kọ́kọ́ jókòó máa ẹ jọ máa ẹ jókòó ẹ jókòó máa ẹ dìde máa ah ẹ jọ máa ẹ dìde ẹ dìde cherry ah, ma mi ò mi ò bá jà wá so gbogbo àlàyé yẹn kò really necessary ma ìyá wa lè jẹ as a matter of fact aṣọ ọjà mi ti yá so nǹkan tí mo rí lè bá wa gangan ni pé èmi gan padà jókòó mo realize pé àwọn nǹkan tí mo ṣe fún ọmọ yóò dà kó tó gbà mí létí èmi ni mo fà á so ìgbà tí ìyẹn bó ṣe gbà mí létí ó dà ń gbó reset nǹkankan nínú orí mi ni so nǹkan tó wá reset yẹn wá ní nǹkan ṣe pẹ̀lú magnet so magnet yẹn mo wá realize pé méjì ni wọn akọ wà lọ́wọ́ mi abo yẹn ó dàbí pé ọwọ́ ẹ̀ ni ó wà ah. so magnet akọ tó wà lára tèmi yẹn wá ń wá abo yẹn káàkiri so nǹkan tí mo ń gbìyànjú àti sọ ni pé mo realize pé mo love ọmọ yín so mo fẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ pé kó jẹ́ ọ̀rẹ́ mi mi really fẹ́ là mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn pé kó jẹ́ girlfriend mi you know àmọ́ pé ìyàwó alẹ́ jẹ́ ojú máa ń tì mí gan but at least ká tiẹ̀ fọ̀rẹ́ bẹ̀rẹ̀ náà mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi bá sọ mo dẹ̀ bí lípa yín náà lẹ̀ lè bá sọ tó máa gbọ́. kó jẹ́ girlfriend yín. ẹ má lo <laughs> yín fún mi mọ́ ọmọ yín ni mo jẹ́ ma ah, ọmọ yín ni mo jẹ́ ma ọmọ yín ni mo jẹ́ yẹ kó jẹ́ girlfriend mi ó wù mí gan lọ́kàn mi. Ah. ẹ láìkẹ bẹ́ẹ̀ ni ma. Ah, àwọn àwọn ọmọ àmú láìkẹ màá mú láìkẹ ó kàn jẹ́ pé ṣàmọ̀ pé kò sí ilé báyìí nsìn ní ìdẹ́lẹ̀ gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ tó bá dé tí bá jíṣẹ́ fún. ok uh, mi máa ń láti dúró de màá dúró de kó kó bá mi bíi though kò yẹ kí n lè dúró torí mo náà rí kankan láti lọ but mo ń wò bóyá kí n dúró ká lè yanjú ẹlẹ́kan náà because mo ò lè rí lè gbé kúrò lára. Ah, ẹ má ṣe bí mo bẹ́ẹ̀ ṣe wà yèmí gan ti fẹ́ jáde àti pé pàápàá èmi kọ́kọ́ ni mo bí èmi dẹ̀kọ́ ni mo làṣẹ tí bàbá ẹ bá dé màá ṣàlàyé fún un. obìnrin ló lọ mọ màá ẹ má bínú ìyá mi obìnrin ló lọ mọ àṣẹ tí ẹ bá ti pa náà ni dáàdi ẹ máa tẹ̀lé mo believe so ìdí nìyẹn tó jẹ́ pé àṣẹ tẹnu tí ń gangan ló wà important tèmi lákọ̀tì fọwọ́ sí kẹ́kọ̀ọ́ bá mi sọ fún pé Lanre love ẹ̀ ó dẹ̀ fẹ́ máa fẹ́ ẹ máa fọ́ bí gbá aṣẹ mọ̀ yá wa lẹ́jẹ́ tẹ bá ń fọ́ bí gbá ó máa máa jẹ́ kẹ́ máa yá bí àwo kò dẹ̀ ní dákẹ́ yá bí àwo káṣẹ máa wá ṣáyín lẹ́lẹ̀ ṣe understand so ẹ máa ẹ máa jẹ́ kẹ́rù báyìí ẹ máa fojú làárẹ̀ dọ̀wọ̀ mi ẹ kàn believe pé Lanre ló jókòó níwájú yín. ẹ ṣe. Yeah so ẹ jẹ́ kí n dúró ẹ má wọrí má dúró di everything ma Baba, ah, ah, eh, eh. ẹ ẹ sọ tẹ́lẹ̀ kan náà. mi ni mo fẹ́ sáré lọ bàbá bẹ́ẹ̀ ṣe nǹkan ni mi kò dá kí n fàlejò lé tí n bá dẹ̀ lọ sí bàbá ẹ̀ máa bá mi wí tó bá dé. ìyá mi níbi tọrọ de èmi ò ń ṣàlejò mọ mo lè dúró nílé de anytime ẹ lè tilẹ̀kùn yẹn má wọrí má ah. jókòó ní iwájú ta. mo ti gbọ́rọ̀ yín. ok ẹ má wọrí má ẹ má wọrí ẹ jẹ́ kí n mo understand ma ma ma padà wá ẹ understand ma ma padà wá ẹ tẹ̀ kí ẹ ma yẹ. Yeah wọ́n lọ́gbọ́n. ó dàbọ̀. a kò wọlé tọ̀ mí báyìí. ṣé pé lóòótọ́ ni làárẹ̀dò ló ń dààmú àǹtí ẹ̀. ẹ̀gbọ́n rẹ̀ mi ò lè parọ́ fún yín. tó wáyé pé mo níbọn ni ó yẹ kí n pàdánù ni. ìbọn ti wá jẹ́ ìwọ ṣé wọ ìwọ tó lè dápa díẹ̀ lọ fẹ́ dápa yàn. tó wáyé pé ẹ bá mọ̀ nǹkan tí làárẹ̀dò ṣe fún mi ni ẹ máa mọ̀ kó yẹ kí n pàdánù. 기사요! 기사요! 기사요! 기사요! 아! 기사요! 예! 기사요! 니네 니네! 기사요! 예! 기사요! 예! 기사요! 예! 기사요! 기사요! 기사요 니네 니네 저 기사요! 기사요 니네 예! 기사요! 기사요 니네 예! 기사요! 기사요! ah ó ṣe nǹkan tó tó báyìí ah, ẹni téèyàn pa ni lóòótọ́ ẹni téèyàn pa ni òun òun òun pa ó pa olólùfẹ́ tiẹ̀ òun òun wá fẹ́ mẹ́gbọ́n tiẹ̀ òun fẹ́ fi so olólùfẹ́ ojú wo ló fẹ́ kọ́ ọmọ fi wo. ìdí gangan tí mi ò ṣe fẹ́ jẹ́ kó jẹ́ láti ìdílé mi gangan nìyẹn. Ah, àmọ́ tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́gbọ́n rẹ̀ bá lẹ́ni tó wọ́n fẹ́ nu kò sí tọ́lì ṣe sí bọ́lá ọlọ́run kọ́ wọn papọ̀ nu. kò lè yẹ ẹni ẹ̀gbọ́n rẹ̀ dáa àní olólùfẹ́ mi gangan ni ẹni ìdùnnú ọkùnrin gangan ni ló pa yẹn ewo pa mí lólùfẹ́ mi ògùn ló jẹ́ káyé mi rí báyìí. ẹ èmi wọn gbọ́dọ̀ lólùfẹ́ láyé ẹ wà tẹ́lẹ̀. torí ẹ ní jọ́kíjọ́ tí n bá ti rí láàrẹ dò àti pé tí n bá tún rántí ọgbẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi. kò wá ọgbẹ́ ọkàn ni lóòótọ́ ọgbẹ́ ọkàn ni ó lágbára o. ohun tó jẹ́ pé olólùfẹ́ mi tó yẹ kó òun ló máa ń ràn mí lọ́wọ́ òun ló máa ń tọ́ mi sọ́nà ó dẹ̀ mú dẹ̀ pa òun wá fẹ́ máa jayé fẹ́ máa bá àǹtí mi jayé. olólùfẹ́ máa ń tọ́ sọ́nà sínú gbólóhà wa ń tọ́ sí bó bá rẹ lólùfẹ́ àwa náà sá ń tọ́ síbi kan tí o fẹ́ mọ gbogbo wèrè tí làárẹ̀ dò bá ní lórí mo ní à tí bá mu one blow one die ni tọ́ba sàtì lọ́ba wa nà àwa ò tiẹ̀ fẹ́ ẹ kàn bá ẹ má nà púpọ̀ náà o ẹ kàn bá wọ́ọ̀nù ẹ̀ pé tọ̀ ẹ à fẹ́ rí pẹ̀lú ẹ ẹ kó fi Désọlá lẹ̀ à fẹ́ rí wọn papọ̀ mọ́ òdúbẹ̀ lọ. wọ́n máa ń tì mí ó fi gbẹ́lẹ̀ ká dépò o kò sí wọn tó ń bọ̀ lókè sílẹ̀ gbà á máa ṣe méje méje hundred ni. àlàyé ó jẹ́ kó yé àwọn eléyìí pé àwọn ń jàjà ọtí orin ríngì làwọn ti máa ń jà tíya ọlọ́run kí lè fẹ́ ká kan ṣó fẹ́ pàdé wa lórí ríngì ó fẹ́ bá wa jà ni. orí ríngì bò ṣé ìjà tó ní alágbé wá fún yín ni a ní èèyàn tó rìn ká èèyàn tó ṣe wèrè nínú àdúgbò lánìí ẹ̀ bá jà ìjà orí ríngì kẹ. ẹni tó ń sọ ẹ̀mí mí ni ẹ̀ gidi gan-an inú iná ẹ̀ ń bí mi gidi gan sí mo mí iná ẹ̀ gidi gan ni bó dẹ̀ ṣe wà yẹn èmi fa ìbá báyọ̀ wípé ó máa mọ̀ lára o àwọn alẹ́ ẹ̀ máa bá sunkún nǹkan tí mo dẹ̀ ń sọ yóò ti yí ẹ ẹ máa náwó o. ẹ wò kò sí iye kíye tí mi ò lè ná lórí ọ̀rọ̀ làrẹ́dò yìí o. Ah, ah. kí ni ìṣọba yìí gorí yìí. kò sí nǹkan tó fẹ́ náà. rántí nǹkan tó fẹ́ bá wo níbo ló ti fẹ́ rówó àti pé sáà náwó ni. <laughs> kò lè rí wọn ifá kò lè yé wọn nǹkan tó ń tàrà sọ fún yín pé ó níṣẹ́ máa náwó ẹ̀yìn ẹ̀. àti ọmọ náwó kan máa bá yàn ni. ipa àti ẹ̀ kọ́kọ́ jà apá àjà a máa gbowó. ṣebí kẹkànnà yàn kẹ sọ fún pé wọn ò fẹ́ rí ọ pẹ̀lú èèyàn báyìí mọ́ ni ó tán. ṣé o mú kó wàá sanwó tẹ́lẹ̀ ni. èmi ò mọ èmi rò pé ńgbà tó jẹ́ pé ọ́bì yín ni ìjádẹ̀ ti dé kẹbẹ̀rẹ̀ sí jà ni. ọ́bì kọ ọ́bì la máa jẹ ọgbẹ́ni ó máa jẹ five hundred thousand. mi ò kọ́ yín. five hundred thousand ni. odidi ìlú lẹ fẹ́ ni. wo torí ojú ọmọ àǹtí mi ni o five hundred thousand ni kẹ́ mú wá ìmọ̀ ni yọ hundred kó bẹ̀ kẹ́ wá sọ balance tó kù ṣé o ti yẹ. sọ̀n gbọ́ hundred percent lélẹ̀ gúúsì ẹ ẹ wo mo ń bọ̀ ẹ jẹ́ ká ẹ ọmọ kan tó ṣẹlẹ̀ ifá àtọwọ́ bàbá gbọ́ ìyá gbọ́ ipò tiẹ̀ lè dẹjọ́ ó ń déwájú ó ń daṣọ tẹ́lẹ̀ fi gba lọ́ọ̀yà pa afẹ́ lọ sókè òkun àfọyín ni one hundred and fifty eight thousand. Ah, ọmọ àǹtí mi ṣé òun wáìnì wa ni ok òun price wa bi. ọyá ìdílé máa wá lọ. ọ̀dà ẹ̀ẹ̀kan tó ṣẹlẹ̀ ẹja padì ẹ̀ sí two hundred. two hundred yẹn náà kéré. àkó kéré lórí pé kéèyàn kan bá yàn jà kálí mi mọ̀ pé ẹ̀sẹ̀ máa dowó báyìí ni èmi náà ti mọ̀ jà káàkiri gbogbo. ó jẹ́wọ́ ni o àwọn ẹ̀ máa kó wúrọ̀ ah, ṣeré. wájà yẹn wá fẹ́ sí mi gba iye wa. ẹ̀sìn dára òkèrè ènìyàn sùn òkú wa ta ni yóò fọ ìbàjẹ́ ara ẹlẹ́dẹ̀ mọ́ tí kò ní ṣe wàhálà èmi náà ni hmm. ṣùgbọ́n Lanre o ní láti fòpin sí gbogbo àwọn ìwà tó wà lọ́wọ́ yẹn ó mọ̀ pé mo ti bá ẹ sọ̀rọ̀ mo sọ fún ẹ pé mi ì nífẹ̀ẹ́ sí àwọn ìwà mi ì dẹ̀ nífẹ̀ẹ́ sírú àwọn ọ̀rẹ́ tẹjọ ń rìn ibi báyìí ta ti ẹ̀wà tí mo ti wá báyìí ibi báyìí ní ìwà àtàwọn ọ̀rẹ́ yẹn tẹ máa ń jọ ń wá tẹ ti máa máa ṣoríṣiríṣi èmi ò láìkẹ́ mi ìfẹ́ kó máa wá síbí báyìí mọ́ you need to stop all this. So you really need to take it lightly with me. Ṣọmọ pé bí agbélà ṣe àwọn ìwà tí mò ń wuyì àwọn nǹkan tó yẹ pé mo dàgbà sínú ẹni so díẹ̀ díẹ̀ ni mo máa change mo dẹ̀ believe pé ìyàtọ̀ ti ń wà tí wọn náà dẹ̀ ti ń rí. So conforming time of course I will change. You know I I truly love you so much. Ó mọ̀ pé mi náà nífẹ̀ẹ́ ṣùgbọ́n. Ṣùgbọ́n tó ń tra láti sọ lórí àwọn fámìlì ẹ̀. Bẹ́ẹ̀ni ìwọ náà ló máa bá mi tún bẹ ṣe ìwọ ló lọ sọyọ tó tọyọ bọ tó mọ nǹkan tó ń ṣe lọyọ ìwọ náà ló máa ṣàlàyé fún un pé he's a changed person now kọmọ mi náà gbogbo wà tí mo wò náà you know already so ìwọ ni kò bá wọn sọ̀rọ̀ kó jẹ́ kó mọ̀ pé omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti wọnú ẹ̀. mo máa ṣàyè ibẹ̀ fún ẹ you know I can do anything for you. just the way I can do anything for you but on one condition ìwọ náà máa ṣe nǹkan tí mo fẹ́. you already know i will do anything for you. ohun tá a fowó rọ̀ ṣe ọ̀rọ̀ ìtọ́ni nàdánà náà iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ìwọ ọ̀rẹ́ iṣẹ́ la gíga iṣẹ́ la iyì iṣẹ́ la fi ń dẹni pàtàkì láwùjọ. a kò sí wàhálà gbọ́dá. gbogbo ẹ pé síbẹ̀. n tó wo fún rẹ. torí bó ṣe wà ọ̀rọ̀ owó lè. a ó lè àgàgà nǹkan tó bá tẹ̀jọ́ mọ́ fún bí irú nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ ṣe ìwádìí ẹ̀ dáadáa. òrùtí wọn bá fẹ́ ta ilé báwọn èèyàn gbọ́dọ̀ wo gbogbo. irọ́ àwa àwa àtàlẹ́ afẹ́ yáwó ni afẹ́ fi yáwó kése pa fẹ́ ta. Ah, ah, ọ sì ní ẹ ṣe bá ká tó gbé wèlé ọlọ́wọ́. fẹ́tọ̀ correction. ọkàn tèmi lọ bí kéèyàn fi yáwó bí kéèyàn fẹ́ tà ni. Ah, ọlọ́run ò tí ìjàmbá débi títà a kàn fi yáwó ni. mo ti rí ẹ má bínú béèrè yìí o ìwé ìwọ náà sá. àbẹ́ mo gbọ́ nǹkan tí gbọ́lá hàn sọ ṣé èmi ò wá rí nǹkan tí ó kó bọ èmi ò wá ní kan tọwọ́ bọ̀ ni. a sọ pé dọ́kúmẹ̀ntì gangan la kó wá fún ọ yìí. ṣé dọ́kúmẹ̀ntì náà kọ́ ẹ o náà ní ṣe bá fẹ́ fi ìyàwó náà ṣe bóun ló ti fojú ẹ rí. ṣé gbèlè wa débi etí mò ń sọ fún yín ni pé ṣé tí má ti ìwé ìbọn náà yọ wọ̀nà. sọ ẹ kọ́ sí mo béèrè irú kwẹ́sàn bá ń lọ́wọ́ èmi láì jẹ́ pé mi àtẹ́sẹ̀ mọ́ra ẹ pé ṣé ìwé wọ̀nà jọ ṣé iná gáàsì ni àbí iná nẹ́pà. kò sẹ́ni irú náà sì máa wulẹ̀ kí n ti bọ̀. etí ah. mò ń béèrè ni pé ṣé wé ìbúndádóko ni mò ń sọ fún yín ó dà ó múnádóko ó múnádóko ẹẹ kíni dọkúmẹ́ǹtì ilé àwọn ẹran eh, òbí ẹ̀ ni ó sì múnádóko torí èmi náà tẹ́tí fáìsì. ètí mo sọ fún ọ ni pé sọtẹ́ntìkì ni torí èmi ya wèrè o lórí ọ̀rọ̀ olówó de o ah. mo rẹ́gísítà pẹ̀lú federal government o mo ní cac o. wo tó bá wọ ọkọ ní rìdíìmù gbọ́lá hàn fi ọ̀tẹ́lẹ̀ fún mu ìwá ìtẹ́mi sọ fún ọ ni pé pépà tako wáyé kíní dọ́kúmẹ́ntì láwọn bàbá ẹ̀ ni ah. ó ti ó ti ó ti òríjínà tì ni. Mr. Gbọ́láhàn eh? ṣẹ́rù bí a ní mi dùn láti fi lé dáàdì mi dúró gbowó ni. inú rẹ̀ ò dùn sísẹ́ tẹ́mi àti iṣẹ́ tèmi àti ẹjọ́ bẹ́ẹ̀ ṣe. ẹ wo bí gbogbo iṣẹ́ tí ọba ti dùn mọ́ yẹn nu eh. ẹ gàwé yín. irọ́ irọ́ irọ́ gori bọ́ọ̀lù ọ̀sẹ̀ sọ̀rọ̀ báyìí bọ́lá hàn gori èmi ò fẹ́ wèrè o èwo ni tẹ́gbẹ́ tó kọ́ dá wọn tán báwo àti báyẹn sọ̀rọ̀ sọ lọ́wọ́ mi bọ̀ mi ní padà lẹ́yìn èmi ò ní sọ ní dùn ọmọ o. Ah, má bínú jàre nǹkan tó ń sọ nǹkan tó fẹ́ sọ gangan ni pé a lè lu ọ jìbìtì pé a sọ ní jìbìtì ni. ó sì àwọn sọ pé o sọ o fẹ́ bínú bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ má bínú ẹ má bínú má bínú má bínú ẹ bá gbowó tán ní kẹgbà agbókè wa lọ kí ni tèmi pẹ̀lú yìí. má má bínú má bínú. tó yẹ pé mo nídìí owó gan ni. Ah, ó ti yé mi ó ti yé kò sí wàhálà. ọmọ tí ó ṣẹlẹ̀ yóò tọ́ tún lákẹ́ torí káàsó ọtúnlájì a ní ìdí owó ní ìsinmi síta fẹ́ fowó ṣe fowó wà ìpọ́táǹtì torí ẹ̀ láti fẹ́ sáré fi yáwó kí wọ́n á wọnú ilé kí n kówó jáde àbí àbí ṣé mò ń kówó sínú ilé ni ah. ṣé mò ń kọ́ ayé cashless làwà yìí ayé cashless kọ́ yìí ó lè wá kẹrin ó lè wá kó wá bá mi. Ah, ṣé ṣe èrò kókò dámọ̀ lù dúró ṣé gbogbo orin yìí lẹ́rò pé bóyá ó dé lè dúró. Ah, ẹ kí wọ́n láǹfààní tó fi wá ṣiṣẹ́ nù nígbà tó ọmọ pé kò dé lè dúró. irọ́ kí mọ́tì ẹ̀ ṣe lágbára Ọlọ́run ẹ gba ìwé tó bá di ọ̀túnla a kó ìwé padà wá a fi wá gba. tó bá tó di ọ̀túnla sọ̀rọ̀ mi yé yín tẹ́ bá ti kó dé lọ́túnla èmi àwọn àyẹ̀tò wa dá ọjọ́ tí màá ṣe wá fún ah. un. Gbọ́lá hàn ọ̀túnla ọlọ́sẹ̀ tún ronú mi pé bóyá. tẹ́ bá ti ah. mọ̀ kó ti tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ kó tó bá dọ̀tún la ẹ gbowó ẹ máa lọ. kò sí wàhálà ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ọba wa ṣéǹjì díẹ̀ nínú ọ̀yọ́ nínú dìmídìmí gangan torí kò sówó tá a fi sí transport ara wa padà. kí ni ń ṣe yín náà. aṣáà gbọ́ kàdà sẹ́fẹ̀sẹ̀ rìn débi ni síbẹ̀ náà láyé yín bàjẹ́ tó ni. Ah, sápá ni o sápá gidi ni o mọ̀jà sápá ni o tó lè mú wa fi wé ilé ya sápá ni o fún wa bíi seven bó tẹ̀ sí forty percent nínú owó tá a fẹ́ yá ká fi. forty percent ẹ ṣe kókó gba ninety. Ah, yìí náà dáa kókó ten. kókó ten ni eh. kókó ten. dákòókò bóun ti ẹ ṣe jẹ gangan náà ah. torí pé oríṣiríṣi ẹlẹ́dẹ̀ẹ́pẹ̀ẹ́dẹ́ kí ló dé gangan ṣe fọ́n bẹ́ẹ̀ lọ́yọ̀ lóyún bàbá rẹ nílé. bọ́lá hàn sọmọ pé miduma ni mí bígbà tó fẹ́ mọ yẹ̀yẹ́ mi lójú client lélẹ̀ tó ṣe. ẹ̀tọ́ bá sọ́ra miduma ń gbowó lọ o miduma ń mọ dẹ́ ẹ̀kọ́ o. Ah! gbọ́dọ̀ lójú client lọ ti sọ eléyìí. ẹ sọ sọ fún mi pé màá yé ni. ṣé mi ni màá yé. kíni kíni kíni ìtumọ̀ màá yé tọmọ. Ah! ṣẹṣẹ orí gbogbo ẹni tí máa ń jẹ́ máyégún nickname mu wọn màyé ni. Ah! ìrọ̀ orúkọ mi ò ń ṣe máyégún goriola lorúkọ mi. àtìgbà ìwọ. goriola advice tèmi fún ọ ó ní pé ṣọ́ra fún píkà o. àwọn àgbà píkà gangan wọ́n dà ẹ̀kọ́ o. mo gbé hmm ó ti yé mi. sẹ́mo kọjú sí ọ ni. à kò yá. mo advice àbúrò mi ló kọjú ni. mr adviser ṣé bí ọ̀túnla ni mayegun adéorí ọ̀kìn à ń padà bọ̀ lọ́túnla. onídùúró ìjọ olórí burúkú ni ọlọ́run má jẹ́ kí lè gbowó lọ́wọ́ ọmọ ìkógbó gbogbo ọjà yọ ó lè dà ẹ̀kọ́ wọ́n á sì dà ẹ̀kọ́ ìfi ọmọ ní ọ̀pá ọ̀ rọ́bìs mo ní pé Lanre ni ọkọ àfẹ́sọ́nà mi ni. ọkọ àfẹ́sọ́nà ẹ bẹ́ẹ̀ ni mo. inú mi dùn gan pé ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ mọ́ bí ẹ dẹ̀ ṣe gbà mí tọwọ́ tẹsẹ̀ yìí ọlọ́run ọba gbà yín náà tọwọ́ tẹsẹ̀ ní gbogbo bí ayé tí ẹ bá ti ń gbà pé ọlọ́run ọba mo dẹ̀ promise yín pé ẹ ní regret ẹ láéláé. Yeah nítorí pé tí mo ṣe wà yìí mo ti wà nínú àgbà mi ìfẹ́ already many things ló ti change nípa life mi látìgbà tí mo ti mọ̀ Désọ́lá yeah látìgbà tí ìmọ́lẹ̀ ìfẹ́ ti tàn sínú ayé mi ni mo ti rí i pé inú òkùnkùn ni mo ti ń rìn tẹ́lẹ̀ so mo fi ń dá yín lójú pé ìrìn àjò yìí yóò máa dùn mẹ́yìn náà nù tí ẹ̀dẹ̀ ní regret rárá tí mo ṣe sọ tẹ́lẹ̀. ah so ma mi ní pé máa lọ you understand máa tún máa tún yọjú sí yín very soon so ẹgbọn makẹ́kọ̀ọ́ bá mi fi wá nǹkan rà mọ́. ṣé kìí ṣe pé mọ́ mi ń bínú sí mi. Ah, mi ì ah, ojú kan tì mí ah ojú ń ti èmi náà ẹ rí i pé gbogbo mi bá yín sọ̀rọ̀ látàárọ̀ ẹ rí i pé mi ò lè wojú yín gẹ́gẹ́ bí ọmọ tó ní tẹríba so in the shop necessary ká tó máa tijú ara ọmọ torí mo ti dọ̀mọ́ yín because ọkọ ọmọ ẹni ọmọ ẹni náà ni bí ẹ̀yin àgbàlagbà ṣe máa ń sọ so ah babe yes èmi ti fẹ́ máa lọ nìyẹn tí mo ṣe sọ tẹ́lẹ̀ okay so can you yeah sure sure sure màá tún máa dúró sí mi mà. so baby can you see me off please. of ikú wá lé wá bá mi lóòótọ́ ṣé o fẹ́ fẹ́ lóòótọ́ gun gangan ni. ikú ló wá tẹ̀ ń pè ní kò kò mọ bó ṣe ń pe ọkùnrin yìí níta á dẹ̀ ń pè lórí eré eré alábọ́ọ̀rún dẹ̀ ń dẹ̀wù. mo sọ fún yín ó ti yí padà. babe mo ń dúró dè o ọgbọ àmọ́ ó ní kó sì ń dáadáa ní kó sì ń jìnnà. yẹ mo kàn dádó síta ni. kọ́ndé. ẹ fọ̀nà ire lọ́mọ lọ́wọ́ o. ẹ máa gbà mí kẹ́ ẹ ṣe ló dàbí ẹni pé mi ò gbọ́rú ẹ̀ rí jọjọ gbogbo nǹkan tó ń sọ yìí kò yé mi ná kí ló ń try láti sọ kí ni wàhálà ẹ kí ni ìṣòro tiẹ̀ pẹ̀lú tèmi what is your own. problem tèmi ni pé mi ò fẹ́ rí ẹ̀yin àti làrẹ́dò mọ́ o mi ò fẹ́ rí yín mọ́ ah. nǹkan tí mo fẹ́ nìyẹn. o fẹ́ rí mi àti làrẹ́dò. mi ò fẹ́ rí yín mọ́. will you shut up? ah ó máa bàjẹ́ gan ni o ṣé ṣé ìwọ lẹ̀gbọ́n ni àbẹ́mi lẹ̀gbọ́n. ok ẹ má wọrí èmi ló fẹ́ máa command pé o ò fẹ́ rí mi àti láàrin are you mad. ẹ má wọrí ẹ jẹ́ kí n kàn rí ẹ̀yin méjì papọ̀ ẹ má mọ̀ pé òkú méjì abọ́ lọ́hùn nílé. òkú méjì abọ́ lọ́hùn lé. bẹ́ẹ̀ ni. jọ lórí kíni lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà àbí nǹkan mi wà ń bẹ̀ ni. bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ̀kan try mi wò ẹ máa ń pẹ́ àrà sọ èjì ajá. gorí gorí ọlá. àrà sọ èjì ajá òkú méjì abọ́ náà lé. nù yóò fà bẹ́ẹ̀ rà kíyà màá nù kánú. ẹ bá ní pàwẹ̀dà bòde. kí ló dé. àwẹ̀dà kọ́ àwẹ̀dá ò sí ń bì ẹ mọ́lé ẹ̀ ni. mo ti délé wọn náà wà lọ́dọ̀ màmá ẹ̀ ẹ wò ẹ bá mi kìlọ̀ fún àwẹ̀dá dáadáa sọ̀rọ̀ mi sí eyín ẹ bá mi kìlọ̀ fún ọ kó jẹ́ ìlẹ́yìn ọmọ mi kó má bọ ọmọ mi rìn mọ́ kí ló dé ẹ wọ́n bí sọ́ọ̀nì mẹ́ja ni òun ló máa kọ́ mi kó máa lọ jẹ gbèsè òun ló máa kọ́ kó máa lọ yáwó káàkiri kó máa lọ ra jàwé káàkiri kí ló dé ẹ bá mi kìlọ̀ fún o kó jẹ́ ìlẹ́yìn ọmọ mi. ẹ rí i pé mo fọ̀rọ̀ yín rẹ́rìn. n tó bá wù yín kẹ́ ẹ ṣe ẹ bá rẹ ni kò sí tó kọ́ mi ẹ bá mi kìlọ̀ fún. ẹ jọ ṣé ẹ̀yin ò kọ́ ọmọ yín dáadáa ni àbí ṣé ọmọ tí yín sọ̀dọ̀ ó rìn dì kò mọ ohun tó tọ́ àti nǹkan tí ò tọ́ tí àwẹ̀dá bá sọ fún pé kó tọwọ́ bọ̀ náà ṣó máa kọwọ́ bọ̀ ẹ wo mi ìfẹ́ wà láfẹ́mi mi láàárọ̀ kùtùkùtù ẹ wá àwẹ̀dá lọ gbogbo tẹ́ ń sọ fún mi kẹ́ lọ sọ fún ẹ jọ nítorí ọlọ́run. kò burú màá sọ kinní kan fún yín tí ẹ bá kìlọ̀ fún àwẹ̀dá tí ẹ bá kìlọ̀ fún kó dé ẹ̀yìn lẹ́yìn ọmọ mi nǹkan tó wà nínú mi tí bá ṣe fún ẹ̀yin gan ẹ bá ké. kí lẹ fẹ́ ṣe é ẹ lè ṣe kankan fún irú ròǹbòrùn mm. ìyá ìjọ ọmọ sọdọ èmi lẹ wá pariwo lé lórí bí ẹ lè pariwo lọmọ yín lórí. èyí wà lẹni kò sí nǹkan o kò sí nǹkan. àlẹ́ yìí wà lẹni kò sí nǹkan kò sí nǹkan. kò sóhun tójú ò rí tán o. ọ̀dọ̀ bàbá òun òun ló tóbi jù ló pẹ́ẹ́tì jù ilé ẹ̀kọ́ náà ah! ọmọ jẹ́ mi ọmọ wa mi ṣá àwọn àbúrí wọn ti gbé ẹ nílùú oṣù ọmọ ogun àbẹ̀bí wèé ah! kí ló ń sọ yìí ah! ọmọ mọ́ èkìtàn tó gbé mi wá èmi ò rírú ẹ̀ àbí ò balẹ̀ gan-an ọ̀rọ̀. báwo ló ti ń ṣe báyìí náà. báwo yẹn ń ṣe. ó dẹ̀ ń ṣe bíi tout like we understand. irọ́ ẹni oúnjẹ tout o má kó gbogbo ẹ̀ pọ̀. sọ̀rí mo kàn ṣe ń júwe tí mò ń lọ tí mò ń lọ tí mò ń lọ tí mò ń lọ tí mò ń lọ tí mò ń lọ mo kàn ń wò pé ààyè wà ṣé o fẹ́ lọ gbajú orí mi ni àmì náà tún wá wò mo tún wò ó nàkejì mo ní à ṣé màmá gọ̀ọ́ra mi ní ó dín dín ọba ìlú kan ṣé ọmọ ẹ̀rẹ̀ kan lè gbájí orí èmi ẹni tó máa kú máa kú o ẹni tó máa yè máa yè o mo kàn ní níṣó ń bẹ̀ bọ̀wá tí mo wá dé bí mo rí i pé ibi tójú è fún mi ó tó mi ojú bẹ́ẹ̀ lọ. báwo ló ṣe ń ṣe báyìí náà o mọ̀ pé first depression last long kí ni mo ṣe. o dey embarrass me. à kí ni mo ṣe. Bernard calm down. Bernard bá wo kí ló ṣí ẹ ṣé wọn náà ti wà lára wọn ni àbúrí lèmi ń jẹ o. àbúrí what. àbúrí lèmi ń jẹ kí ló ń jẹ Bernard ó mọ̀ pé torí bóyá wà ẹ̀ orúkọ tí yóò bá wúyàn èèyàn máa ń jẹ́ lẹ́yìn òdì tí bá ti wà lórí Facebook tí mò ń ṣàtà mi ni mo máa ń jẹ́ orúkọ tí wọ́n sọ yẹn èmi kò mọ tún mọ ọmọ kan lóko bá mi ṣe ládùúgbò bọ̀ tẹ́mi bá ti wà ní pé mo wà ní kàbá mi mo wà ń lù mí àbúrì gangan náà ń pè mí ó yẹ. mi understand kí ni mí ní àbúrì. Ah, ìwọ lè mọ tún mọ ẹ <laughs> kí ló ń sọ ìwọ máa wò ìwọ wò mí ràn wàá rí mi wò ó sì mò ń bọ̀ mò ń bọ̀ jẹ́ ń pé jẹ́ ń pa àwọn aláyé ti tèmi kì í jẹ́ kán mọ̀ pé ibi tẹ́mi wà rè o hello hello fẹ́nuwèrè sọ́njọ́ a ṣé èèyàn mélòó ni o ò tí gbóhùn mi ò tí mọ̀ pé mi ni àbúrí ló ń sọ̀rọ̀ jọ wàá ṣeré ọmọ mọ́ ìkí ń tún ẹ o gbàgbé wèrè o òṣìṣẹ́ à ń ṣe níbi táwa o mi ìṣeré o oṣù là ń ṣe o torí wọ́n ẹ̀jẹ̀ pàdé ọmọ ẹlẹ́mí kan ni ó ti yẹ mú pàdé bẹ́ẹ̀nu sọ̀rọ̀ èwo níbo ló ti pàdé bẹ́ẹ̀nu sọ̀rọ̀ jọ ṣé mi ò fáyìn tó ti máa pàdé fáyìn gẹ̀ ni. ó kó bàbà jẹ́ ó káyé jẹ èmi náà wá kó o náà jẹ padà bẹ́ẹ̀nu sọ̀rọ̀ jọ kí n sọ fi tí mo ti pàdé irọ́ kì í tún sọ yẹn fún ẹ ọ̀gbẹ́ni mẹ́kọ́ ni mo lọ gangan ní tí mo sọ ni pé sọ́rí ọmọ ẹlẹ́yìn wá sọ fún mi pé kí wọ́n bá àwọn ibi tó wà bọ̀ bí mi ṣe ń lọ ibẹ̀ yẹn kò ń jìnnà ó kò ń jìnnà lójú mi kò ń jìnnà ó kò ń jìnnà lójú mi wọ́n á ń wò pé à ah, ṣé bẹ́ẹ̀ lọ fi mi ṣòwò ni ah, ṣé eh, tí o máa tẹ̀ fi rúwa ìṣòwò ṣé lè yọ kọ́bọ̀ ni orí tó ti dòkúta <laughs> orí tó ń mu orí tó ń jẹja tó ń jẹ ogun ẹ̀ ṣé irú orí yẹn lè ṣe kankan mọ́ ni gbàgbé bọ̀gbà tí mo débí ọmọ ah, èmi ò rírú ọlọ́run yìí o ayé lókàlà ń jẹ ládùúgbò lọ́hùn o ayé fọ́nrìn mò ń jẹ́ ń bí o ibi ìkọjá bẹ́ẹ̀ o má jẹ́ ń tẹ́ ó kéré jù má lóṣù kan bí tí mi ní délé oṣù kan o bébì mi ti ń bínú má pẹ́ padà ó bínú oṣù ojú bákan wá kọ̀ sí mi má pẹ́ má pẹ́ ọmọ àwọn tèmi ni mo ṣàwùsẹ̀ yẹn o mo jọ mọ̀ ó ti yẹ ẹ gbogbo ò lè yé wọ̀ sórí jẹ́ kí n sọ ọkọ̀ fún ẹ ní tí ò kì í yẹ̀yìn obìnrin ó pọ̀ gan tó yẹ wáyé èmi náà gbọ́gbọ́n kí n díbọ́ fún ẹ tí bá débi ó ti yẹ kémi náà ṣe gbogbo sẹ̀rẹ̀rẹ̀ yẹn kí ti lo táì wà kí n wọ bàtà wá ó ti àwọn òyìnbó kéèké tí wọ́n náà ń kọ́ aládùúgbò náà àsọ ń bí ibi tágbára bá ti mọ náà la bá ti sọ pé àgbóyìnbó wọn ilé ìta gbọ́ rè o bọ́ nítorí pé mo túra lẹ̀ mẹ́ẹ̀kó mọ̀ pé bẹ́mi ṣe ríre o èmi ò ṣe kí ni èmi ò kí ń parọ́ o bí gbèsè ayé mi ṣe ríre tó bá fẹ́ mi máa gbádùn mi torí mi ń nóbìnrin o mi kí ń nóbìnrin mo lè máa ń tọ́jú obìnrin o ọlọ́run ọlọ́run tó bá lẹ́tù jẹ́ tèrè orí pápá ó ti àfàtà bá ti mu wèrè mọ́ wèrè àtúnṣeré gbogbo yẹn náà là ní lọ́wọ́ ó ti yẹ ẹ̀rẹ́ rájàyà fọkànbalẹ̀ ojúrọ̀ kan gbàgbé wèrè ojúrọ̀ kan ọkọ̀ lórí ó ti yẹ mo ti yàtọ̀ sọ́kọ́ ọkọ̀ lórí gbàgbé kí ló dé èwo ló ń mu yìí yọ fún ẹ lóróró. àmúwà òkè báyìí mi mú òróró. ṣé nǹkan tó máa ń mu rè kí ló máa fi ń tún gbà. yé kó kàkí olórí burúkú ọlọ́kadà tó gbé mi wá ṣé jíjí wà lọ́wọ́ ẹ̀. àní kò tó kù ò tán o ètè sànù mo mú e ètè sànù mo mú e èyí wà lẹ́nu. sórí alábàáhùn tó rí yẹn alábàáhùn gbọ́n ló ṣe dẹrẹ̀ mọ́nú pósí o. Hmm sọ́dọ̀ kò sí bí wọ́n ṣe máa rìn láyé yìí torí òní mi máa fẹ́ kó jọ kó dábọ̀ kó fi èdè mú kó fi ẹ̀gbọ́n ẹ̀ lọ́rùn sílẹ̀ kó jẹ́ kó fẹ́ ọkọ ẹ̀ tó fẹ́ fẹ́ torí ẹ̀ mo ṣe. màámi lójú ẹ̀mí mi kọ o ẹ wọ alábàárùn tẹ́yìn sọ yẹn tó lọ dira ìmọ̀nà kò ká dàrá alábàárùn nìyẹn èmi ò èmi ò ní gbà kẹ́gbọ́n mi fẹ́ láàrẹ̀ dò. orí ọlá kí ló dé kí ló dé fílẹ̀ jẹ́ kó fẹ́ tó fẹ́ fẹ́ kí nìkan tọmọkùnrin yẹn gangan kí ló ṣe fún ẹ náà. nǹkan tí ẹ gbọ́ lẹ́nu mi rí ẹ máa gbọ́ lẹ́nu kò dá o ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run. ah Fisáyọ̀ Fisáyọ̀ Fisáyọ̀ Fisáyọ̀ ah Fisáyọ̀ yẹ Fisáyọ̀ dìde dìde Fisáyọ̀ yẹ Fisáyọ̀ yẹ Fisáyọ̀ yẹ Fisáyọ̀ Fisáyọ̀ Fisáyọ̀ dìde dìde jọ Fisáyọ̀. Fisáyọ̀ dìde yé Fisáyọ̀ Fisáyọ̀ dìde yé Fisáyọ̀ Fisáyọ̀ Fisáyọ̀. ẹ̀sùwárì ń sìn ni mo ní rísìn tèmi. òun èmi ti gbọ́ wọ̀nyí tipẹ́tipẹ́. bẹ́ẹ̀ ni mo fi ṣàmúmọ́ra sónú ẹ̀kú ni ṣọjẹ́ kí wàá sọ kinní kan fún ẹ kó lọmọkùnrin yẹn dájú lẹ́nu sórí ọmọ yẹn tó kù yẹn jẹ́ ká gbà pé bóun ṣe yan kádàrá tiẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni. Okay torí tí o bá yan kádàrá tiẹ̀ bẹ́ẹ̀ kò lè rí kúhe ṣó wá rí ẹni mi ò jẹ ni èèyàn mi ò jẹyàn à ní fígbá láàrú lásán o hmm. ọmọ yìí ọmọ bàbá ẹ̀ lélẹ́ yìí tá à ń sọ nípa ẹ̀ fílẹ̀ jẹ́ kó fi ọkọ ẹ̀ kó dáríjì kó jẹ́ kó lọ kó gbàgbé ẹ̀. màámi ẹ mọ̀ pé mi ò kọ̀rọ̀ sí lẹ́nu rí ṣùgbọ́n ilé mo máa kọ̀ sí lẹ́nu ẹni tẹ́yìn ń sọ pé bó ṣe kọ kádàrà jẹ́ káni bá mọ ìfẹ́ tó wà láàrin èmi àti ọmọ yìí ni ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan tí mò ń sọ ó ká mi lára lóòótọ́ apáyán ní làrẹ́dò ha. kẹ́kọ̀ọ́ ṣe pé torí ti ó yẹ kí n ti rìpọ́tì ẹ̀ kan ti gbé káwọn ọlọ́pàá ti gbé tipẹ́tipẹ́ ọmọgòrè ọlá màámi ọmọgòrè ọlá màámi nǹkan tí ajá mi rí tájá mi fi ń gbó <laughs> kò yí ẹ o. ọbẹ̀ ìdí sọlá. ah pásítọ̀ ẹ̀rọ ẹ̀ǹdẹ̀ ìjàre ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta wa. mo fẹ́ béèrè ni pé ọ̀rọ̀ tí mo sọ fún yín lọ́jọ́ kìíní àná ṣé ń gbé ìgbésẹ̀ lé lórí ṣá. Ah, pásítọ̀ mo ń gbé ìgbésẹ̀ lé lórí o kódà mò ń gbàwé àtàdúrà lé lórí mò ń ṣe bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe àmọ́ èmi ò tí ì rí nǹkan kan. ẹ ṣe rí ìbá dà kí ẹ ronú dáadáa kó má di wípé ẹ fi ọwọ́ ara yín ju wúrà tọ́lọ́run ti fún yín ẹ jù dànù. pásítọ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ màá fẹ́ kí nǹkan tẹ́ bá rí sí mi kẹ́ ẹ là mi kó yé mi gbogbo tẹ́ ẹ kàn ń sọ bí ẹnà ẹ̀ ń pa bí òwe ni kó yé mi. Eh, eh, eh, ẹ jẹ́ tó sọ́ba ṣé ẹ mọ ẹyẹ náà. bẹ́ẹ̀ni ẹsẹ náà. tó bá sọ sínú omi kí ló máa ṣẹlẹ̀. ó máa di idú. ó máa di idú. ìkan tí ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi ni wípé kí ẹ má fi ọwọ́ ara yín so ẹ̀ṣẹ́ iná yín kẹ́ sọ sínú omi kó má bàa dé ìdùnmọ̀ yín lọ́wọ́. ẹ ṣì ń pa lóore náà ni kò yé mi gbogbo nǹkan tẹ́ni ṣe náà ni mò ń ṣe ní ìtì ìrà pẹ̀rẹ̀ kọ̀ọ̀kan. Jehovah <sighs> ẹ jẹ́ ń láyé kó yé yín dáadáa ẹ̀mí ọ̀run jẹ́ kó yé mi wípé èèyàn kan wà ní sàkání yín gbogbo ìgbàkúgbà tó bá ti wá sí surroundings bíi tẹ wà bíyá nídìí ọjà yín ní abínilé ni nǹkan yín máa ń yí padà sí dáradára tó bá jẹ ọjà lẹ́ńtà ní àsìkò yẹn ni ẹ̀yin gan fúnra yín máa mọ̀ pé ajé wà ajé búgbàjẹ́ tó bá jẹ́ pé nǹkan kan lẹ́ ń ṣe ń gbà ẹni máa rí pé ẹ̀rín ló máa ń tẹ̀yìn kan tẹ́ máa ń ṣe jáde gbogbo nǹkan yín máa ń lọ sí dáadáa tó pé inú ẹ̀yìn kan máa ń dùn ẹ̀dá yẹn gangan gan lọ́lọ́run ọba ń tọ́ka sí. pásítọ̀ tọrọ yín bá yé mi dáadáa ẹnìkan tí mo kàn mọ̀ pé tó bá wá sọ́dọ̀ mi lásìkò ìgbà yẹn mo máa ń ta yàtọ̀ mo dẹ̀ máa ń rí owó yàtọ̀ ẹ èmi mọ̀ pé kò lè jóun torí ẹni tá à ń sọ yìí tọ́ọ̀gì ni ọmọ jàgídíjàgan ni èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ sí ó fẹ́ fẹ́ ọmọ mi mi dẹ̀ nífẹ̀ẹ́ sí kó fọmọ mi. praise the lord praise the lord. pásítọ̀ kò lè jókòó jẹ́jọ́ òun. ẹ ní sùúrù ṣe rí àwa ènìyàn à ń wojú ṣùgbọ́n ọlọ́run ọba ń wọkàn ojúlẹ̀ yìí ń wò ó ṣe rí <clears throat> nílé ayé yìí àwọn èèyàn kan wà tán lè fi wé ewúro ṣe bẹ́ẹ̀ mọ ewúro kí ló máa ṣe ó máa ń korò ṣùgbọ́n tó bá jẹ́ tán kí ló máa ń ṣẹlẹ̀ adùn ló máa ń gbẹ̀yìn ewúro bílẹ̀ ayé ẹ̀dá arákùnrin tá à ń sọ ìṣeré nìyẹn tó jẹ́ wípé adùn ló fẹ́ wá jẹ́ fún yín tẹ́ ẹ̀ bá dẹ́ ẹ̀ fààyè gbà ó ṣeé ṣe kẹ́ ẹ fi ọwọ́ ara yín kẹ́ ẹ fi ṣe kí ni kẹ́ ẹ fi da wúrà yín síta kẹ́ ẹ má fọwọ́ ara yín bu omi pa iná ògo tó fẹ́ lálẹ́ wò nínú ilé yín. Pastor, ọ̀rọ̀ yìí ti yé mi. kò yé yín rárá màámi ajá ti rí nǹkan torí tó fi ń gbó ìrìkúrì lajá yín rí ó mà ní nǹkan tí ajá tèmi náà rí tí ò fi gbó ẹ mọ̀ pé bó ṣe wà yẹn ẹ̀sán apààyàn ni ó yẹ kí kárígbé wòye pé mo láìkì ẹ̀ ni ó yẹ kí n tọrọ rìpọ́ọ̀tù wọn sí station tipẹ́tipẹ́ kán ti gbé wọn kán ti jẹ́ẹ̀lì wọn. màámi màámi mi ò kọ̀rọ̀ sí lẹ́nu rí o ṣùgbọ́n ilé mi máa kọ̀ sí lẹ́nu o ẹ̀gbọ́n mi ò lè fẹ́ láàrẹ̀ dò rárá o. àfi tẹ bá fẹ́ sunkún àwa méjèèjì ló ẹ̀gbọ́n mi ò lè fẹ́ láàrẹ̀ dò. mo dáhùn gorí gorí ọlá gorí ọlá. ẹ ló bá yọ má rọ̀ṣì one thousand five lówó ẹ̀ ó kéré kò kéré owó mi ní jẹ́ nkọ́lé owó tó jẹ mí nìyí one five ẹyẹ owó ẹnìyẹn mi ò ní bù mọ́ yàn èèyàn ò dẹ̀ lè jẹ mí lówó kó lọ free bí mo ìwà mo lè jẹ Ṣàngó lówó ẹ Ṣàngó nìyẹn èmi ò lè fowó mi báyàn ṣeré bí mo jẹ Ṣàngó lówó kò sí tó bá ṣe fún mi the best thing tó lè ṣe ni pé kó strike thunder wàláì nígbà wọnú ilé máa gbé báńgà jáde máa ń yin fún wèrè kí n tó yin mẹ́wàá òun gbà mọ̀ pé èèyàn kan wà gbé fún Bánjí mo ti clear àtọ̀dọ̀ ẹ̀ ee báwo ni Bánjí àwọn bàbá ẹ̀ ọjọ́ mi ń three five ìwọ tẹ̀ ń ágì mo láìkì ẹ̀ ẹ̀ ok ọ̀rọ̀ àìtọ́ ṣe ṣé wọ́n bá mi sọ̀rọ̀ nìyí kí ló ṣẹlẹ̀. bàbá àwẹ̀dà. ìyá. nígbà tí mo bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí pé hmm. nǹkan báyìí báyìí báyìí ni mo fẹ́ eh. tẹ́ẹ̀dẹ̀kọ̀ tí ẹ fún mi lésì dìsìn. mo decide láti máa pẹ̀lú sí ni. kí ló dé. God bless you. jọ sọ èsì tó fẹ́ kí n fún ẹ náà lórí ọ̀rọ̀ tó ń rùn ọ̀rọ̀ àdáadáa lórí o fẹ́ sọ̀rọ̀ o bá mi sọ̀rọ̀ gidi o bá mi sọ̀rọ̀ lórí àwẹ̀dà lórí ọmọ olórí burúkú yẹn ń bá mi sọ̀rọ̀ lórí ẹ̀. ẹjọ ẹjọ nítorí ọlọmọ fọlọ́run ọba bẹyìn ẹ má pe ọmọ tèmi lólórí burúkú. sọlọ burúkú ni mo sọ. ẹjọ. lórí ọmọ kọmọ yẹn mistake is. ẹ má ẹ má ẹ má ẹ tí o dà sí ọmọ yẹn lórí. slip of tongue yín. à ń gbàdúrà slip of tongue kí ni. ẹ má máa jẹ́ kí tongue yín slip mọ́ ẹjọ nítorí ọlọ́run à ń gbàdúrà yìí pé kọ́mọ yí padà ẹ tún ẹ tún ń júfè balò kí ló dé gan. ohun tí mo fẹ́ sọ ni pé èsì wo ló fẹ́ kí n sọ lórí ọ̀rọ̀ ọmọ kọ́mọ yẹn mi ìmọ̀ forí olórí burúkú ló fẹ́ jáde lẹ́nu mi. àwẹ̀dá ò tù mí nínú mú káwí òní yẹn pẹpẹ sí o kémi pé kọ́sìn mi tó wà ń gbòòrò pé aṣọ lè mú àwẹ̀dá kán mú sọ́dọ̀ ọmọ abánilójú jẹ́ yẹn kókó lọ disgrace mi lọ́dọ̀ lọ́dọ̀ kọ́sìn mi. ẹ kí lẹ fẹ́ kó ṣe ń sìn torọ́rọ̀ yín ò yé mi ò mú lọ́dọ̀ kọ́sì mi but máa fún níṣẹ́ tó máa ṣe àìwọye iṣẹ́ ló wà lágbárí mi. kí ni nǹkan tó wà ń bẹ̀ ṣé bó ṣe ń ṣe yàmàyàmà kiri ṣé kò kò dojú ti ẹ̀yin gan fúnra ara yín ni. ìdíbà wa mú lọ sọ́dọ̀ kọ́sì mi gan ìgbà yẹn ni tìjú máa wá dé. báwo lẹ̀yin ṣe mọ̀ ẹ ẹ mọ̀ náà. ọmọ ẹ tí ò lè pò lójú. Ah. ọmọ ẹ tí ò lè pò lójú. kán mú Ọbásanjọ́ àti Tinubu kan jókòó sínú yàrá kan ọmọ ẹ ó lè bù wọn láwọn òrìṣà àwọn òrìṣà ilẹ̀ Yorùbá. èèyàn ó fi jọ ó fi jọ yín ẹ̀yin ò ń búyàn ni ṣé ẹ̀ ń búyàn ní ṣé ojú àkọlẹ̀ ṣe máa máa gbá àwọn èèyàn ṣe pé tẹ máa máa sọ àwọn ọ̀rọ̀ àlùfàṣà tí ò yẹ kéèyàn máa sọ lójú ọmọdé. ètè mi bá ṣe mistake ó yẹ kó n continue. ìwàkiwà wà lọ́wọ́ ẹ̀hún tó ń ṣe lọ́mọ ń ṣe. ọ̀dà àwọn tó ṣẹlẹ̀ rí èmi ò lè falẹ̀ anybody lọ́wọ́ abojú mi jẹ́ kó lọ kọ́ṣẹ́. ẹ iṣẹ́ wo ló fẹ́ kọ́. ẹ ẹ tó yẹ kó bèrè látàárọ̀ nìyẹn. iṣẹ́ tí mo tó sọ sí mi lọ́kàn pé kó kú lọ kọ́ kó lọ kó lọ kọ́ṣẹ́ àpáta ìdíyẹ. àpáta kìíní. ṣùgbọ́n pé ó máa wà unique àwọn ẹran àwọn àpáta àwọn alápàtà ẹran ló pọ̀ alápàtà ẹran alápàtà ògúnfe so kó n kú bẹ̀rẹ̀ látòrí alápàtà ìdíyẹ kó máa pa ìdíyẹ ta babalá owó very unique business. ìyẹn náà dà bọ̀ṣẹ́ tí náwó tẹ fẹ́ kó fún tó máa fi bẹ̀rẹ̀. òótọ́ màá ní màá máa fi owó ra ìdíyẹ tó máa fi bẹ̀rẹ̀. Ah! ọkàn mi ti fò mí ọ̀rọ̀ débẹ̀ ìmí tó ti dé ọ̀hún tó ti gbé mi dé ṣó lè máa ṣiṣẹ́ pool mọ̀ pé mi use mọ̀ káta tẹ́tẹ́. bàbá àwẹ̀dà kò dẹ̀ kí ń wù mí kí máa sọ kí máa sọ ọ̀rọ̀ burúkú sí yín ẹ̀ǹkankan ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí ẹ ò pé ẹ má ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ ò pé kó wá ṣe iṣẹ́ púùlù ṣé gbọ́ ẹjọ́ àtijọ́ tẹ̀yìn ti ń ta púùlù kiri nulẹ̀ tó jẹ́ péjọ tẹ bá rí two thousand mú wọlé ẹ̀ẹ́rẹ́rìn ẹ máa bóyin kẹ́ ẹ ṣùgbọ́n ṣáà ìjọ tẹ̀ bá ti rí mú nǹkan kan wọlé ẹ máa máa ṣépè ni gbogbo àti áyanlé àtẹkùnúlé lẹ máa máa ṣépè fún ẹ tún wáá fẹ́ kí àwẹ̀dà kókó náà tún lọ jọ́ìnì àbí bẹ́ẹ̀ kọ́. nǹkan tí mo fẹ́ kọ́ ọmọ mi ṣe nìyẹn àbó gbé wá bá mi ni bẹ́ẹ̀ ni mo lọ́mọ mi jọ̀ọ́ lọ bá mi wá oúnjẹ tèmi please gbogbo ẹjọ́ tàwé náà gbé sẹ́gbẹ̀ẹ́ kan tí ó bá ti lè kọ́ṣẹ́ pool kó máa ta pool máa kọ́ lọ́mọ get me my food. ọlọ́mọ jẹ́ kébi yẹn pa ẹ́. ebi ló máa pa àwọn ẹ̀gbọ́n ẹ̀kún lé yín irú ìyàwó òṣìwò ni wọ́n yìí. èyí wà lẹ́ni kò sí nǹkan. ọ̀nà pè ní gori ọlábì. bẹ́ẹ̀ni sá. ọ̀rẹ́ àwẹ̀dá ọmọ mi. that's good. mo ti ń wọ̀nà láti rí ẹ ah. àmọ́ dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run pé ọlọ́run push ẹ wá bí. ǹjọ́ sì ní parent. bẹ́ẹ̀ni mo ní wọn sá. ìgbà ọ̀nà kú. Ah ló máa jẹ àwọn méjì sì wà dáàdì gòrọ́lá wa mọ́mí gòrọ́lá dẹ̀ wà. okay that's all yeah. but appearance ẹ àti attitude ẹ kò ṣòpin àwọn tóbi ẹ wà láyé ah, inú aṣọ kọ́ ló wà you are very stupid mo ń bẹ sọ̀rọ̀ ń wá aṣọ. ẹ má bínú sá. tí bàbá ẹ bá wà láyé onígẹrùrùn yìí i will start from there number two tí bàbá ẹ bá wà láyé ò ní ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ débi tó máa kọ́ ọmọ mi ní rádaràda mo ṣúọ̀ torí nǹkan tí mò eh, ń rò ó dàbí pé ṣe rí nìyẹn wọ́n ló ń kọ́ àwẹ̀ dá ní gbogbo oṣù tó ń ṣe àbí. irọ́ èmi kọ́ o ah, àwọn méjìlá náìsì sá. will you keep quiet. mo ń bá ẹ sọ wípé wọ́n ràn wọ́n rán jọ àyín méjèèjì láàmú mo ń bá mi sọ pé ẹ méjìlá náìsì ta ló sọ fún ẹ pé náìsì. ẹ má bínú sá. ó bá jẹ́ àwọn àṣà òṣìṣẹ́ máa ń dá mi ẹ̀ má bẹ́ẹ̀ mi dá mọ́ ká ṣe pé bóyá pé o ti create gap máa fún ẹ̀kọ́ lórí ni. mo léèyàn ṣe rádaràda pé ìwọ ló ń kọ́ ó lẹ́yìn méjì lẹ́nà ìtajọ́ please ta ló fún ẹ certificate pẹ̀ náà. o ní àwọn parent ẹ ṣì wà ní. ó wà òkè. mo fẹ́ rí ìkànnì wọn ẹ tó máa ní chance nínú wọn. ní ọjọ́ tuesday mo fẹ́ rí wọn by six pm. Ah, <laughs> kẹ́ni ìsinsìnyí gan dárí gorí ọlá máa ráyè. that's all right bàbá ẹ̀ ò níṣẹ́ lọ́wọ́ máa rìn kiri. Ah, irọ́ wọn níṣẹ́ lọ́wọ́. gbàtọ́ ló pọ̀ ń lọ máa ráyè. àwọn náà láìkì mi ni oh ah. good good abiamọ ni bàbá ẹ àbí bẹ́ẹ̀ ni dádì mi láìpẹ́ that's alright that's alright ni wọ́n fẹ́ rí bàbá ẹ ní ọjọ́ tuesday by 6 pm okay sir ibi iná dẹ ni okay Today àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ so. lórí pé ò ń ṣe àkóbá fọmọ mi tí n bá bá ẹ sọ kò lè yí ẹ kò lè wọnú skọl ẹ bàbá ẹ ló lè yí tó bá pẹ́ dáàdì ẹ normal kò bá ponú ṣé dáàdì ẹ school. àwọn lọ school ayé àtijọ́ yẹn. ah wọn main problem lórí discussion wọn kà primary o. will you keep quiet. sorry sir. ìyẹn jẹ́ normal education. sorry sir. old education no agbárí old man no problem àyànjú ẹ sọ fún mi abẹ́ pé mo fẹ́ rí wọn bí. okay sir. ní tuesday by six pm. okay ṣé kẹ́mi náà tẹ̀lé wọn. no rárá bàbá ẹ̀ ṣọwọ́ wèrè. oya quiet go fall out kọ́bí. ṣe kí wọn lákẹ́ jù torí pé akẹ́jù ọmọ yóò fọlá jẹ o. lẹ́gbẹ̀ẹ́ abẹ́ wa mi kọ́ àmà sọ̀rọ̀ bí sinẹ́ mi wàá rí greg kò ló bí ẹ. ọ̀ṣẹ̀ṣẹ̀ kò ṣì wá o àníkẹ́tà ọmọ ti tán. bí ó ṣẹlẹ̀ náà bí ọba ń pe ìpàdé pàjáwìrì mo níbi lọ́nà àbí. èmi ò máa mọ̀ fún bàbá yìí o kó ṣáà dá wa lóhùn kíákíá. ẹ kàn jí ká tún gbọ̀ngàn tó fẹ́ sọ lọ́tẹ̀ yìí. ok ẹ ti dó bẹ́ẹ̀. Wow. How are you, everybody? Fine. As a landlord, fellow tenants, ma make a listing attentively. Mo going to do one one place and stand with respect. God bless you. Mo láwọn ọ̀rọ̀ tí n fẹ́ bá yín sọ, mo lè fẹ́ kó ní kálukú listening attentively màá bẹ̀rẹ̀ látòrí woman tí ó dúró yìí rẹ́ǹtì lé ń bí gbọ́ tí wàá ti ọkọ̀ ẹ wọ̀ bí tẹ fẹ́ rẹ́ǹtì lé ẹ wá as couple jọ suddenly ọkọ̀ tiẹ̀ vanish the next thing mo tẹ̀ bẹ̀rẹ̀ sí rí ni kàn bẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi ọkùnrin tó ń wọnú lé ń bí tó ń jáde black white short long everybody ó ti pẹ́ tí mo ti ń observe mo dẹ̀ ti fẹ́ béèrè ti pẹ́ kí ni rísìn tí o ṣe ń pààrọ̀ ọkùnrin tó ń wọ bí àwọn tó ń wọ tó ń wá bá ẹ seventy percent are men jọ ń fẹ́ mọ rísìn tí yẹn fi wá yìí kí ló fẹ́ kún. ẹ tútù bẹ̀rẹ̀ o. no no no no gbàgbà tí mo parí ọ̀rọ̀ tó dẹ̀ tó dẹ̀ bú sẹ́kún. ẹ wọ́n làwọn fọ́kẹ́ mo bú sẹ́kún bẹ̀ ẹ fi máa sọ fún mi bẹ́ẹ̀ àwọn kan wá mi wọlé tọkọ mi bá kó jáde kó jáde nìyẹn kí ló dé gan ah, ah. ṣé bí sì ṣe fún wa nìyẹn ni meeting tí n fẹ́ ṣe ó pọ̀ rẹpẹtẹ tí ẹni mo kọ́kọ́ sọ yẹn mm-hmm. ìdí tí ọkọ ẹ tó fi jẹ́ pé àwọn tó ń wá bí ọkùnrin wọlé wá bá ẹ ń wá ṣe tí ò dé ń ṣàwọn ẹlẹ́jọ́ gbalé ó sì máa sọ ẹ fún mi. bóyá torí pé mi ì tí ì bẹ̀rẹ̀ sí máa wọnú fúláàtì ẹ̀ kí n máa ṣẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ mo fẹ́ ka iye ẹ̀yin tẹ wà nulẹ̀. <laughs> ẹ̀tọ́ lórí tèmi láì ṣe ìyàwó nulẹ̀ yín. ta sọ fún ẹ pé o jẹ́ ìyàwó ṣé mo tó ṣe ṣé mo tó ṣe àbábálọ̀ rẹ̀ mi ti finish case ẹ̀ hello ìgbà tí wọ́n máa kó wá bí orùngbọ̀n ò yìí jọ kí ló fa ìdí pàtàkì tó fi fi orùngbọ̀n lẹ̀ tó fi pọ̀ tó yìí. mo ní kí n kọ́ kí n sà pé kí n gbọ́n tẹ̀ dàbí ìtọ́jú ń mo rò orí ẹ gbalẹ̀ o ní kó kọ́pì ìta mi wọn ti lóyún ẹ tí mo ti ń nínú bọ̀. o ti ń commit offence o fẹ́ bá dé time tí o máa lè sá lọ tí wọ́n máa place picture ẹ lórí television or social media táwọn ẹ̀ máa sọ fún ọ̀pọ̀ ọ̀dá ẹ̀ mọ̀ o commit offence àbí ọmọ ọmọ kékeré tí òun bá ní àjọṣepọ̀ tó ń gbé wọlé ọmọ kékeré tí ó tó ń kọkọ yẹn mi ò kiri mo rí ṣọkí minor yìí òun bá minor ní àjọṣepọ̀ ẹ̀rí ẹ̀ ń pa mí you are very close to the prison yard tí ìjọba bá gbá ẹ mú tàbí tá a bá ràn ẹ lọ́wọ́ lórí social media sixteen years ló máa dá fún ẹ tó bá máa wá rò lọ tó bá rò bọ̀ pé láti ṣàánú fún ẹ wọ́n á padà sórí five years orí àpè pé ohun tí ò da ò da and again irùngbọ̀n yìí ọgbọ́n tó fẹ́ fi dá ni pé by the time tó bá commit offence tó bá place ẹ sórí social media àwọn yẹn a máa jiyàn pé ìwọ ni ìwọ kọ́ ìwọ ni ìwọ kọ́ gbogbo fọ́tò tó kọ́ yà tó dé gbogbo ẹ̀ lọ́wọ́ mi àwọn rí i pé mo sọ ẹsẹ̀ wọn rí àpé wa èmi. yahoo boy omi wà lójú ẹ̀ ó ń sunkún ni ó mọ̀ kí màá rẹ̀ máa sọ̀rọ̀ yà mí. wàhálà yín náà ni sà. wàhálà bàbá ẹ̀ yahoo ni ẹ ó dẹ lọ kó kó jẹ owó kó ní bàbá mo fẹ́ rí ẹ gbà ẹ ṣàdúrà fún mi. ìyàmú sanwó lè. ok ó yahoo nǹkan owó ti yahoo nǹkan ó ṣe yahoo o kàn finú lẹ̀ bí ti ras jùmọ́nù ni tí màá bá ẹ kọlẹ̀ street what street boy ni ẹ street boy ni wọ́n that's right kò sí wàhálà. ẹ wo ẹjọ baba landlord kọtà wàá fẹ́ sọ fún wa ní kẹ́ sọ fún ẹjọ kí lẹbi tẹ fi pè wá ganan ẹjọ ẹ dá mi lò. ẹ eh, ok ah. that's right mi ò tí padà torí tibí yẹn o gbogbo àwọn ọkùnrin tó ń wá wò wá ohun tí mo torí ẹ pè yín gangan tó jẹ méjọ mo fẹ́ fowó kún wọlé mo dẹ̀ fẹ́ fún yín ní two months péré láti fi sọ owó tí n bá fi kún mo fi thirty percent kún ẹ listen thirty percent of iye tẹ̀ ń sọ tẹ́lẹ̀ mo fi kún tẹ bá wá kọ̀ láti san ẹni tó bá refuse láti to pay máa lọ sí rúfu center yàrá ẹ̀ mi kọ̀ kílẹ̀ mi bàjẹ́ kó mi máa wọ̀ bẹ̀. ẹ ilé àdúgbò ilé wo ló da tó yìí mo béèrè lọ́wọ́ yín ni ní àdúgbò yìí ilé wo ni ó wà sọ́ọ̀rì mistake sorry ara no no no má wọrí no no ẹ má wọrí ilé òun ló da tó yìí tó bá rò pé bá torí irin yẹn wá báyìí mo fi ṣe style bẹ́ẹ̀ ni mo mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ó jẹ́ bó jẹ́. pẹ̀lú gbogbo èyí kẹ́tọ́ pé ní ti I get a call from my dad so mo bí a èyí lè máa dán tèmi. máa lọ táyé máa fi parí mi gbọdọ̀ ní mánà tó ń bá ní àjọṣepọ̀ ẹbí mọ́. o fẹ́ fẹ́yàwó o lè fẹ́rú Jaiye Kuti o lè fẹ́rú òun o lè fẹ́rú ẹyẹ eléyìí tá à ń bá wí lọ́wọ́ yìí. dùpọ̀ àwọn tẹ̀fẹ́ wá wá máa ṣọ́rí ti obìnrin tó lè tó máa gáàdì ẹ bí obìnrin tó bá ní station lọ́la ìdíjẹ́ orí ẹ̀ ti dàrú òǹdọ́gbọ́n ọmọ kékeré ó yá parẹ́. tọ́ bá bí ẹrẹ gbé mánà ẹ̀wọ̀ bí ege máa fowó kan wọlé mo ti sọ nǹkan tí màá sọ gbogbo ìdájọ́ mi ni mo ti sọ yẹn ìwọ mo fún ẹ mi fẹ́ràn àwọn ọkùnrin bàbá ẹ̀rọ máa pòṣì ní bàbá ẹ lórí. bàbá àwẹ̀ dá ó bó ṣe yá sáré tẹ́ sọ́nà wo. wọ́n wú ẹlẹ̀ turuturu. kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. ẹ gbọ́ kátàkátà tẹ̀ ń fẹnu sọ náà. kí ni mo sọ tó bá. kí ni problem ìwọ ọmọkùnrin yìí náà. wọ́n bàbá wọn. kí ni problem ẹ ná ọmọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ dé gbogbo ẹ̀ pátá ọrùn landlord ló ń bọ̀ ọmọ kí ló ṣe yín ná láì kí n ṣọmọdé kí ló kàn yín pẹ̀lú pé ọkọ ẹ wá ọkọ ẹ lọ kí nìkan tó kàn yín ṣe fẹ́fẹ́ ni ṣó jẹ́ ìyàwó lè yín. ṣé ṣé wàá jẹ́ ṣé wàá jẹ́ táàbù mi ni ó lè jẹ́ tọ́. ẹ jẹ́ wọ́n ó ń wọ̀ yín lójú ó ń wọ̀ yín lójú tí ò bá jẹ́ pé ó ń wọ̀ ẹ́ lójú ò ní máa dá sọ̀rọ̀ tí ó kàn ẹ́. ó ti gbàgbé pọ́mọ tiẹ̀ náà gbalé síbì kan. ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ bá ṣe fọ́mọ lọ́mọ náà máa ṣe fọ́mọ yín ibi tó wà. ẹ ṣe ayé yín ajá ṣó tó yín. Hmm. Hmm. àbàtà àwọn ẹ gbà wọ́n ti fọwọ́ gbọ́ wọlé dúró tó nílé. ọláyé please. Hmm. tẹ̀fẹ́ tíra yé yín ẹ wo bó ṣe ń fi yín wọlé. Ah, wọ́n máa máa bá yín sọ́nà ẹ̀ máa máa la gidi tí ò sí lé mi. I'm so sorry because mo mo mo value ìyàwó I'm sorry as from today wọ́n ló máa bá mi jẹ́ caretaker. kíá kí ni. caretaker wà á lọ print gbogbo form mo fẹ́ kó sáà fún àwọn tó yẹ kó sáà tó a máa lé dànù kálí wọn náà ìfẹ́ sọ̀rọ̀ <laughs> púpọ̀ jù because ọmọ mi mú a highly hypertensive blood mi rise. ọmọ jẹ́ kẹ́ para yìí kémi jẹ́ kí a ti kà. bẹ́ẹ̀ni. ẹ wo ẹjọ ń torí Ọlọ́run yìí ṣe nǹkan lẹ́yìn lọ. so kan kan máa gbélé ọ̀fẹ́ lọ. ó kàn máa gbé lọ. bàbá wẹ̀dá bàbá wẹ̀dá ẹ ṣe dáa. ẹ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ kò sí wèrè mo ti gbọ́ mo ti gbọ́. ọmọ gòrí ọlá ọmọ gòrí ọlá ìdá ọ̀rọ̀ ẹ ló ké sí. ẹ ẹbí náà mo sọ̀rọ̀ wàá ṣeré wàá ṣeré àbúrí ló sọ̀rọ̀ ilé ó ṣẹlẹ̀ ẹ mo wà mo wà mo wà mo ṣì wà níbi tí mo sọ fún ẹ yẹn mo ṣì wà níbẹ̀ mo lẹ̀ síbẹ̀ ó ti ẹ̀ ló pè mí o ẹ ó pè mí sí ó jẹ́ kó yé wa pé èmi àti ẹ làwọn lọ dúró fóun lé àná irọ́ ọ̀bọ ìwòfèmí lẹ́jọ́ bóyá ló fẹ́ ṣe nǹkan òun nìyẹn ó ní nǹkan tó ń fẹ́ nìyẹn pé òun ò tí fẹ́ yọjú sáwọn àna òun pé tí wọ́n bá ti ń rí òun jù pé òun máa ṣá lójú wọn ṣé o mọ̀ pé aṣọ tí wọ́n bá ti rí jù náà ó máa ṣá lójú yàn ni tí wọ́n kàn ń wọṣọ wọjọ wọjọ aṣọ ẹyọ kan ó máa ṣá nà ó lò fẹ́ bẹ́ẹ̀ ọjọ́ sátọ̀dẹ̀ yìí ló pe o òun ṣètò tí wọ́n máa lọ sọ fún mi pé ojú ẹ̀ kan yọbọ lọ́jọ́ sátọ̀dẹ̀ pé ò lè lọ o o lè ráyè èmi ti mọ̀ ẹ́ mo mọ̀ pé wàá sọ yẹn ẹ pé kó sọ fúnfún rẹ pé ò ráyè o ẹ pé kó sọ fúnfún rẹ ọmọ ikó lórí fóònù jọ olè ráyè tún wéèsì kírẹ́dìtì mi kó o jọ. ìjìnlẹ̀ tún lọ. abinújàre o mọ̀ pé náà sọ pé a máa ń bí sórí èèyàn tó pátó jẹ́ ti pè mí yẹn tó ti rí aago mi tó ti wọlé tó ti rí mi bá sọ̀rọ̀ mi ní nǹkan kan tí mo lè ṣe ju pé n tó sọ fún mi máa ṣe lọ ó jẹ́ kó yé mi pé ilé àna òun kan ní kí kóun wá lọ́jọ́ sátọ̀dé yìí olóhùn dẹ̀ tí fẹ́ yọjú sí wọn kó má bàa ṣà. ìgbé tó máa sáyé rí òun kó máa ṣàkóso wọn ipò wọn fẹ́ kéde àti kéèsì táwọn jẹ ọlọ́wọ́ gbàtọ̀ lówó sí ẹ̀ gbé káàkókò lọ́nà òdì ẹlẹ́ẹ̀kejì ọmọ máa rí wọn àìṣèlú ọ̀dọ́ bá ti lọ lọ lálọ́ jù ó máa ṣá lójú wọn o. mo rò bóyá bíi two weeks lásán pàjọ máa lò ń bíbá. èmi náà jiyàn ọmọ kẹ́mi fúnra mi kan tún sọ́mà tí mo dé pé oṣù kan lè máa lò ń bí o kò lè mọ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ràn bí tóni àmọ́ ọmọ ẹni tó pè mí yẹn mi lè sọ pé mi ò lọ ó padà bẹ́ẹ̀ ni pé mo downgrade ni mo pé mo jójú ayé ni òun ló fà á tí mo fi gbé kí n lọ dá lóhùn tó ti yẹ mo dẹ̀ lè tún padà wá that's by the way but mo sọ pé kó máa calm down mo wò bí o ti fi àwọn razz attitude yìí lẹ́ẹ̀mí o lè tán lára ọmọ wa kó má kú dànsákì náà ah ṣé máa tán lára wèrè kó má kú káì báì ṣé máa kú ṣé máa tán lára ẹ̀ ni kò lè tán lára èmi náà náà díẹ̀ díẹ̀ wọ́n máa lọ lára mi ni ó ti yẹ ó ti yẹ bí ọlọ́run ẹ̀yẹ fún mi ń dánilẹ́kọ̀ọ́ pé wọ́n á ṣe báyìí eléyìí ni kò ṣe èmi náà ń tẹ̀lé torí ìfẹ́ tí mo ní sí ẹ ló jẹ́ kí n máa tẹ̀lé ó mọ̀ pé irú àwọn èèyàn ńlá báyìí tá ti débì kókò máa ń ṣe wá bíi pé ká mọ̀ pé èèyàn ńlá ni wá ee eh, bí ṣe wà yìí mo kàn lè dé rubik nǹkan jẹ́ kó pé jẹ́ kó mọ̀ mo kàn lè bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo tẹlifíṣàn wọn màá kàn máa fọ́ gbogbo ẹ̀ ee eh, màá kàn fẹ́ jẹ́ kó mọ̀ pé mo ti wà ládùúgbò ẹ ṣe kí ni ẹ súnra kí o ó ti yẹ but tí wọn máa gbọ́ la máa ṣe àásọ̀ di wèrè ó ti yẹ ó dà bóyá wà yìí ṣé mo lè ṣe tuntun fún ẹ irú bó ṣe wà kò sí kan tí mo fẹ́ ṣe fún ẹ tó lè jọ but lọ́jọ́ wedding ṣọ́ọ̀kẹ́ mo lè kọ́ kàdà kí ṣọ́ọ̀kàdà bíi hundred kí wá ní kí gbogbo àwọn tó wà lórí ọ̀kadà yìí kí gbogbo èmi àti wọ́gán orí ọ̀kadà la máa wà àwọn àjọ máa bọ̀ lórí ọ̀kadà wá sílé àwọn bàbá àti tiẹ̀ tàbá débẹ̀ làṣà àwọn kan máa fọ́ wọn ni ah, ọmọ àwọn réèyàn gidi fọmọ àwọn fún orí <laughs> àtàwọn náà tún ṣe yẹn tí o bá tẹ lọ́run tó ń bẹ̀rù ọ̀kadà pé kó má lẹ̀ mọ́lẹ̀ bóyá wà èmi àti ẹ̀ lè wà lórí tractor kakọ̀ wà nù ẹ̀ káwá kí tractor wà wájú kó tún wà lẹ́yìn wa káwá wà láàrin méjì káwá máa tractor ká má tún lo tractor náà ẹ kò sí wàhálà tó bá ti fẹ́ náà ni inú wọ́ọ̀ la máa lò ẹ kò sí wàhálà tó bá ti fẹ́ bẹ́ẹ̀ kò sí wèrè àwọn <laughs> mo kàn ní pé nǹkan tó bá ti pé dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní fún gbogbo nǹkan tútù tútù tó ń fún mi tó bá ti fún mi nǹkan tútù tí bá ti mú wàá tún fún mi tútù inú ilé màá tún mú yẹn náà ó ó ṣe gan o ó ti táyé mi ṣe gan o ọ̀lọ́ ọwọ́ ọ̀tí ẹ̀rọ àdè máa ń lọ síwájú kò sí wèrè bọ́tí bá ń lọ máa gba àwọn owó kan lọ́wọ́ ẹ̀ tí máa fi ó ti yẹ. Ah! títí iná ya wèrè bọ́ ó yẹ kí wọ́n náà máa ṣe nǹkan kan gbogbo ọ̀rọ̀ tó máa ń bá mi sọ lèmi náà máa ń gbọ́ ó yẹ kí wọ́n náà ti máa múrú nǹkan báyìí o mi ì ṣeré o ó bá múrú nǹkan báyìí wọ́n náà mọ nǹkan tó ti sọnù sẹ́yìn sẹ́yìn o ó wà ókè. bó bá ti dúró ló máa bára rẹ̀ náà. àkẹ́bàjẹ́ ọmọ gòríọlá bàbá ẹ̀ lè lówó lọ́wọ́ tẹpá mọ́ṣẹ́ ìyá ẹ̀ lè lẹ́sílẹ̀ kan tẹpá mọ́ṣẹ́. Ah, ọ̀daràn lẹ́dàá fèrè tó báyìí ṣọkọ mọ́kàn sí wa. irọ́ ọkọ mi ẹ̀ṣẹ̀ balẹ̀ ni kò sí wàhálà ilé lẹ́wà. ṣé rí ẹni rírí òjò ẹni mímọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti pinnu wípé èmi àti làrẹ́dò òkun àtọ̀sà ni wá kò sí tó lè pàápọ̀ mọ́ láyé kó ṣe dáadáa pẹ̀lú mi. ẹ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run làárẹ̀ dúró kì í ṣọmọ bẹ́ẹ̀ o ọlọ́run ṣẹ̀rí gbà mí wà tẹ́ pé n tó kọjú sẹ́yìn yóò máa kẹ̀yìn sẹ́lómi ni tẹ́wá wúwa mí gbà mẹ̀yà kọ́ máa wò pé akílóye tó ń ṣe báyìí ṣé yóò dáadáa kọ́ ni bọ̀bọ̀ yìí èèyàn gidi ni làárẹ̀ dò. dábùtì lọ ẹ má bínú o tó bá béèrè pẹ́sẹ̀ kẹsẹ́ lè bínú. ọlọ́gbọ̀n ẹ̀ fáì fọ́ìsì yìí ló fáì báyìí ṣùgbọ́n voice yìí báyìí. wàá gẹ́lẹ́ mi lọ sọ̀rọ̀ ẹ̀ fún mi tàwọn ọmọ tí mo lè ṣàmánà nìyí. oòrùn lànà oòrùn lànà ẹbí ẹrẹ ẹsẹ wa gba ẹkọ fọwọ́ bà bẹ́ẹ̀ ṣòye yín ètò ṣì ń lọ ń pẹrẹ wu o nǹkan ṣì ń bọ̀ lóríṣiríṣi tá a máa kó wa fún yín àwọn ò kì í fànà ṣeré o a máa ń tànà ṣe ni ẹ bàbá o ti yé bàbá mi àná mi ìjọ ò lè fẹ́ fún wa fún introduction ẹ jẹ́ kí àwa mọ̀ kémi lè sọ fúnra rẹ̀ dóńlé pé mo ti gba déètò kálẹ̀ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wọ́n bí wọ́n re ẹni bá ti máa ń kàrà fún tí ò ti rà tí ẹ ti tà á nìyẹn ìjọba ti mú ni ìjọba ti mú ni ìjọba ti fẹ́ mú. Ah, kí ló ṣẹlẹ̀ yálàjẹ́. lọ́wọ́ ìwé mi ni kò wò ó eh. dẹ́kùtì lọ eh. dẹ́kùtì lọ dẹ́kùtì lọ ìjọ lè fẹ́ mú. ẹ̀dúgbò yẹn kó yé mi nìyẹn o ọlọ ṣẹ́yìn tó yẹn ń gbà lára wà tó yẹn ń gbà lára ti wà eh. a kò lè sọ pé ṣé ká mọ́la àwọn ọmọ wọn pé òrò la nù àgọ́dọ̀. bọ́bọ̀ ọmọ àlọ́ la ni. ẹ jọ ṣé mo dá sọ̀rọ̀ yìí. kájọ kájọ fún mi kò ní fún. ẹ jọ torí Ọlọ́run ẹ fún mi. ìṣíwò ìkòròwò tábàjẹjọ rò ó máa ń dán ni ọ̀la náà pé o. ẹ wo ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ ẹ ọ̀la bàdàbọ ẹ fún mi ní twenty four hours notice. ọjọ́ kan nìyẹn àbí bàbá mọ́tò lọ́gà fún yín lọ́la ó ti yé mi ó ti yé mi mo tẹ̀lé mo tẹ̀lé. kì í ṣe ọ̀gá kan ló fẹ́ fẹ́ ọmọ wa o. ọmọ. deputy. ìjọ èdè máa sọ̀rọ̀ yín mi ṣá pé mo àgbà ò ní ẹ máa sọ̀rọ̀ yín. ṣé ń bá a jà ní ẹ tí ẹ bá wa ṣeré rárá. ẹ ẹ jọ ẹ má dà sí family wa ẹ fi family wa lẹ ẹ fa ìyá ìyàwó yín nìyẹn ẹ àmọ́ ṣé ọ̀rọ̀ mi ò fọ́nì ní wọn ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ mi ti ẹ̀ fọ́nì sáà rárá. ẹnìkan lẹ́yìn náà rẹ́ rí. ọmọ ni màá jẹ dẹ́pútì lọ. ẹ wá mi ní o kí ni ká rú mi lójú o. eléyìí ni wọn ní kẹ kó fún wa bí. envelope tó fi sí dà. àìrọ o àlàyé gan nìyẹn o aláyé ti gọ́ nìyẹn o aláyé fẹ́ fẹ́ envelopes wọ́n gọ́ ni o. seven thousand eight náà ta gbogbo eléyìí irọ́ bàbá wà lé bàbá náà sì tún wà ń ta ni. dẹ́pútì iná ah, iná ló ń jó yìí o dẹ́pútì. màá sọ́dọ̀ ọ̀rọ̀ àná mi ni mo wà orí mi ti yí mi. kí ni màá rí fún o dẹ́pútì. tu méjì lẹ́mú aláyé mo mẹ́yẹ bọ̀ lápò ni. deputy deputy deputy deputy seventy eighty five deputy five nìyẹn deputy tó bá fi yẹn bọ́ ní ẹgbàá five nìyẹn. ẹ má yẹ kí n fi mí kún mọ́ ẹgbàá ẹ̀yin náà ìyẹn de ọwọ́ gómìnà fi lè dàpọ̀. àná wa ló fọ. ẹ tún gbà. kò sí wa ṣé kò mọ́lẹ̀ kan sí wa. ẹ̀yin má gbà. ẹ̀yin bẹ́ẹ̀ lọ́bì kan náà là ń kó sí i dẹ́kun ti lọ. ṣé kò fún ẹni ẹyọ kankan ní ìsìn. ṣé ẹ ti lè rí tútù kan sí báyìí ni. ara ni. ẹ ra ni. ara ni. <laughs> ṣé ẹni gbogbo náà hundred and nine tàládùúgbò yìí tútù one ten là ń tà. ọ̀tí bá wà mú kan sí sí ó two twenty. ìròyìn aṣègé ni. àìrọ̀ ẹ má ṣèyàn ni. nínú fọ́tò. Eh. wàhálà yóò gọ̀ọ́rọ́ wo nbí wàá bojú ẹ jẹ ni òṣó ti yí ẹ mo fẹ́ fẹ́ pààrọ̀ kò fúlàrí ẹ dùn kó lè mọ̀ pé sísan ló fi ṣeré kàbíà tó bá dáwọ́ mọ̀ kó ṣíwájú èmi fa èmi fa ifọ̀ olókùn àsọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí pin atọ́rẹ́ni tó sun ọ̀sẹ̀ aṣọ lórí ibùdó lórí re ṣọ ti bá fún ní right wàá bá left mo fún ẹ kí ló ń ṣe ẹ. wẹ́ẹ́nu wẹ̀rẹ̀ sẹ́ o dẹ̀ ń sọ̀rọ̀ jọ tó rọ ṣó kún wúfà mi understand ó lè kí ìwọ ifá ìwọ Ọ̀rúnmìlà ìwọ kíní kan kíní kan jọ fẹ́ béèrè lọ́wọ́ ẹ ṣé òun ráàpù ni àbí ṣé wọ́n dárúkọ làrẹ́ ẹ̀dọ̀ ṣé o ti bá gan takorọ́ mi nà. mi ò understand ṣé ah. o kéré o kéré gan nu ayé nà. ọ̀gbẹ́ni gbogbo ètò ìṣe lásán wàá balẹ̀ láàrin ìṣẹ́jú kan. wọ́n ọ máa ṣe jọ o ti láàgbọ̀n náà lọ́jọ́ orí ni ọmọ àti ìnà oyè àgbọ̀jọ́ ìjà yìí. bọ́jú ilé ìkẹ́ àbúlé ìyàwó ẹ̀yẹ ni. ṣọlá kù ni. ẹ̀yin ti lọ kuru bẹ́ẹ̀ bì tẹ́ kuru bẹ́ẹ̀ o tún sẹ o tún sẹ ajé ma bàjẹ́ rà bọ́lá burúkú ni. ààrẹ máa lò ká fáwọn guys yẹn àwọn ilé kéré sí i. kí ló ṣe lé nbọlẹ tí agbẹlẹ nbọlẹ tí kò mú rí ọrùn mi là ah. àbí understand. guy calm down na o kálẹ̀ fi gbá àwọn guys kó sí kó mi jọ bọ́lá burúkú yẹn. wọ́n fẹ́ jọ ìwọ̀n ni. àmì ah, understand o oh, reaction ẹ gan òyì ẹ bí o fẹ́ sunkún ní àbò fẹ́ ké mi ìmọ̀ yìí tó fẹ́ ṣe ń bẹ̀. ó ti ya wèrè wa o fọ́ nìkan wo jẹ́ kí sọ fún ẹ àwa ti fi àwa ti fàwọn láti fi pààrọ̀ kò. gbogbo òsì tó ń ṣe ó dà pé ó dà pé nífẹ̀ẹ́ mi ó dà pé nífẹ̀ẹ́ mi ló máa ń ṣe wàá bì orí ẹ̀ tó pé wàá pè wàá rì. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kí ni ẹni tí bá jẹ́ tẹ́sọ́rọ̀ ẹgbẹ́ ẹlẹ́rọ tí bá jẹ́ tẹ́sọ́rọ̀ ẹgbẹ́ ẹlẹ́rọ lórí kí n má dúró ṣe nǹkan mi lè mọ́ ẹ fẹ́ ẹ máa ṣe mítìnì bá yín bẹ́ẹ̀ mo ti ń kọ́fà ẹ̀rọ lọ́wọ́. ẹ̀gbọ́n rẹ̀ da. Ah, èèyàn eh, yìí. Eh, mo ti mo ti wà lọ́nà mo ti wà lọ́nà. Mr. Kọ́lá Kọ̀lìntì. ẹ wo ẹ wo ẹ̀gbọ́n rẹ̀ da. Kọ́lá Kọ̀lìntì. ẹ̀gbọ́n rẹ̀ da ẹ wo ẹsẹ̀ mi gan o. kí ló ṣẹlẹ̀ ẹsẹ̀ mi ó dẹ̀ dùn mí gan. kí ni mo ṣe fún ah, mo wọ́n mo wá kó wa lọ ta lọ́dọ̀ yín ẹ dẹ̀ ṣe kí ni ẹ lọ ta fọ́ọ̀mù ẹ dẹ̀ tún fòkúta sí. àbẹ́ ah, ẹ̀ mọ̀ gbọ́rọ̀ mo fòkúta sínú ata. ẹ na ṣé òkúta wa jẹ́ yọ̀ ara ń tà àwọn inú sọdọ yìí tẹ bá ti jẹ bá sẹlẹ tẹ bá ti níyàwó lé báyìí ìṣòro lẹjẹ kéèyàn bá yín ṣe nǹkan wọn lọ ta bóyá ata tí wọn fúnra rẹ tó gbé wá ọsán dáadáa àbí kó jẹ pé ike àbọmọdá tanù lọnà lọfẹ yàwó wọ dàgùn kí ni latest jàre. ẹgbẹ́ àwẹ̀dà ẹni sùúrù ìgbà tẹ́ mọ̀ pé bachelor ni mí kí ló dé tó yẹ pé ẹ̀mú àbúrò yín kọ wá kí n fẹ́. èmi àbúrò tèmi mo rò kórìí ẹ dàrú àbúrò tèmi ló wá wọlé lọ́dọ̀ tiẹ̀ ìwọ. ó máa pọ̀. kí ló pọ̀. ẹgbẹ́ gbẹ́ni sáà ta ni bùmù wèrè sẹ́kànsùn lọ ìbára mi ó máa pọ̀ kí n bọ́ ló pọ̀ sí ṣé tàbí ọ̀nù kí ló ṣẹlẹ̀ ni mo ń sọ kọ́ ṣe breaking ah, news. àìsàn àmọ̀ bó ṣe ń lọ kókó wo inú ìròyìn ah, ó pọ̀ lẹ́yẹ iyẹ̀ ṣe ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. kí ni nǹkan kí ló ṣẹlẹ̀ náà mò ń bí ọ. Ah, làrẹ́dò àti fa wàhálà ìpọ̀. ó ti yé mi ebi o ti àbá kúrò ní latest news wa ìwọ náà ti gbọ́ ó pọ̀ lẹ́yìn sọ kankan máa ebi o ti sẹ́yìn ìwọ náà ti gbọ́. má lọ jìnnà mi ìwọ́n pé ọ̀rọ̀ ifá àti làrẹ́dò lọ fẹ́ sọ breaking news táwa ti gbọ́ ti pẹ́. ẹ̀gbọ́n rẹ̀ dá ní sùúrù dáadáa. àdéhùn wọn fi sùúrù lẹ̀ wá ti máa gbọ́ ọ̀rọ̀ èmi ọmọ pẹ́rọ ti di gbọ́gbọ́ náà gbọ́gbọ́. ẹ ti gbọ́ àbí ẹ ti gbọ́ ìwọ máa lọ́ọ́ tiẹ̀ má lọ. ẹ wo tó bá ti gbá tàwa next time tàbá lọ ṣe rọ́bìṣì wàhálà mi ah, o. ó lọ sí irú nǹkan tó ń jẹ́ kán múru yín lọ́dísọ̀nù ó lọ sọ́mú lọ sọ́dísọ̀n tó sọ pé òun kọrin kó wá kọrin ẹjẹ́ sóò tálẹ́ǹtì mi orí spíkà ló ń gùn kiri ṣé bí yóò tẹ̀ dó lójú kan ìṣe ni wọ́n fi kámẹ́rà léwèrè káàkiri níṣò tí wọ́n fi lé kúrò níṣò ẹjẹ́ sóò tálẹ́ǹtì mi ẹjẹ́ sóò tálẹ́ǹtì kó má jẹ́ gbàgbé ẹ làárẹ̀ ẹ ló gorí ẹ sọ ọtí gbọ́ breaking news ẹ ọ̀rọ̀ ifá àti làárẹ̀dò ó ti ṣẹlẹ̀ mò ń bọ̀ wọ́ ìròyìn gidi mo gbọ́n pa ìròyìn ni mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ à ẹ jẹ́ ń sọ tálẹ́ǹtì ni à kí ló fi ń ṣe yìí ifá kò ní sọ̀rọ̀ kó mọ̀ rí bẹ́ẹ̀ mọ́ mo mo mo jẹ mo ṣe gbọ́rọ̀ yìí tí mo wá bọ̀ ni mo ní ká máa bọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kú ẹ ṣe ẹ pẹ̀lẹ́ <laughs> Ah, mo rò pé òun bọ́ra alẹ́ lòun fi bá wọn jà lọ́hùn eléyìí gangan náà ń pè ní bọ́ra alẹ́ engine ẹ̀sìn wọn kú sẹ́ ẹ̀ Felix àti ifá ah, àpòrí àparòjákò ifá ah, ifá wọ́n ní ifá ẹ̀ ó fọre tó bá ń gbọ́ ifá mi olóore oore tó ṣe mí kò lè gbàgbé Felix ẹ̀sìn bó ṣe ń lọ gbogbo ẹ̀ ni a ti fi ṣe gbọ́gbọ́ náà gbọ́gbọ́ ó ṣeun bóò ní sẹ́ẹ̀ ti jíṣẹ́ fún. ìtumọ̀ wo ọmọ àǹtí mi tó gbó jẹ́wọ́ ni o tó bá lọ jẹ́ mi pẹ̀rẹ́ máa sọ́ di disable ni o. ìfábò ah, ah, ló ṣe ń sọ̀rọ̀ gba olóṣọ ìyá mi dàǹtì rẹ̀ ah, ṣé ìyá mi gan mọ́ sẹ́gbẹ́ ìyá rẹ̀ ni ìyá mi lọ pé kí ni mo ń ṣe yín pẹ̀lú àwọn ọ̀rọ̀ àlùfáàsá tẹ́ mo bá yàn sọ èmi lọ́ máa ń tì rẹ̀ ó dà kò sí wàhálà ṣé eh, ẹ sáà ti ó ti lọ bó ṣe yẹ kó lọ. aláyé bòbò kí ló ṣe ẹ ganan nígbà tó ráwọn méjèèjì bíi tó ń ṣe bíi dìdìrín wọlé tó dẹ̀ jókòó báyìí kí ló dé tó ti ṣe kinní yẹn fún wọn. ibi tí mo fẹ́ gangan nù àwọn eléyìí wọn wúlò ó yẹ kẹ́ ẹ kọ́ wọn kẹ́ ẹ má ti ṣe freedom apààyàn fún wọn o ẹ ẹ sì ṣe freedom nínà fún wọn. bá a ti débi ṣé bóyá kan ṣe wá lálejò kó tó di pẹ́ bọ́tà ta ni lọ ra vsop kí kejì kóhun tanná kọ́mọ kan dorí mẹ́ dorí mẹ́ ní làbẹ́ tí tó láfi so lọ́ọ̀ kan gbé bọ́ ń bì wáyé wọ́n wá dé bá wọ́n kàn bọ́ gẹ́lẹ́ kò sí wàhálà àwọn tí <laughs> dákun ifá ntàfẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ gangan ni pé ṣebí osa àti bá wa sọ fúnra rẹ̀ dùn ipe bó ṣe sọ bẹ́ẹ̀ ló ṣe wà ó sì ti lóhun ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún gan tẹ́tí bá wíwùn ohun gangan ni o ṣe koko wọ́n máa ń tì mí oníkàlọ́ bẹ́ẹ̀ báyọ̀ wì ó sọ pé àwọn la fẹ́ lọ bá jà àwa débẹ̀ fi oògùn bá jà lábàá tí mo ti ń já ọmọ àná àwọn ọ̀nà rí mo wọ́n yìí ṣe mi bọ́lẹ̀ ah. apá yìí kọ́ ló mo kàn ṣe kí mo ni o. mí pé mi ò tẹ̀lé lọ ọlọ ajé mi ò tẹ̀lé aláyé. Ah. ṣé ìwọ sọ gbádùn. ẹ rí i pé mi ò bínú mi ò dẹ̀ sọ̀rọ̀ nígbà yẹn ti dé látẹ̀ nǹkan ẹ pé mo kàn án mo kàn rẹ́rìn mo bá yẹn ṣeré tó bá yẹ bó yẹ jẹ ó yẹ kí ti mú sí i lára gan ọlọ́ àti. wọ́n wọ́n wọ́n wọ́n kó mẹ́ẹ̀ ná pàṣẹ plane bẹ́ẹ̀ mọ́ ẹ ẹ jọ torí ọlọ́run kí ni gbogbo eléyìí ṣé nǹkan tó àbí ṣé nǹkan sọ fún wa ní ìsìn pé iṣẹ́ tá a ran yín ẹ̀ rí jẹ́. èmi fa ifá olókun àsọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín atóhun ẹni tó sun wọn sí aṣọ lórí ibùdó lóríire èmi ifá tí mo dá ifá ní tó lọ sóde ifá ọwọ́ àna ifá nìkan ifá wàdẹ tó mọ̀ ọ́ ṣe mọ́ mo máa ń jà máa ń náà ló máa náwó ẹni wọn nà mírì ọwọ́ kan ọwọ́ mi. ẹ kí ni ẹ̀yin ṣe máa ń lọ jàjà agbára ṣé irú oògùn wo náà lò fún yín ṣé paracetamol ni àbí fensik ẹ̀yin náà lògùn kẹ́yìn tó lọ sọ́hùn ni. wọ́n á lo dògùn ni ṣégbà tẹ́yìn fẹ́ wá fún wa lówó oṣù tẹ̀ fún wa yẹn ẹ sọ fún wa pé àwọn tó ní kurube lọ́wọ́ tó wá lọ lu aláyé kókò lu lẹ́ni tí lọ́ lu lálùbọ̀lẹ̀ wọ́n dẹ̀ lápá ake. ṣé ìka tó ń sọ ní ìsìn pé ẹ rí wọn lù. a rí wọn ṣá ni. ẹ ó ti yé mi ifá àmọ́ disappoint mi ìwà àti Felix ara yín sẹ ẹ rí jẹ kò sí wàhálà fún wa ní owó wa. bàbá ẹ wàrà ń kan mi bí mo ṣe ra àwọn pípù yìí inú bí mi bí kí ṣe kíní ẹ fún wa bàbá ẹ tú mi lẹ́jẹ̀ ṣe kíní ẹ fún àwọn pípù yìí ok ó mọ ló ṣẹlẹ̀ ń sìn. bàbá ó yá eré. ẹsẹ̀ ẹsẹ̀ yẹn kí ni sẹ́ẹ̀ni fún àwọn ọmọ tó yẹ la máa ń fọlá jiyàn. ah ó tiẹ̀ da wọ́n lẹ́ni àwọn àlọ́ ọ̀nà láǹkó ibi tá a ti pàdé sórí oríta mẹ́ta èmi láìkì ìjà oríta mẹ́ta gan o sọ́ọ́rí bá a ṣe pàdé ẹ̀ lójú ọ̀nà lóríta mẹ́ta gangan lèmi fẹ́ torí èṣù ni mí o ìjà oríta gangan ni mo láìkì jù ìwọ ìwọ Ah, ìwà apàyàn yìí ẹ wo jẹ́ ọmọ. ṣèlúbà mo lè gbàgbé ni tẹ́yìn bá gbàgbé mi ò lè gbàgbé ṣé bẹ́ẹ̀ lẹ pa Fisáyọ̀ girlfriend mi. Fisáyọ̀ wò nìyẹn ta ló ń jẹ Fisáyọ̀. Ah, ah, mo gbé wọn tún fẹ́ máa dọ́gbọ́n bẹ́ẹ̀ ni pọ́ mọ̀ ìwọ filẹ̀ ọ̀ lè pretend sọ́ọ́rí bó ṣe wà dáadáa ni o àmọ́ kò lè jà ó sì lẹ́nu tó gbójúlé ìwọ apàyàn yìí ẹ́ lẹ́yìn ìgbà tó pa girlfriend ẹ̀ ọ tún wá fò ọ fò sórí àǹtí ẹ̀ sọ́ọ́ tún fẹ́ pa àǹtí ẹ̀ bọ̀ ṣe pa girlfriend ni àbí kí ni gbogbo eléyìí wọ́n ní làwa fún ọ wọ́n ní ni o tó bá wá kọ̀ tó dẹ̀yìn bọ́ sí wòmí apààyàn ni mi èmi ṣe ayakìlà babaláwo mi tún ṣe babaláwo oníṣègùn ìgbà tí mò ń ṣe ṣègùn kí tó má ṣe mọ́ èmi gbàṣẹ́ rẹ̀ èmi gbàṣẹ́ káyẹ̀yìn ó bàjẹ́ ni tèmi nítorí ẹ̀ ni mo ṣe ọba mi wà nígbà tí mo ṣe ṣègùn ni ọ̀sẹ̀ pátápátá èmi kan sọ fún ọ ni kọ́ máa wulẹ̀ trespass déwájú mi rárá èmi èso ògùn dáadáa kéèyàn ní lárí ogun káyẹ̀yàn bàjẹ́ káyẹ̀yàn bàjẹ́ ni nítorí ẹ̀ ló fi jẹ́ pé àǹkárá ni máa ń sábà wọ̀ èmi ò mọ̀ pé àwọn ìjọ rapists lọ wà sọmọ pé tá a bá mú ẹjọ́ ẹ̀dẹ́ kóòtù bá ṣe wáyé ó yẹ ká lọ nọ̀sẹ̀ ká mọ̀ ṣáàjẹ́ pé ibà ìlàfẹ́ gbà ní. mọ́kàn súnmọ́ mọ́ kò dùbà lọ níta torí ẹ̀ wá nù mọ́ dọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ mọ́ ẹ̀ dàmọ́ lọ ẹ̀hẹ́ kó tó nípa lọ kò yọ owó mọ́tò tó ra rìn débi ni kò yọ kò tiẹ̀ tún ní séńjì lọ́wọ́ kí wàá ní kíní pánkẹ́rẹ́ tó fi kọ́rùn wọn tiẹ̀ tún lówó wọ́n ní ikú lè rìn ẹsẹ̀ já padà síbi tá a ti ń bọ̀ irọ́ mọ́ gbà ọ̀nà bẹ̀ ló fẹ́ gbà ó lè gbẹ̀yìn pa wá. èèyàn tó pa girlfriend mi kí láti ọ̀gbẹ́ kò ní pa èmi náà. àṣọ́ránsì nìkan kọ̀ tó bá pọ̀ sẹ́mọ̀ báyà rẹ̀ rìn ni. ó ti di gógó nìyẹn. irọ́ ó di one point five. ọlọ́wọ́ yẹn ni tọ̀ ẹ̀ làrẹ́ dò gbabi ṣe wí fún ẹ ṣọlá àwọn boys wà lásán mímọ́ gé bọ́bọ́ yẹn ń dẹ́ mọ́gán o sọ́jọ́ máa kọ́ mu wá pé mo rí ó kò mú rẹ́ gbà tó máa fún báyìí àwọn olùlẹ̀ ni òwe ní kí ló ṣẹlẹ̀ tó fò gùn náà ni ọlọ́gùn kan blo ni òwe. òyìnbó ṣe pé oye fún ẹ tó fún fàǹpà orí ẹ pé wa ni ó ń ṣe tiẹ̀ ní. máa kì í tẹ̀ gbogbo àwọn ọmọ ọfà wọ́n deny ìfà straight ni o everybody ya lùgbẹ́. olókun aṣọ ọ̀dà yorùbá. kí ló ń sọ yìí àní mo ti ẹran kankan mo ò bẹ́ẹ̀ ká lọ ra ẹran ẹ kakọ máa mẹ́rin náà kakọ máa fi jà kakọ máa ṣe oríṣiríṣi ẹ pé àgbọn máa wò pé eléèkọ mú wọlé. yọ yóò yẹ pé gan o understand ká bá fi ṣe pé wọn gbogbo ìwé wa ti òwe bọ gbogbo ẹ náà ní yá wọn. ìjẹrẹ làárẹ̀ dùn làárẹ̀ dùn. Ah, kí ló ṣẹlẹ̀ mo wà pẹ̀lú yín. a ò wà pẹ̀lú wọlé o ti sọ ògùn ọ̀ a ṣe ń gbá ẹ padà mo wà pẹ̀lú yín sẹ́ẹ̀ ṣe bọ́rọ̀ ọmọ fálọ́wìn ló ń sọ àbáwọn lọ́dún. àà kí ló dé tó ṣe báyọ̀ bóyá bá a lọ ara o. àwọn ọmọ fá tó yẹ pé bílò ló já wọn bọ́ tí gbogbo wọn ò mọ fáwọn. ẹwọ èèyàn mọ bọ wọn kankan wà tí mo rò mo wọ wọn kankan pé a ní láti change gbogbo wọn pattern tá à yìí àwọn pattern yìí kò lọ títí rárá àwa náà ti ń dàgbà ó yẹ ká ṣe mí gbogbo àwọn wa jàgídíjàgan woro sí woro káwọn èèyàn rí wa kán máa bẹ̀rù you know in shop I mi understand ah, kí ló ń ṣẹlẹ̀ ń bíbà yìí mi gẹ́ẹ̀ tiẹ̀. ọtí mo ń gbìyànjú àti sọ ni pé mi fẹ́ ká máa wá bímọ. ẹ eh, ọ̀gá dé ní sùn ah. gbogbo tó ń sọ pé kí ni mi understand jẹ àwọn òde fẹ́ máa sọ̀rọ̀ sọ ẹgbẹ́ kí ni jọ ṣé lè bá mi wáyé pẹ̀ mi ọ̀nà dàpọ̀ ti gbáwọ̀ ẹ̀wọ̀ o. ọ̀rẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan sọ nǹkan tó fẹ́ sọ gangan. nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún yín ni pé gbogbo ká máa jókòó síbi ká máa mọ̀ tí ẹ jẹ́ ká ṣe mí ṣe mí láyé ń sọ gbogbo wọn pátá yìí kò lọ títí sí kírù ni. Ah, káyì káyì àdẹ́gbẹ́ ajé lọ́wọ́ dẹ̀ bò ká ọ̀dẹ̀ sọ pé kìnnì kí ló ń ṣẹlẹ̀. ẹ jẹ́ ká ṣe mí. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ gangan àjọpọ̀ ah, ògùn pa wá sọ̀rọ̀. èmi understand eré tó kọ sọ àwọn bíi ọlọ́wọ́ dẹ̀ bò ká irú pátá wo. àmì understand ṣé àwọn ajé bébì ni ó dẹ̀ oh, sọ pé. ṣé ṣe bó ṣe orí ṣe orí nígbà kan tí mò ń sọ ló ń jáde ṣé wọn kẹtọ gbé ọmọ yìí ti ra gò méjì ra gò kan ló ṣe é rò pé òun lè máa bá a sọ lẹ́yìn. ẹ kó bá ra gò wa mú ṣé wàá ní ká máa sọ fọwọ́ ní bàbá wa mi understand. nígbà pé ilé àìsàn máa gàjò nílé tí ń pọ́n ẹ lóra tí ó ti overprice ẹ̀wọ̀n eléyìí tí wọ́n ju òun tó máa overprice rẹ̀. kò sí wàhálà tó bá jẹ́ pé bá a ṣe jọ ń ròyìn mi ò ní lè bá yín sọ̀rọ̀ kẹgbọ́n mọ́ tó bá yẹ pé ẹ ti ń bìlẹ̀ pé gíran tí ó gíran ju tọ̀dọ̀ tèmi lọ kí kálukú sọdẹ lọ. ọ̀gbẹ́ni lọ́jọ́ àwọn fídíò wa náà bẹ́ẹ̀ máa tẹ gbọ́rọ̀. kò dẹ̀ sọ dẹ̀ sọ ẹni jẹ́ sọ lẹ́fẹ̀ẹ́ máa fún wa ní kí ọ̀dà tí wọ́n bọ̀ tó wà lé ni kò ń ṣàrùn. ìwọ tó fọ́ bùjà rè é mọ́mọ́ máa ń fa gbogbo kan tó ṣẹlẹ̀. náà pé gan ni wà á yíra ẹ̀ tí kò falẹ̀ fati o. i really appreciate àdúpẹ́ gan fún gbígbà tẹ́ gbà wá wọnú ilé yín. pẹ̀lú gbogbo taiwa yìí ẹ ti rí pé ilé rere lọmọ yín bọ̀ àní fìyà jẹ rárá. and many introduction tá à are very sure Kuto divi di wípé a kúrò a máa mú introduction pẹ̀lú wedding àdìyà lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. <laughs> ẹ ọ̀nkù láàrin ẹ̀yin ni mo fẹ́ bẹ̀ o ṣe wá rí báyìí sìn àdá ti dé ọwọ́ yín o ẹ má wàá jẹ́ kó di ìdààmú yín lọ́wọ́ o. ibi tó sọ̀rọ̀ dé àti ibi tí o sọ̀rọ̀ dé òye mi èmi àti mọ́mí náà ti sọ ohun ọ̀rọ̀ tó pọ̀ lóríṣiríṣi so wọ́n dẹ̀ ti understand irú èèyàn tí mo jẹ́ ìwọ fọkàn rẹ̀ balẹ̀ ìrọ̀rùn lọ́lọ́ máa ṣe. ọ̀rẹ́ mi gbogbo tá a bá ṣe láṣejù ìyá ní fi ń jẹni a sì máa kó bá n ò pé kẹ́ máa fẹ́ràn ọmọ ṣùgbọ́n ìfẹ́ àfẹ́jù ó lè bà nǹkan jẹ́. hello kí ló ṣẹlẹ̀. àwọn àlejò tá ìrètí ti dé. ẹ máa bẹ́tò lọ ẹran ni mo wá kiri o mi ò tí ì rẹran. ṣé ìlú ẹ̀kẹ́sì wa wá nǹkan tẹ̀ wá ìlú ẹ̀kẹ́sì wa wá ni. yóò lè sọ̀rọ̀ báyìí ṣé wọn ò mọ etí láre fi ránṣẹ́ ni. kí wàá lọ ra ẹran tí ò gbó kódà aago mẹ́wàá alẹ́ mo tó rẹ̀ran máa tó bá ń bẹ̀rẹ̀ ni o. ó dà kò burú ẹ má pẹ́ torí wọ́n retí yín gbọ́. mo ní ẹ máa ṣe prógráàmù lọ ok kápọ́ tàbí ti kú ṣé ẹni ṣe prógráàmù wọn ò lè dá kankan ṣe láyé yìí. alágbàsẹ́lẹ̀ mo màá dẹ̀ gbọ́dọ̀ débẹ̀ yẹn. ó dà kò burú ẹ má pẹ́ o ẹ má pẹ́ o. ṣé kò sí mọ́. ah kò sí àánú ẹ máa tó dé wọn ní pẹ́ wọ́n sẹ́yìn lọ bì kan ni. ẹ wẹ̀ ẹ̀yin boys ó yẹ kí n máa ṣètò yín jù báyìí lọ ṣùgbọ́n ọ̀nà ríbọ́lá ìwọlá yẹn òun ló ń dínà gbogbo ibi tí ọ̀nà owó ti wọlé fún mi gbogbo ẹ̀ pátápátá ló ń di àǹtí gbogbo kò kẹ́ kí mọ̀ nǹkan tó fẹ́ ṣe ẹ wo àlàyé kí ló ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀n nǹkan tẹ́yìn bá fẹ́ ká ṣe nìkẹ́ já wa ẹ jẹ́ ká mọ̀ ẹ kàn ṣé kí ni ẹ jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ a máa bá nà án lórí títí ọlọ́dà. kò jù bẹ́ẹ̀ lọ ṣé rí gbogbo yìí tẹ̀ ń sọ ó kéré ṣé rí torí irú ẹ̀yìn báyìí lórí àwa ṣe wà a máa ṣẹ́fẹ̀ bàbá lè jẹ́ a máa ṣẹ́fẹ̀ ẹ̀yìn bàbá ni. kò sí bàbá ń bì kan tọmọ kékeré bá mọ wọ́wẹ̀ dandan ni kó bá gbà jẹun ọmọ kékeré tó bá lójú àgbà lọ́gán àgbà lóhun náà nǹkan tí mo kọ kẹ́ bá mi ṣe òní wípé gbogbo ọ̀nà pátá tó jẹ́ wípé kò ní fi dí mi lọ́rùn láti jẹ́ kí mi máa rí ti tèmi ṣe ẹ bá ń ṣe. tí bá a gbọ́ yín yé dáadáa la ẹ̀ nǹkan dà sọ fún wa ní pé ẹni tó ń di yín lọ́nà ẹ̀ káwa pàdánù. ẹ wo anything ẹ bá mọ̀ pé ẹ lè ṣe láti make sure pé ó kúrò lọ́nà kó jẹ́ kí mi máa rí ti tèmi ṣe òun lèmi fẹ́. ẹ tó bá jẹ́ yẹn kó lé ọ̀rọ̀ náà ló sọ jẹ́ pé ká pa wọn náà ni ọkọ wọn ní dín lọ́wọ́ náà àmọ́ iṣẹ́ rí pàrọ̀ èlé ó yàtọ̀. ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà ẹ mọ̀ pé normal iṣẹ́ tẹ fẹ́ gbé wa ó yàtọ̀ sí normal iṣẹ́ tó ti wà ńlẹ̀ pákéjì ilé yàtọ̀ ṣe ọ̀nà sẹ́rí pákéjì lè iná líla ẹni. tẹ bá dẹ̀ fẹ́ kó lọ pákéjì ẹ̀ máa yàtọ̀ owó yẹn máa gara o. ìyẹn ò ṣe problem ẹ fọkàn balẹ̀ ìyẹn ò ṣe problem títí èmi ni kí ẹ bá ń ṣe kó neat tẹ bá dẹ̀ ṣe kó neat kẹ́ make pé ẹ bá mi kó lọ́nà kó má dì mí lọ́nà tèmi. ẹ tó bá ti lè jẹ́ pé owó lè jẹ́ wà láti ti àti pààrọ̀ náà lè nà wá náà lára. kò jù bẹ́ẹ̀ lọ. Ah, ah, eh, kò eh, ṣáà jẹ́ pé pé kó ṣáà má dì mí lọ́wọ́. ó ti yá wà wá ti gbà á ìyẹn ló kéré jù. àtẹ̀jẹ́ sáré ah, àwọn balẹ̀ yìí. ẹ̀dẹ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀dẹ́lẹ̀ ikú eh. orí gbígbé àtòrí tútù lẹ́ẹ̀ máa bá léwu. máa ṣètò máa ṣètò gbogbo ẹ̀ fún máa ṣe bí ṣe máa ṣe. àlọ́ nǹkan ni mo mọ̀ tó dá mi lójú pẹ́ a kò lè pípa kí ká mọ́ retí kókó. ẹ máa kú Sunday yìí kẹ ó ga o. bàbá láńlọ́ọ̀dì. ẹ bá wọlé tó tẹ̀lé wọlé. how are you. last born lé wa ni. last. last born lé wa. last born lé yes. ọ̀yẹ́dẹ́ o ṣe wá jọ fúlàní báyìí o máa ń ta fúra. that's all olóhùn ìṣòro kan. last born lé wa ni tèmi yé mi tí mo ṣe béèrè o mi ní láàkó tún máa kó àwọn èèyàn wọlé tọkùnrin la rí tà ń sọ kó má jẹ́ pé o fẹ́ fi ọgbọ́n mélòó ìwọlé láti pé kó wá rẹ́ǹtì yàrá kan nu fúláàtì yín bẹ̀ yẹn. mo ní pàbúrò wa ní sẹ ah, ah, mo ní lásìmọ̀ lé wa ní. ṣé dandan ni kẹrin rí ni. ṣé wọ́n wá òkè ìjọ́ wo ló ti ṣe check up gbẹ̀yìn. mi ò tẹ̀lé ń bèèrè sí lórí bp blood pressure check up. àwọn náà ni mo sọ mo ní kílẹ̀ tẹ́ kí n béèrè. you are very stupid wọ́n béèrè pé kílẹ̀ tèmi fi ń béèrè bàbá yín ló kọ́ bí i am a landlord of this place tí anything bá happen èmi náà máa hold response. ṣèbí àwọn lè fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀sán kó tẹ́lẹ̀ sọ ká dẹ̀ máa lọ. that's right wà á bá mi bẹ̀ àwọn àgbẹ̀ mo sán lórí jọjọ́ kiri wọ̀. ẹ rí mi báyìí. mi lè rí ẹ. kí tẹ̀ fi lè rí mi báyìí ẹ rí mi náà. ohun tí mo fẹ́ bá ẹ sọ ó important gan kì í ṣe lójú ìdí ọ̀tún yìí bájà burú yẹn kọ bóyá bá mo yẹn sọ̀rọ̀ tó ń fún mi lésì ṣé o sọ pé láńlọ́ọ̀dù léyìí ni mo jẹ́ ni. ẹ má bínú ẹ má bínú. abọ́ sọ ilé tí mo ti kọ́ o jẹ́ kó mọ̀. jọ má lọ sínú ilé má báyìí. títí tí mo ṣe pè ní pé tọmọ yìí bá lọ kú sọdún lè sílẹ̀ o mọ bí bp ẹ ṣe rí òun gba èèyàn tó bá lọ kú. ọlọ́run jẹ́ ká bro tèmi mo ta wá fẹ́ sàn ní kẹ́ ẹ sọ ọlọ́run jẹ́ káàbúrò mi kú. o kò lè má gbàlejò kí má mọ̀ sí. mo ní pé lásìbọn wa lè yàn ọlọ́run jẹ́ káàbúrò tèmi kú o ah, ah, kí tèmi sọ̀rọ̀ báyìí náà. torí àǹfààní tiẹ̀ ni because i like you seriously and i like you deeply. really. of course mi kì í fẹ́ wàhálà fún ẹ ọkọ̀ márùn mi máa ń fẹ́ bá ẹ wí ni ìgbà tọkọ ẹ ti ṣe bó ṣe ṣe yẹn àánú ẹ kàn máa ń ṣe mí all the time ọlọ́run ẹ single mother iṣẹ́ ń ṣe yìí when I was in London kó tó di pé wọ́n wọ́n ṣe kíni o wọ́n deport mi mo rí bí life single mother ṣe lọ gbogbo single mother tó wà nílùú òyìnbó àfi kéèyàn máa gbàdúrà fún wọn wọ́n ń struggle wọ́n dẹ̀ ń try kọ́lọ́n dúró tì wọ́n ojú tí mo fi wọ ẹ àbí wọn náà ti travel rí. ẹ jọ ń torí tọlọ́run nǹkan tẹ bá fẹ́ sọ gangan òun ni kẹ́ sọ fún mi gbogbo tẹ kàn ká gbogbo kìnìún lẹ́yìn bàbá náà mi rí sí gbogbo lẹ́yìn náà. ìjọba ẹgbọ́ ó dàbí kí n kàn máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ kó kàn máa fún mi lésì lọ ṣé bó ṣe ń jó yẹn ìkíni iwájú ẹ̀ náà ń jó torí tí mo fẹ́ rí ẹ gangan ọ̀hún rè ó ti wù mí kí n ti wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n mi ò mọ nǹkan tí mo lè bá lẹ́nu ẹ̀ bọ̀ jẹ́ kí mi kọ́kọ́ ṣe oore tèmi fọ́lọ́hún náà sórí ìyẹn ìyàwó mi mo fẹ́ sìn dẹ̀ lọ sí village mo ṣe parí ilé kan bẹ́ẹ̀ ni fẹ́ kó máa lọ sí abúlé wa kó máa lọ gbé bẹ́ẹ̀ àti pé ó ti wà dated wàá rí pé bó ṣe wà yẹn ó ti yẹ yẹn wife mi ó ti yẹ lẹ́gbẹ̀ẹ́ kan so máa ló ń tiẹ̀ ó ti gbó sínú ó ti sán sínú ẹ̀yin lẹ́ẹ̀kan fúra yàrá mi apartment tó rent lọ́dọ̀ mi yẹn mhm. àbúrò ẹ̀ tó mo ṣe rí ìyẹn lè máa gbé bẹ̀ kódà ó lè máa rí síbẹ̀ kí wọ́n wá bọ́ sọ́dọ̀ mi wájú bí kí ló rí sí i. <laughs> as in i don't get you come again. kí o kò bọ́ kó múfù wá sí ọ̀dọ̀ mi bí kókó gbogbo ẹrù wá kó máa bọ̀ lọ́dọ̀ mi ìyàwó mi mo fẹ́ send lọ sí village. kí múfù wá síbo. sọ́dọ̀ mi fún kí ni. for your comfort. <laughs> mo jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó yín ni àbí mo láwọn girlfriend yín ni tẹ́yìn sọ fún mi pé kí mi máa bọ̀ ń lé yín kí wá mi mi understand yín. torí tó bá yẹ pé òun sọ̀rọ̀ lásán ọkàn dúró mi ní ní problem ṣùgbọ́n mo ṣe ń sọ̀rọ̀ yẹn tó ń ṣe báyìí tí ọgbọ́n kìíní yẹn ń ṣe báyìí ọlọ́run blood pressure mi ti ń rise. bẹ́ẹ̀mi ṣe ń sọ̀rọ̀ yé o tún ti jú. so n kò wá lọ́lọ́ ẹ̀yin lè wá àbí ẹ̀yin lè wá wá síbo ẹ̀yin lè wá sọ́dọ̀ tèmi mo ti wá tìbẹ́ fún mi pé ẹ̀yin ò lè fẹ́ mi ni ah. èmi kéré sáwọn girlfriend yín. mo kẹrun wàhálà ìgbó wa ẹ sick mi mọ tí mò ń sọ ọlọ́run ọlọ́run ọba mo sick mi mọ́ tó mò ń sọ ṣé gbogbo ṣe wá kò síjọ́ kan tí mo jí báyìí tí mo fojú kan full light méjèèjì tó kó sí. ẹ̀ṣẹ̀ wá fẹ́ tẹ̀ ni mo ń kàn kílẹ̀ máa ń gbọ́wọ́ bọ̀ fún. mo kàn ń describe ọ̀rọ̀ ni gbogbo bí mo ṣe ń rìn láràárọ̀ ọba orí mi máa ń dàrú mo ṣe ń fẹ́ máa bẹ́ẹ̀ fa wàhálà ká lè jọ máa sọ̀rọ̀ <laughs> kò tẹ̀sí bá ti máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mi fẹ́ fojú kó. ẹ wo ẹ jẹ́ sọ wípé ẹ lè mú kinní ìtàn. Ah! ẹ ṣọ́ wípé ẹ lè jẹ́ tán. màá mú dé ẹ ṣọ́ wípé ẹ lè wò tán. seriously seriously ara mi kàn ń gbọ̀n bó ṣe ń ṣe. ṣáyà yín gbé. ha everything gbé Ọlọ́run ma ẹrù dẹ báyìí ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ let's start from one place. ṣé wàá mú o ṣe tó ti gbà láti mú fùwà síbi tó wáyé pé o ti gbà mọ ní tí mo fẹ́ sọ ṣé wàá wàá mú fùwà síbi. kí lẹ fẹ́ sọ. tó bá ti lè fún mi ní yes máa lọ sí court lọ́la máa lọ mm-hmm. ṣe ìwé divorce fún ẹ àti tọ́jú ẹ lẹ̀ tọkọ ẹ bá ti dé èmi ni máa front máa nà wí sí hello please take. kọ́kọ́ mi máa lọ. kó máa bá tiẹ̀ lọ. agbára yín dẹ̀ gbé. everything kò sí wàhálà n bẹ́ẹ̀ kó máa gbé léyìí lọ. wá dẹ̀ pé kí n lọ ṣé kí n lọ ṣe ìwé léyìí fún ẹ pé wọ́n ló ní. ẹ tètè ṣe tẹ bá lè ṣe ẹ wá wò ó pé àyà yín gbà ẹ tètè ṣe tẹ́rù bá dẹ̀ bá yín. màá ṣe ìwé léyìí ẹ ṣó ti yẹ bọ́ màá fi clause kan sí tí n bá kú lójijì kan sí mi síbi bíkọ́ mi ní fẹ́ ṣèwé ilé fún ẹ tán kò ní kàn lọ sọ bàbá ẹ̀ síta tó bá kú. wọn ò lè sọ yín síta ibẹ̀ ń lẹ́nu ẹ tètè yá ṣe wéyìn o. ẹ bọ́ tí máa fi lè báwọn wà ní gbogbo eléyìí sí. ẹjọ ẹ filẹ kí ló kàn yín bẹ. ṣé mo lè grab ẹ. fún kẹ́nẹ̀ kí lẹ tí ì sàn tẹ́ fẹ́ grab. ẹ̀gbọ́n àwọn ẹ̀dá ẹ̀gbọ́n àwọn ẹ̀dá ẹ̀gbọ́n àwọn ẹ̀dá ó tẹ̀ ẹ̀dá báyìí gorí èmi ni ìbáwẹ̀dá ìbáwẹ̀dá ó sì tó ẹ wo ọ tèmi ṣé mo dákú ni kí ló ṣẹlẹ̀. kójú má rí ibi gbogbo ara lógun ẹ wàhálà ti wà o. wo níbo ni ẹ kí ló fa wàhálà. ṣé bá a ṣe máa wò lélẹ̀ ni. tí kì ní fi ṣe bá a ti máa wò ṣé ká máa fi pàkọ́ wò ni. ṣáà ní wá bá a ṣe máa lọ sanwó Mr. Gbọ́láhàn. mo pẹ́ ti gbàgbé. ẹ mọ̀ gbà mí lọ́wọ́ ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ gbà mí lọ́wọ́ gorí ṣé mi sọ fún ọ pé kọ́ a ṣe máa lọ san ọ̀nkú bọ́lá àbí mr bọ́lá wà á ní báwo ló ṣe fẹ́ lọ san owó tó jẹ bọ́lá ah, kí ló dé tó ń kó mi pọ̀ sẹ́mi èmi àtẹ́lájọ jẹ gbèsè ni. Ah, ah, ṣe bá jọ lọ ni. nígbà táwọn jọ lọ ń kọ́. ṣe bẹ́ẹ̀ ni dókítà mi tẹ dúró. mi ò sọ ní dúró ẹ mọ́ sẹ́ èwo ló ní dúró gbèsè kan so ti rẹ onídùúró báyìí. o kò tipẹ́tipẹ́. Ah. mi ò kàn tí ì kú ni. má tó ma ma sọ mi tó onídùúró wèrè jàre. ṣé ìgbà tá a fẹ́ lọ gbọ́ kó tó di pé ó lọ mú ìwé lẹ̀ taka tó lọ fi yá o mo béèrè lọ́wọ́ ẹ pé à so lágbọ́ kankan lẹ́kan síbi kan bẹ̀ torí pé nǹkan tó wà máìndì rẹ o ní à kí n má wọrí kí n má wọrí ó ṣẹlẹ̀ tán nìsí báyìí àròjọ wa àròmìnira àtàwọn wèrè tá a kọ́wọ́ fún gan iṣẹ́ tá a rán wọn wọn jẹ́ dáadáa lọ kó wa ó dà nìsí bá níbo ló ti fẹ́ lówó èmi gan mi ò tẹ̀ mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ àwọn máṣíìnì dádì tó wà ní ṣọ́ọ̀bù ni mo gbọ́kànlé wọ́n lè ti ti ṣọ́ọ̀bù báyìí. wọ́n ti ti ṣọ́ọ̀bù wọ́n ti tì í. ẹ kò sí wàhálà ẹ kò ẹ ní vacation ni ah. ẹ ṣé gbọ́dọ̀ àwọn àsìkò ló ti tó gbọ́dọ̀ àwọn wà lẹ́yìn bóyá kò lè sọ fún àwọn àwọn òbí rẹ ẹ mọ di ẹrù yín tọ́lọ́ bá sọ pé síríà ló lẹ já sí ah. ibi tó bá wòye kẹ já sí só ti yé. láṣẹ fúlàní. ọ̀dà ibi bóyá fúlàní ni bóyá fúlàní kọ má lọ wá bọ́ọ̀sì rówó dákúdàkú ni ọmọ sọ lẹ́nu ó dà pé gbèsè tọ́jú ẹgbẹ́ kọ́ọ̀rì rẹ mọ dàrú sá. ẹ ṣé gbogbo ìṣòro mi ti dá lé mi báyìí. èèyàn ní ká o. ṣé ìwọ ò kà tán ẹyẹ lé ni. pé kẹ́bọ́lẹ̀ jẹ́ kọ́ńbọ́lẹ̀ mu wọ́n máa ní ah. ẹ̀ tó bá dọjọ́ kú yóò yẹrí ṣé kájọ kú pọ̀ ni. tẹ̀ bá sì bọ̀ sọ́wọ́ fúlàní gan ìyín ò sì dá torí wọ́n sì mọ̀ fún yín lóúnjẹ ẹ kàn lè má lẹ́bi tí ò wá bẹ́ẹ̀ nìyí lọ́dọ̀ wọn. wàhálà lélẹ̀ ìbáyìí o. ọ̀dà ah, sórí sìn kò sí solution báyìí. mr solution solution wà tọba ti délé lọ́ra pé àwọn òbí ẹ̀ jòkó ṣàlàyé fún wọn pé tọ ilé yìí o láìpẹ́ yìí yóò dílé o ah. inú kí wọ́n wá owó jáde kẹ́ẹ̀kọ́ kí gbọ́lá kó wálé gbogbo yín jáde nílé ah. Ah, ṣèbí ni ní tèmi lè sọdún. ẹ̀gbọ́n ọ̀rẹ́dà kí lẹ̀ ń sọ lẹ́nu báyìí. Eh. èmi ò kí n lọ bá dádì mi pé dádì o mo ti fi ìwé léyìn o mo fi ọ̀rọ̀ yáwó níbì kan kí ni mo fẹ́ ni mo fowó ṣe. ní tó bá fowó ṣe náà ni kò sọ sọ ọ lè sọ. ṣé ó ṣe sọ ni. ọ lè sọ. mi ò lè sọ. Eh, eh, ah, tó bá ti lè sọ ó dà kẹ ọmọ wa bi tẹ kó lọ ni gbogbo ẹbí ẹ kó kó lé ni nígbà tó o bá lè sọ. ẹ wo èmi ò lọ ọ̀tọ̀ èmi ò mọ bí mo ṣe máa ṣàlàyé fún wọn lé o. ó lọ mi ò lọ ibi tí màá dúró sí lélẹ̀. ọ nílọ lẹ́yìn. kò sí ẹni gbé ẹ tí mò ń lọ. Ah. kò sí ah, ọ̀rọ̀ rẹ ti yé mi ìwọ jòkó má lọ o sọ̀ngbọ́ má lọ ṣé bá ṣe san gbèsè ni. ìyẹn kókó nìyẹn. ọ̀rì gẹ́gẹ́ tó bá yà. àbá ti san gbèsè kò sí wàhálà mọ́. pẹ̀lẹ́ ẹ lọ kọ wá ní. Ah. ẹ má ti tilẹ̀ fún ẹ gbọ́ wẹ̀dà. sọ gbádùn. ṣé bẹ́ẹ̀ lọ kọ wá ní abẹ́ ìtilẹ̀kùn. tó bá yọ ọgbà lẹ́yìn lọ you understand àlàyé yìí òun bọ̀ òun bọ̀ ṣé ó ń rìn bí ìgbìn ní gẹ̀ẹ́tì o. àwọn ọmọ kẹfẹ́ máa ń ṣe nìyàwó ọ̀dàlẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ náà. èmi you ah. understand pàrọ̀ tó ń lọ yìí ó lè fa wèrè o. kí wọn máa ṣiṣẹ́ fún yàn kó bá fún yàn lówó tó mọ̀ pọ̀ lọ́wọ́ ṣá ọgọ́ wọn mọ́wó lẹ̀ ṣé ọgọ́ ah, wọn máa ṣiṣẹ́ fún yàn lọ́fẹ̀ẹ́. Ah, kéèsì kí ló dé ó dẹ̀ ń pè mò ń pè mò ń pè mí lẹ́ẹ̀mẹ́wàá ó pè mí ìjẹta gbogbo bátìrì mi ló dé ó pè mí láàmú náà the same thing ó tún dìde ní o pè mí o pè mí kí ló dé náà. àlàyé gbogbo mi lọ́jà ikú kó ohun dàní kí ló ń ṣe ó dẹ̀ mo dẹ̀ ń sọ ohun débẹ̀ ọjà ọmọ a ti ṣeré ju o a ti ṣeré ju o fẹ́ mẹgbẹ́ o kí ló ṣe lé ẹ̀rẹ̀ sọ fẹ́lẹ̀ inú ẹ̀ bí mo lè dìgbàdúrú ẹ̀ kí ló ṣe ẹ̀. àwọn àpètò ipa tí ń ba yín ṣeré ó dàpẹ́ mọ ẹgbẹ́ yín mọ ṣayé ṣí eré kẹ́tọ́ gbójú méjì sọ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ẹ ti ní ìgbéraga jẹ́ ẹ ti ní ìgbéraga jẹ́ eléwo lábíà ni yóò fi ìpọ́njú lásán lọ́wọ́ pé èèyàn fi ṣiṣẹ́ ni ọmọ yọlá àdúrà àwọn àdúgbò dáadáa lè ṣiṣẹ́ tá a ṣe náà kò sọ balance ò sọ balance èyí sọ báyìí sọ pé èyí sọ pé èyí sọ pé fóònù yìí kọ yìí kíni ó yà ọ̀gádẹ́ agreement ọ̀ ṣe send balance náà ṣe send balance mi fẹ́ jọ ṣé mo mọ̀ ẹ́ fẹ́ máa gbé ni ọ̀gádẹ́ send balance ó send balance. balance ẹ̀ mélòó. ó jẹ́ ń sọ̀rọ̀ kí ó dẹ̀ pọ̀ ọmọ tó ń sọ ṣá balance ẹ̀ mélòó ah. àbúrò ò sọ fún ni. sọ fún pé kí ni. ah nígbà mo ti send balance ṣe. ọ̀rẹ́ fọ́ ni ṣé ń kọ pàṣẹ òní ó ṣe máa ṣe balance ó máa ṣe balance ṣe máa ṣe balance àbúrí àbúrí ò ní sọ pé òun ṣe balance ọ̀gá ní tó gbàgbàgbé bàbá fún mi. jẹ́mi ṣe balance tó mo tún pè é tó confam fún mi kó o ti rí níjẹta. bí o lè sọ ọ́ dẹ̀ ń wò ṣé ń kọ pàṣẹ òní ó lè sọ ọ́ náà. tó ń sọ tí yé mi. etí ẹ jí ni kò ní àbúrí kémi sọ fún ẹ pé kí ni ìwọ tẹ́mi send owó sí níjẹta ó tẹ confam fún mi ó confam ó gbé e báyìí ó dẹ̀ confam fún mi nípa ò ti rí. eré ìfẹ́ eré ìrìjú dá sẹ́fẹ́ dá ìwà kò ṣe máa ní okó so fún làbúrò ìlówó. ok ṣáàbùrì kan ló dúró yìí ṣó ti kú ni. aláìmọ̀ rẹ̀ fi fóònù mi pè yìí. fóònù ti tèmi ni. àmọ́ ah, rántí o mo ti gọ́ra mi ẹ̀yin ni mo pè. o pè mí náà o sọ fún mi o ti rí yes. ah ẹgbàá mi o èèyàn kan ti èèyàn kan ti lo wọ́n ti lo fẹ́ẹ̀sì iná èmi ọmọ lẹ́yìn ni mo pe. àbólórí burúkú ni àbúrí. ìwọ ni ẹni tó wà ní òkùnkùn tó ń ta fàṣímọ́lé àbí. ògbówó tó wà sọ pé ògbówó báyìí. agbọ́n tó ṣẹlẹ̀ ṣé mo lè tọwọ́ ni tí bá ti ṣé mo lè tàwọn ṣé mo lè tọwọ́ ní tí mo sọ ni pé ṣorí lóòótọ́ mo kàn rówó kan lórí fóònù eh. wọ́n ò gbé ta ló sẹ́ńdowó sí mi bọ́ wọn sọ pé áńgẹ́lì mi máa gbóre wá èmi ò mọ̀ bí kẹ́ mo kàn pé áńgẹ́lì mi mo lè bá ta pé áńgẹ́lì ò ṣe o. kò ní yẹ fọwọ́ tó sọ pé áńgẹ́lì ẹ̀ áńgẹ́lì ẹ̀ máa gbé. máa rán. wọ́n ọ̀nà àwọn ìṣá ẹgbẹ́ èmi jọ kí ló dé tí wọn pè mí mi bẹ ṣe pé wọn gbẹgẹ mi dúpẹ́ mi ló pa áńgẹ́lì mi kí ló dé àwọn sọ fún àwọn làwọn sẹ́ńdì owó èmi àti kejì mi. àmọ́ ìkúnlẹ ó yàgò ti ya wèrè ṣá kí ló tí wọn náà ṣe mọ̀ pé owó tọ́sẹ̀ nìṣẹ́ mi àti ẹni wà fún. èmi ò mọ. àbú ló ya wèrè o kí ló ń sọ yìí ọmọ wúlà ń sọ èmi àti ìjọ ṣiṣẹ́ aṣiṣẹ́ tó kulẹ̀ fún mi lówó ọwọ́ ajá wa mi understand àdúrà ẹ ìyálàjà ẹ ló ṣe owó tó ṣe síbi ìyálàjà ẹ nìkan ló ṣe síbi àbí. ọmọ ìfọ̀rọ̀lẹ̀ kò dá bóyá ṣe iná tí bá ti bá iṣọ́ kò gbọ́ ní tí mo sọ fún ẹ ni pé mi ò mọ̀ pé owó aláyè mo send sí mi. wa ṣé ìyálàjà ẹ ló ṣe owó tó gbà ní mi understand. àwọn máa ṣe bẹ́ẹ̀ àwọn máa ṣe bẹ́ẹ̀ mi pé àmì wá bí o ó máa ń dè mí o mi lè fẹ́ ká jà lórí owó ó ti ẹni mo ṣe ń yànnà náà rọ̀ yẹn kíjà ṣẹlẹ̀ ó ti yẹ a máa fọ́ lọ́rọ̀ sọ ṣó ti yẹ ní ta máa ṣe rè mo ti ń rò mo kaku bí mo ṣe ń ronú mo kàn ń rò pé kí ló dé tí màá ṣe báyìí àmọ́ òun ti ṣe tiẹ̀ nìyẹn kò ṣe tọ̀ lọ́hùn ó yẹ sórí a máa de iṣẹ́ mi ó ti yẹ iṣẹ́ mi bá ti wọlé tàbá ti gba first payment kájọ pé bá ṣe ń pè báyìí ti pé balance kí wọ́n gbà ó ti yẹ. o ah. ti dájọ́ tó bá ti iṣẹ́ mi bá ti wọlé eh. kò sí wàhálà o n kò fẹ́ kó mọ̀ pé eléyìí tó gbà yìí wàá pọ̀. lórí kí ni kò sí wa. àwọn fóògùn kan sọ. èmi náà ṣáà rí i pé wèrè rẹ̀ ń gbọ́ bọ́dí ọ̀gọ́ wa amlẹ̀sì olóṣèlú ṣe mi kọ́lọ̀ wà lẹ́yìn ẹ̀ kò sí wàhálà náà wàá rí i ikú ni kò ṣàrùn ó dẹ̀ mọ bó ṣe ń lọ ó mọ bó ṣe ń lọ ẹ kò sí wàhálà ká máa wo ni. kò sí wàhálà sori ah, ah. tí bá ti bá ẹ sọ pé kò gbọ́. èmi máa sọ sori ìkọ́sẹ́ mi fẹ́ kò wọ́n ni pé eh. bó ṣe wà yìí àṣejẹ tó lóun jẹ eh wàá fi pò bì. kò sí nǹkan tó jọ ó láì kó o máa ń fà kò sí nǹkan tó jọ ó lè ṣọkọ fẹ́ mi o gbàgbé ó lè pé o mọ̀ mi o ó lọ fojú pé àbúrì kan tájọ ń wà ń gbòòrò tájọ ń gbowó òun ló fi ń wò à ó ti yí ẹ tó bá ti fojú di mí àwọn lọ gbàgbé ọlọ́run mo fi ṣẹ̀rí kò sí nǹkan tó jọ. múlà ni kò ní sùúrù ní sùúrù ó ṣáà ti ń bẹ sọ̀rọ̀ látẹ̀ nǹkan tí mò ń rọ ẹ̀ tí mò ń bẹ̀ á ní kó má bínú bàbá àwẹ̀dá tí wọ́n rí yẹn ṣé ó jọ ẹni tó lè dáwó padà fún ẹ mo kàn ń béèrè ni o. ẹ ṣe àwọn abẹ́lẹ́gẹ́ ẹjọ́ sọ lójú yín lójú àwọn tẹ́lá ìtòkù pé inú ọdún méjì tí mo san wọn máa dáwọ́ one and a half years padà fún mi torí mo ti lo oṣù mẹ́fà wádìí sìn wa ni pé kì í ní sùúrù òótọ́ ni mo wà ń bẹ ìwọ náà ṣàrí bí mo ṣe ń bá wí ó ṣàrí bí mo ṣe ń sọ̀rọ̀ sí i àbí kọ́kọ́kùnrin má fi tiẹ̀ kó bá mi kó síbi wo owó tí mo fi ń tajà mi ì lè mú nǹkan kan lẹ́nu ẹ̀ ẹni tí ò bá jẹ gbé ò lè kú gbì. ẹ wo wàhálà tí nìyẹn àtọ́tọ́kọ yín ẹ mú yín lọ sàn kúrò lóyún tí bá lọ tí bá padà dé àwọn bọ́ọ̀sì máa dé bẹ ẹ mọ̀ kẹ́ fresh ẹ fine wọ́n á lù yín bẹ́ẹ̀ ẹ gbọ́ wọ́n á lù yín bẹ́ẹ̀. èmi bí kí tèmi wà ọlọ́mọ fàjẹ́ ń tẹ́ báyìí ṣé mi ò tẹ́ báyìí ṣé olórí burúkú kọ́ lọmọkùnrin yìí báyìí. ah ọkùnrin yìí ti kó bá mi àfìgbà tó fi tẹ̀ kó bá mi ewu ayé mi lóde kí ni mo fẹ́ ṣe báyìí. ẹ ha àti bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ o àti bẹ́ẹ̀ dé ibẹ̀ o èyí ló ní bọ́ndù bọ́ndù mọ́ fọkọ̀ po mọ́ fọkọ̀ po mọ́ fọkọ̀ po. àkójọ ìjẹ́ gidi gan ni èsì wèrè. ẹ̀yẹ kọjá kátàn òjú wọn pé olè lè jẹ́ àkàntì ìyá kọjá ìyẹn kò olè lè. ẹ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ táwọn alọ̀ nà lákò wọ́n ti sáré sí i. sáwọn olè. sẹ́yìn bọ́lá bó ni ẹni àwọn alọ̀ nà lákò. ikú ti dé o. ikú. Mm níbo ni ọlọ́mọ mọ̀jà lọ́rọ̀ kù ta ló ṣẹlẹ̀ sí. àwẹ̀dá ikú dé o. ikú kí ló fa kú. òòró yẹ kú. ẹ kò yé mi. yorùbá ní adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́ yẹ tírú wọn bá sọnù ṣebí wọn wà wọn rí ni. ẹ ó yẹ kán wà wọn rí ni. bẹ́ẹ̀ni àti ẹ ti jọ sojú àti wèrè tó dúró yìí tá a fi jọ jobi lọ́jọ́ ẹ̀dẹ̀ rè. ah ah ah ah ikú gbàgbé àrùn gbàgbé. ikú ti wá padà rántí. èmi ò sọ́rí má bínú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi hmm. gangan ò sí lára torí mo sick díẹ̀. kí ló ṣe yín. mo ní covid nineteen ni. ẹ eh, eh, kò ní covid eighteen àbí nineteen àbí. ẹ eh, mo ní nineteen wá wọ twenty mọ̀ mi lọ́wọ́ wá di covid nineteen twenty. Ah, ó ń ráìsì sí ni. ah kò kò yé mi ah, wàhálà tó jẹ wàá wà lẹ́mẹ̀lẹ́ ní dọ́mẹ́ta ni pé àwọn ncdc gan ọ̀rẹ́dí àti twitter lọ́fẹ̀ẹ́ mọ́. Ah, ẹ tí ò bá ti lówó lọ́wọ́ wọn ní ìgbà ẹ ọ̀fẹ́ ni wọ́n tìrìtì mi nineteen tẹ́lẹ̀ ìgbà tó wọ twenty tó dolówó ni wọ́n discharge mi kí n wówó lọ ẹ owó tí mo kọ́ra. tó bá gbìyànjú àti bukọ kankan má gba orí ẹ covid máa sáré jáde lára ẹni. mọ́nà ní covid o bọ́ndù bọ́ndù bọ́ndù alaska mọ́nà ní covid o. mo àpẹẹrẹ yín. ilé wa dáràn o. mo àpẹẹrẹ yín àbá. ẹ ṣeun. sọ́ǹgbọ́n mi jàre. mo ń gbọ́ ọ̀gá rẹ̀ ibẹ̀ ni wọ́n ti wá jáde ní tiẹ̀ ọmọ pọ̀ ń bọ̀ owó lọ ni àwọn sì gbà láyè láti jáde kó lè kọ́ra àwọn èèyàn rẹpẹtẹ ní tiẹ̀ ikọ́ nìkan ni sísìn ti kúrò ń bẹ̀ ẹ wọ́n á wò pé ńgbà tó sì jẹ́ mo sì lè rìn. kò sí wàhálà sórí ọ̀nà méjì lèèyàn gbà tọ́jú ala rẹ̀ tí wọ́n bá ní èèyàn lọ sí tù tí ọ̀bà rówó san wọ́n discharge. òun ò ní kó máa lọ. wọ́n ṣe anakutẹ̀do wọ́n discharge freely. rísì ni pé nígbà tí wọ́n bá rí dókítà òrówó oògùn kò rówó bẹ́ẹ̀dì kò rówó abẹ́rẹ́ pẹ́sẹ́ǹtì òrówó ni wọ́n ní ìyá àbí bàbá ẹ máa lọ yẹn lọ kú so ti yé sọ wá rí téèyàn bá ní covid tí ó bá rówó tẹ̀sí ẹ̀ iṣẹ́ ó ṣe máa spread iná tí wọ́n ná tán gidi covid kò fò bọ́ta jù. Ah, ẹ covid tọ̀dọ̀ tèmi ó tiẹ̀ ti wá ó ti lọ pátápátá nísinsìnyí. ó ti ó ti wà negative ni o. ẹ ó ti lọ. kíta ló kíta mọ́bọ̀ test ẹ̀ wò nísinsìnyí nísinsìnyí náà ìwọ tó sọ pé ọkọ ara ẹ pọ̀ wà positive ó tún tún negative nísinsìnyí. èmi ti gbádùn tipẹ́. o ti gbádùn. mo ti gbádùn sẹ́ẹ̀. Ah, bọ́ndù alasa. bàbá o jẹ́ kó mọ̀. àtúbílẹ̀ ìkẹ́ tó ṣẹlẹ̀ ni pé ẹ̀mí kan ló lọ́wọ́ bọ́láhùn bọ́láhùn ẹ̀jẹ̀ wẹ̀ fẹ́ sanwó lọ ẹ̀jẹ̀ wẹ̀ fẹ́ sanwó mo fẹ́ fún wọn ẹ̀jẹ̀ mo fẹ́ sanwó mo fẹ́ sanwó mo fẹ́ sanwó ẹ̀fẹ́ sanwó ẹ̀fẹ́ sanwó mo fẹ́ sanwó mo fẹ́ tíra ìwà tẹ́lẹ̀ ni. o yà wò fẹ́ sanwó. brank ni brank kí ló jẹ́ brank. mo ń jókè. o ń jókè. ẹ mo fẹ́ yọ owó dá. o. o ló yọ owó ló fẹ́ yọ owó. o fẹ́ yọ jáde báyìí. mo fẹ́ mu jáde náà ó yẹ ká máa mọ̀ pé kéèyàn máa filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀. ó yàwó fẹ́ sọ pé àwọn ní ẹgbẹ́ rẹ̀ dá. ìwọ tó ti ìwọ tó kú sílẹ̀ ìwọ tó kú sílẹ̀ má gbé lọ má gbé lọ má gbé lọ. ẹgbẹ́ rẹ̀ dá dókítà mi o. bọ́sọ̀ bíkà bíkà rẹ ti gbówó lọ bọ́sọ̀ fún ẹ mídùmá mídùmá olórí ibùdó ni ma ma lọ ma gbé lọ ma gbé èso ma gbé èso. Goriola sójú ẹ wá jà báyà bùjú ọjà wọn lórí ọ̀kẹ́rẹ́ kòkó láwọ tábà wí fọmọ ẹni ó yẹ kó gbọ́n sígbà tí mò ń bẹ sọ mò ń pẹ sí kọkọ mò ń pẹ sí bàbá mò ń bẹ sọ òun yọrí fọ òun yọrí fọ lẹ́nu mìíràn àbí ṣó níbi tí bàbá ẹ tiẹ̀ dé báyìí àbúrò ibi tó tiẹ̀ dé báyìí. èmi ti kọ́gbọ́n tèmi báyìí o ah gbogbo nǹkan tí n bá ṣàṣe àmì ẹ̀ ṣàdáríjì mi ìdájì mi ò fa wàhálà mọ́. tó ẹ tó wọ́n ṣe gbé ẹ lọ yẹn wọ́n lọ pa ọ̀tá ẹ̀ kọ́ wíwá lóṣù máa ṣe. wọn lè pa mí wọn lè pa mí mo strong. Ah, ẹ àmì ẹ ṣàdáríjì mi kódà láti ìsinmi gbogbo nǹkan tẹ bá fẹ́ kí n ṣe pátá ni mo máa ṣe mo ti jáwọ́. gbọ́dọ̀ sọ̀tọ̀ rẹ̀ pé mi gọ̀ gẹ́gẹ́ bí wọ̀ pẹ̀lú àbẹ́ o rò pé mo gọ̀ ni. ìwé lé màá gbé síbi tí mo gbé yẹn. ẹ ti gbé original yẹn. ẹ mi ní gbé kúrò ọgbà tí mi yọ dé. mo sọ náà o wá lọ gbé fèkì o lọ fi ya owó èlé. wọ́n nà mí gan o. wọn ò tí ì nà yìí. mi ṣáà ti fẹ̀gbọ́n mi lẹ̀ kó fẹ́ níbọ̀dì tó ń bá fẹ́ fẹ́ mi ò fa mi ò bá níbọ̀dì fa wàhálà o. yé mami ẹ má ah. gbé. nìkìyí wọ́n kọ́ lè sùn gbélé. bó ṣe wà mọ́kàn dẹ́mu ẹ síbẹ̀ ni ah. gbogbo bẹ́ẹ̀ ló ń dùn mí. àbí kébì náà kí n tún. mami ẹ jọ ẹ jọ ah yàgò ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ dáríjì mi inú ẹ má tún fi kún ìtọ́wà ńlẹ̀ yìí olójúwò kò wo oko ah. tó bá pọ̀ lè jí náà ni bó ṣe máa gbé lọ náà ni tó máa lọ talé mọ́ wa lórí jọ ń gbọ́dọ̀ sí máa rówó olówó èrè tó lọ gbàgbọ́ ló tún rí san. a máa san ọlọ́run á ṣe kí n lè rọ bọ́ọ̀nù tó mímọ wà yìí náà. ìwọ àti bàbá ẹ ti ẹ̀sán tó bàbá ẹ ló bá yí ẹ̀jẹ̀ débi tó bá yí ẹ̀jẹ̀ ah. dé. bàbá mi bàbá mi baálé ilé wa baálé ilé wa ó dùn mí tó tó sí ilé kó wá ibi wọn ṣe rìn náà kùnà. Ah, mi ò fi ṣe fádàbàdà mọ́ ah, mami ṣé oúnjẹ ṣáà ti wà. oúnjẹ wà kó lọ gbé kó lọ gbé. báwo dẹ ni. mi ì rí ọmọ mi ò bákan náà ni o mi ò rí o o mi ò rí àwẹ̀dá o. àbí bọ́ọ̀ì ti travel out yìí láì gba visa. kí ló dé tó jẹ́ gbogbo ọ̀rọ̀ báyìí lè máa ẹ máa dé dórí ọ̀rọ̀ kodò ó travel out bíi ti báwo ṣe gba visa fún ni. kò yẹ kí n sọ bẹ́ẹ̀ bọ́ tí èèyàn bá ń wá nǹkan ìwákùwà là ń wa báwo lọmọ ṣe máa kúrò lákàtà òbí ẹ̀ látijọ́ yìí táwọn ọmọ mi táà rí ó lè máa rò pé jẹ́ kí n háìdì ẹ̀ fún bàbá mi àti màmí kọ́ máa máa lọ sọ káàkiri fún àdìjọ́ pé bóyá èèyàn máa níṣòro tó bá travel tán tó bá jẹ́ pé ó ti lọ travel out without visa. bàbá wẹ̀dà ọjọ́ kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà òun ló máa ń gbé lọ yìí ẹ ẹ máa tara ẹ ẹ máa tara pọ̀ mọ́ sọnù ẹ ẹ máa ṣe kọ́kọ́ sí i. nǹkan tí mo fẹ́ sọ rèé ṣé o ń gbádùn mi. mò ń gbọ́. tọ́rọ̀ bá ti rí báyìí a gbọ́dọ̀ ṣe in an aggressive way a gbọ́dọ̀ ṣe gentle gentle we should put gentility into it. mo ń gbọ́. mo fẹ́ suggest pé kí n lọ sọ́dọ̀ àdèyí onífá kí n gbé fanulẹ̀ káwọ́ kìlómítà tó ti rìn yóò dẹ̀ ti kú ní kámọ̀ yóò kó sọmi ní kámọ̀ báyà mọ́tò ti pa níbi kan ní kámọ̀ tí yẹn bá tí fáyẹn bá sọ ni màá fi mọ̀ that's option number one nìyẹn number two kéèyàn lọ sí news àbí social media. wo bàbá wẹ̀dà sórí gbogbo ètò ìsọ yẹn rádaràda ló ń sọ mo fún ẹ ní ọjọ́ méje tí mi bá rí ọmọ mi nínú ilé màá lọ sí police station gbogbo àti tó ṣe àti tí ò ṣe òun ni màá wé mọ́ ẹlẹ́sẹ̀. hello please let me ask you just something. ṣé mo jí àwẹ̀dà. kò èmi ò mọ̀ mi ò mọ̀ torí gbogbo bá ṣe ń sọ̀rọ̀ ọmọ ẹ̀ tí ẹ̀ tara ọmọ ẹ̀ tí ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ara ọmọ ta rárá. wà á lọ station lọ report mi pé kí n bẹ wọ ọmọ ẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. jọ please ṣé àwẹ̀dá tó ní extra fada kan ní kọ̀rọ̀ tí mi ò mọ̀ ni. mi ì bí fún bàbá méjì ìwọ ni mo bí fún. èmi tó bí fún. bẹ́ẹ̀ ni. sọ èmi tó bí fún yẹn náà ni mo jí gbé tí o fẹ́ kí n bẹ́ẹ̀ wá ẹ ṣe kọ́ la jọ ń wa ó dà pé you are very very silly ó wà ìzéè mm, tó bá wà ìzéè ni ó ní máa sọ pé mi pé èmi kémi bẹ́ẹ̀ wá ọmọ tí káwọn ọlọ́pàá gbé mi hello lọ station kò ní kan gbé mi. ok a jíjọ wà lórí ẹ. ṣoṣù mí ni. a jíjọ wà lórí ẹ ìwọ má wọ ọmọ mi jáde fún mi má jọ ẹ lójú. ok mo ń bẹ ṣeré ni má jọ mi lójú please ṣùgbọ́n fẹ́ kó mọ̀ pé ọmọ náà kà mí lára àdéjọ máa wá mi jọ̀bọ́ fi station lẹ̀ ọ̀tọ́mọ yẹn bá wá dàbí pé ó rìn gbèrè orí dé before seven days tó gbé káà tuntun dé <laughs> kí ló fẹ́ fi báwo ló fẹ́ sọ̀rọ̀ náà àgbà báwo ló fẹ́ face mi. ó gbé káà tuntun dé ó gbé káà tuntun dé má provide ọmọ mi láàrin ọjọ́ méje wàá rí nǹkan tí máa fojú ẹ̀ kí ni mo ṣe. ọmọ ojórí jẹ́ kí n sọ ọkọ̀ fún ẹ sórí gbogbo ìgbà tí wọ́n sọ yẹn ta ni ta ni wèrè tó ń pè mí. mo sọ fún ẹ lọ́jọ́ ojú àtúnra bí òwe àkàlà àgbò ni ẹni tó bá dalẹ̀ ó máa ń balẹ̀ lọ. Ah! ọ̀rẹ́ mi ti ń bínú ọ̀rẹ́ mi ti ń bínú máa kí n balẹ̀ lọ sórí jẹ́ kí n ṣàlàyé fún ẹ sórí bí mo ṣe wà yìí èmi kàn rò pé bóyá kíkọ bá sọ̀rọ̀ bóyá o máa gbàbẹ̀ ni sórí owó yẹn gangan kì í ṣe pé bóyá mo ná o owó yẹn wà níbi tí mo kó sí kémi kó ti tọ̀dọ̀ ẹ fún ẹni kó dẹ̀ máa wo èmi sọ pé lọ́la màá kówó tọ̀dọ̀ ẹ fún ẹ ló bá mi lálẹ́. sórí gbàgbé ni ìpọ́n ajá kan gbúdọ̀ jóbi ajá tó bá jóbi ajá dìgbòlugi ni ní ọjọ́ mi tó bá tún ayé wa ah. ò ní dálé yín. Ah, àtẹ́lẹ̀ ọwọ́ ẹni ní kìtàn ní ìdè òwò ìyá ó sọ ohun tá a fowó rọ ṣe ọ̀rọ̀ ìtọ́ni lọ́la rárá. sórí owó yẹn ò lè ná èmi. iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ìwọ ọ̀rẹ́ iṣẹ́ la fi ń dẹni gíga. àní kókókó kókókó là ń rán fàdí tí bàbá rẹ lè ah, mú un ìyá àgbèjì. ìyá ẹ lè lẹ́sìn lẹ́ẹ̀kan. pẹ̀lú ọkọ mi pẹ́rẹ́ la fún máa gbọ́ lágbára ọlọ́run ìpè tí bá máa gbọ́ báyìí mi ní gbọ́ pé bàmíjẹ́ lórí ẹ̀. ẹ̀rọ ọmọ mi. aná mi. ilẹ̀ ẹ̀rọ ọmọ. o jàre bàbá mi ṣé òbínú pa apẹ́ díẹ̀. Ah, mo rò pé ó nọ́mà kí àtọmọ ní time láti bára wọn sọ̀rọ̀ ìdí nìyẹn tí mo ṣe excuse yín. ó dà bẹ́ẹ̀ ah so àbúrò mi mo fẹ́ sáré fi wákàtí ìbá ẹ sọ̀rọ̀ sílẹ̀ kan sí i mo fẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀yin ọlọ́mọ fi wá ṣe kòǹgì àbúrò ni ó kọ́ ó kọ́ rí báyẹn ni nǹkan tó lérò pé mo ṣe yẹn mi ò ṣe rárá ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ ní wíkọ́ bọ̀. ẹ ẹ ní sùúrù ẹ̀yin méjèèjì ẹ ti fẹ́ sọ wá nù o mami àbó yé yín ni kò yé mi o because kò yé mi nǹkan tẹ́ ẹ̀ ń sọ o ẹ là kó yé wa dáadáa nà o. ẹ wọ ẹ̀gbọ́n mi kò lè yé yín ọ̀rọ̀ èmi àti wọn ni ó ti yéra wa ẹ má wọrí ti yín. kí lè jọ fà. baby there's nothing to worry about. Mm ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin nìkan kékeré dẹ̀ ni mo mi. ó dá ó dá. láàrin tó bá ní ọ̀nà kan tèmi gan gbà ṣẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. kò sí wàhálà thank you so much. ẹ wo ẹ wo ẹyin ẹyin méjèèjì ẹ mọ nǹkan tó ń tọ́nu yín jàre. sweetheart mami ti yàrí o wọ́n sọ pé àwọn ò tẹ̀lé wa lẹ́ni pé torí àwọn ò plan fún pé káwa rán driver kan gbé àwọn lọ́la. mọ́mí kí ló dé adẹ̀ tó fọkàn sí o pé ẹ̀ ń tẹ̀lé wa lọ. mi ì dágbére fọkọ mi ẹ jẹ́ kó dé kí n dágbére fún pé mò ń bọ̀ àsọdọ̀ rẹ. ẹ̀yin àtọkọ yín ṣá. anyways by the time tó bá fi wá gbé yín lọ́la máa mi mm. two months ó kéré ju ẹ máa lò pẹ̀lú wa o. wow tó bá bímọ ńkọ́ ọdún kan ni màá fẹ́ lóyún. mi ò mind. <laughs> kò sí wàhálà mọ́ mi ẹ fẹ́ jẹ mọ́. náà rẹ ó dàbọ̀ o. àbúrò wa máa sọ. mo máa mí sí yín o ẹ̀gbọ́n mi. ibi kan ló máa já sí. ọmọ gòrí ọlá ọmọ gòrí ọlá ọmọ Goriola gbọ́dọ̀. múra síṣẹ́ múra síṣẹ́ múra síṣẹ́ múra síṣẹ́ o má ṣe ṣọ̀lẹ. múra síṣẹ́ múra síṣẹ́ múra síṣẹ́ múra síṣẹ́ o oh, má ṣe ṣọ̀lẹ. àtẹ́lẹ̀ ọ́ ẹni ní kì í tán ní jẹ́ èèyà eh, èèyà. Eh, àtẹ́lẹ̀ ọ́ ẹni ní kì í tán ní jẹ́ èèyà èèyà. ohun tá a fowórọ̀ ṣe ọ̀rọ̀ ìtọ́nilọ́lá nàràrà náà iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ìwọ rẹ̀ iṣẹ́ la fi ń dẹni gíga iṣẹ́ la fi ń dẹni iyì iṣẹ́ la fi ń dẹni pàtàkì láwùjọ náà àtẹlẹ ọwọ́ ẹni kì í tán ni jẹ iṣẹ́ jàre òṣì iṣẹ́ jàre bí iṣẹ́ jàre ìyá àwẹ̀ máa fọjá eré má máa dẹ́tẹ̀ tó bá ti lè dáná igbó.